نعم. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونتيسي وجوكان ننوس ربيع الأول إليت سديدي hijra fourteen forty four tó dọ́gba pẹ̀lú ọjọ́ kìíní oṣù october miladi two thousand and twenty mẹ́sàlásí ńlá alimadina ti alimadina center lọ́gbọ́mọsọ níbí a máa bára wa sọ̀rọ̀ lónìí nípa ọ̀kan pàtàkì nínú nǹkan tó yẹ. kó ní kálukú wa ká àmójútó rẹ̀ nítorí kálíbà padà já sí ọ̀kan nínú àwọn ẹni tí ó wọ alìjẹ́nà nítorí pé alìjẹ́nà ẹnìkan ò ní rí wọ àfi àwọn ẹni tí wọ́n bá ní ímánì mo ti wá ní ímánì ní ìbẹ̀rẹ̀ ayé mi kò tí ì jà. Ja bí ká pé orí ìmánì yẹn náà ló kú lé lórí ìdí nìyí tó fi jẹ́ pé ìgbésí àkọ́kọ́ nínú ìgbésí ayé ọmọ èèyàn òǹkọ́ ni bàbàrà ṣùgbọ́n nǹkan tí ó parí ìgbésí ayé rẹ̀ lé lórí òun ni kókó innamal amalu bil khawatim eléyìí tó jáde nínú sẹ́ ń lè tá a bá ti káyìn kò sí tàbí ṣùgbọ́n ike bil imani anta muslim wa bihi anta mu'min imani tó ní ló fi jẹ́ mùsùlùmí ẹni ò ní ru imani tó ní yẹn wọn kì í pè wọn ní mùsùlùmí àwọn máa ń jẹ́ kufar mushrikun a sì máa ń imani yìí lẹ́yìn ìgbà tí ń bẹ pẹ̀lú rẹ tó ti jẹ́ mùsùlùmí iná ló tún fi gbéra kúrò ní ìpele alákọ̀ọ́kọ́ yìí lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì tó tún ga jùlọ eléyìí tá a mọ̀ sí al-iman ìmánì yìí ó pàtàkì púpọ̀ pé gbogbo ẹni tí ó bá ti ní kó ṣọ́ kó mójútó nítorí kó má bàa di ìbàjẹ́ mọ́ lọ́wọ́ kó má bàa di ìtàn wípé ó ti fìgbà kan jẹ́ni tó ní ìmánì rí ṣùgbọ́n ní báyìí kò ní má nìyẹn má nítorí kọ́rọ̀ rẹ ọmọ bá rí bẹ́ẹ̀ à ń bùkátà láti má ntí ìdánilẹ́kọ̀ọ́ wa tó fẹ́ dá lórí ẹ̀ lónìí wáyé o ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò máa jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ táwọn àpele mi ò tún tẹ̀lé lórí ọ̀rọ̀ nípa báwo ni láti ṣe sọ ìmánì wa ọ̀nà tá gbà. tá a fi sọ ìmánì tí ìmánì yìí fi báyàn kalẹ̀ tó fi jẹ́ pé gbogbo ìgbà tó fi wà nílé ayé ó máa bẹ pẹ̀lú al-iman eléyìí kò náà ní kókó ọ̀rọ̀ síwájú gbogbo nǹkan ó yẹ kí gbogbo wa mùsùlùmí ẹni tí Allahu Rabbul Alamin tí ó fi mànà lọ sí di Islam nítorí pé ìmànà ńlá onípò ríra rẹ̀ ní mùsùlùmí ìmànà yìí látàrí pé ó wo olú ẹlẹ́dàá wa láti fi ọ́ mànà òun náà ló fi wà lórí rẹ̀ ma yorìdì lẹ́hu ayéhìdéyàwó yẹ́sọ̀rọ̀ àtọ̀dọ̀rọ̀hu lil islam ẹni tí ọlọ́hu bá gbèrò láti fi mànà yóò sì payà àyà rẹ̀ sí islam ìṣípayà yẹn ló ń bẹ pẹ̀lú èmi òun ló ń bẹ pẹ̀lú rẹ̀ òun ló ń bẹ pẹ̀lú òun táwa fi jẹ́ mùsùlùmí ìṣípayá yìí òun náà ló dàsè tó sọnù fún onítàn táwọn fi jẹ́ kèfèrí adúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra ńlá tó ṣe fún wa yìí à ń bẹ̀ ẹ́ àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́ mọ́ sọ ìdẹ̀ra náà dìbàjẹ́ mọ́ wa lọ́wọ́ olúwa ẹlẹ́dàá wa nígbà tó ṣàánú rẹ̀ pẹ̀lú Islam ìwọ náà di ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó di ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe ẹ̀sìn òdodo eléyìí tó ṣe pọ̀ nìkan ọ̀nà lẹ̀sìn òdodo lọ́dọ̀ allahu rabbul alamin inna diina inda allahi islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah ọ̀nà ní islam ó di ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń bẹ lórí ojú ọ̀nà mà ọ̀nà téèyàn gbà téèyàn adé níjọ́ gbẹ́ndé alqiyama tí ó fi di ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n fi sí àlùjẹ́nà wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mí fi fẹ̀sì yàtọ̀ sí al-islam a ò ní lọ́wọ́ rẹ̀ yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm lẹ́yìn ìgbà Allahu azza wa jalla ọgbà gbọ́ ọgbà àwọn màláíkà rẹ̀ gbọ́ ọgbà àwọn tírà Allahu gbọ́ ọgbà àwọn aránṣẹ́ Allah ọgbà àwọn gbọ́ ó ní ìgbàgbọ́ sọ́jọ́ ọ̀gbẹ́ndà lùkìyàmù ó tún á ní ìgbàgbọ́ sí kádàrà rere rẹ̀ àti aburú rẹ̀ ìmánì yìí báyìí eléyìí tí olúwa ẹlẹ́dàá wa tó fún ọ òun náà lèèyàn sọ téèyàn mójútó tí wọ́n fi máa ròyìn èèyàn wípé innahu ala al-aqidati as-sahiha lágbájá yòó ntọ́dájú ó ní pé ń bẹ lórí ìgbàgbọ́ eléyìí tó ti pọ́ lálàáfíà akramakumullah ìmánì yìí tí bá ti ń bẹ pẹ̀lú èèyàn kò sí nǹkan tó burú tó bá jẹ́ pé àwọn àpilẹ̀ mẹ́fà yìí ọba ń bẹ pẹ̀lú rẹ kó sọ yìí pé ana mu'min ana mu'min tá a bá wo àwọn àpilẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí wípé wọ́n ń bẹ pẹ̀lú rẹ ṣùgbọ́n nígbà tá a bá wo àwọn ẹ̀ka nka ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe pé wọ́n pọ̀ wọ́n tó mélòó lé láàádọ́rin eléyìí tó ṣe pé ó ṣòro kéèyàn tó fọwọ́ sọ̀yà wípé gbogbo ẹ̀ka mélòó lé láàádọ́rin iná ló ti pé sọ́dọ̀ òhun a sọ pé ana mu'minun insha allah ana mu'minun insha allah tá n bá ń wo àwọn ẹ̀ka ńka tó jẹ́ mélòó lé láàádọ́rin eléyìí tó ṣe pé ó ti ìgbàgbọ́ òdodo a lè fọwọ́ sọ̀yà ike gbogbo ẹ ti ké sọ́wọ́ wa ká má bàa dàbí ẹni tí ó ń ti àfọ̀mọ́ ara rẹ̀ olúwa ẹlẹ́dàá sọ pé wala tuzakku anfusakum huwa a'lamu bimani ittaqa ẹ mẹ́sẹ̀ ti àfọ̀mọ́ orí ara yín o fún Allah nítorí pé Allah ó ń lọ mẹni tí ń pààyà rẹ̀ jù torí ẹ̀ ní àwọn ahlu sunnati wal jama'a ni wọ́n ti sọ yìí pé a sọ yìí pé ana mu'minun insha allah sáàmbá ń wo agbọn pé àwọn ẹ̀ka nǹka eléyìí ti ń bẹ fún ìgbàgbọ́ òdodo tí wọ́n mélòó lé láàdọ́rin tó ti ma mélòó lé láàdọ́rin náà kátó wá tiẹ̀ má ti sọ̀rọ̀ wípé ṣé mélòó lé láàdọ́rin náà ó ti pé sí ọlọ́dọ̀ torí ẹ̀ láti sọ wípé àmú alẹ́sẹ̀nà wọnú ìmánì pé ana mu'minun insha allah àmọ́tà máa ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tá sọ yìí a sọ yìí pé ana mu'min gẹ́gẹ́ bó ti sọ yìí pé ana muslim ìmánì yìí tí olú ẹlẹ́dàá wa tó bá ti bùn ọ́ òun bùkátà láti sọ kọ́ ọ̀ma yìí agbára èèyàn kò tó múyàn di ẹni tó ní ìmánì òye àtìmọ̀tẹ́yàn ni kò tó ẹni tó ní ìmánì bàbá mi mùsùlùmí ni ìyá mi mùsùlùmánì àti pé gan ọ̀kan nínú àwọn aṣíwájú ẹ̀sìn pàtàkì òun náà ni bàbá mi ṣe kó tó sọ̀yàn dẹni tó ní ìmánì nítorí pé ẹ̀yin ti mà wípé ìjẹ́ ọmọ ẹni tó ní ìmánì ìjẹ́ ọmọ ẹni tó jẹ́ mùsùlùmí kọ̀sọ̀wádì mùsùlùmí o kọ̀sọ̀wádì ẹni tó ní ìmánì nígbà tó ṣe pé arí ọmọ anabi Nuh alayhi salam bó ti ṣe jẹ́ ọmọ rẹ̀ torí ibú ní ìgbà tí olúwa ẹlẹ́dàá wa tọrùn omi Tòfán tó fi pa àwọn èèyàn rún ní ìgbà yẹn bàbá sísè anabi nuhu alayhi salam ó sọ fún ọmọ rẹ̀ ike wọn náà máa bọ̀ pẹ̀lú mi irkab ma'ana wọn náà wàá gun ọkọ̀ ojú omi pẹ̀lú wa ọmọ sọ pé rárá o sórí àpáta ńlá o ńlẹmí ọlọgùn sayasimuni minal ma yọ sọ mi níbi àti jẹni omi tí ó gbé lọ bàbá wọn sọ fún ọmọ onílà asima al-yawm kò sí nǹkan kan tó lè dáàbò lọ́wọ́ bàbá rẹ̀ ọmọ padà jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó parun tó ń ti kọ́ máa nàbì Nuh ni alayhi salam bàbá nàbì Ibrahim alayhi salam tó ti tó bó ti ṣe jẹ́ bàbá bàbá àwọn olùgbàgbọ́ òdodo torí pé anabi ibrahim alayhi salam òun náà ni bàbá àwọn olùgbàgbọ́ òdodo millata abikum ibrahim huwa sammakumul muslimina min qabl ẹ̀sìn ni ìlànà ni sọ́jà ti bàbá láyé anabi ibrahim alayhi salam síbò náà ló ti sọ ayé mùsùlùmí látọjọ́ tó ti pẹ́ akramakumullah bó ti ṣe jẹ́ pé anabi ibrahim ọ̀gá púpọ̀ ọ̀gá lọ́lá ayé tí ó wà nípa àgbàgbọ́ òdodo ayé tí a pè ní bàbá àwọn olùgbàgbọ́ òdodo ni bàbá tiẹ̀ olórí ibú lọ́yà dẹ́nà ẹ rí i pé ìjẹ́ ẹni Allah kò sí ẹni dandan tó láti káké ìwà tó tó pẹ̀lẹ́ ni náà ọjọ́ olóríire ẹbẹ̀ rí àwọn anábì ló rí àwọn anábì náà àwọn méjèèjì wọn sọ orí ibò sánàtà tàhtà abdaini min ibadina salihaini fakhanatahuma falam yughniya anhuma min Allahi shay'an faqila udkhula an-nara ma'a ad-dakhilin. tẹ́lẹ̀ bá wa báwo wá ni wọ́ torí pé bàbá rẹ̀ bá jẹ́lẹ̀ máa mú báwo ni wọ́ torí pé bàbá rẹ̀ bá jọ́lùmọ̀ iná lọ́wọ́ á túmọ̀ sí pé ọmọ nàná ní ní túláàsì kálá nítorí pé olúwa ẹlẹ́dàá wa yọkùrẹ́jọ alhayya mi náà mẹ́yẹ wọ yọkùrẹ́jọ alhayya tẹ̀ mi náà alhayya ó lè yọ àlàyé látara òkú lẹ́bi tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n rí yẹn káfíìrì ni bàbá wọn orí kẹtẹ̀rí ni bàbá ọ̀pọ̀lọpọ̀ kú lé lórí olúwa ẹlẹ́dàá wa yọ àlàyé kúrò lára òkú gẹ́gbó ti jẹ́ pé olúwa ẹlẹ́dàá wa a sì máa yọ òkú jáde látara àlàyé ọ̀pọ̀lọpọ̀ lọ́jẹ́ mùsùlùmí tí àwọn ọmọ wọn jẹ́ kẹtẹ̀rí torí ìdára ńlá ni o ìdára ńlá ni kò ríra rẹ pẹ̀lú ojú ìmánì kí esi agbára ìmà tàbí òye ni ló máa ń dá sọ̀yàn di ẹni tó ní ìmánì kọ́dà nàbà muhammad sallallahu alayhi wa sallam tí ó bá ti kẹ́ allah ìdẹ̀ra rẹ̀ eléyìí tó ṣe fún kò bá ti jẹ́ ẹni tó ní ìmánì ambọ̀sibọ̀sì yọ jẹ́ ìránṣẹ́ allah tá a wá rántí gbogbo àgbáńlá yìí olùwẹ̀lẹ́dàá ni وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم báyìí ńlá ṣe fi ẹ̀mí kan ránṣẹ́ sí ọ nínú àwọn ẹ̀mí dáadáa ìwà Muhammad sallallahu alayhi wa sallam ó nímọ̀ nípa tírà ó sì nímọ̀ nípa ìmánì ṣáájú kó tó di pa ránṣẹ́ sí ọ ńṣe la ìmọ̀nà tá a fi ránṣẹ́ sí ọ àṣẹ ní ìmọ̀nà ìmọ̀lẹ̀ táwọn fi ń kọ́ náà mẹ́ni tó bá wù wá nínú àwọn ẹrú wa àti pé ọ́dájú ìwà Muhammad lẹ́yìn tá a ti fi ọmọ náà tá a ti fi iṣẹ́ ńlá yìí tá a fi rán wa innaka latahdi ila siratin mustaqim mo búra wípé ìwọ́dí ẹni tí máa fi ní mánà lọ sí ojú ọ̀nà tó làgàrà ìfini mánà tá nàbà Muhammad sallallahu alayhi wa sallam onáni kò sí àlàyé kí ni jẹ́ òótọ́ yàtọ̀ sí irọ́ èwo ni ìmálẹ̀ yàtọ̀ sí òkùnkùn èwo lọ́nà mà yàtọ̀ sí ìṣìnà eléyìí tó ṣe é pé ẹni tí olúwa ẹlẹ́dàá wa tó bá fẹ́ tó ro èrò mímánàmà ìtìrú wọn bá gbọ́ wọn gbàgbọ́ wọn jìnnà sáì gbàgbọ́ ẹni tó olúwa ẹlẹ́dàá wa tí ó sì ro èrò ìmánàmà tí wọn bá gbọ́ wọn fètí pàlàbà rẹ ẹ̀ẹ́mẹ́yìí òjò tó ti rọ̀ eléyìí tí ilẹ̀ ti fà mọ́ lẹ́yìn ìgbà tí olúwa ẹlẹ́dàá wa tó wá ṣàánú rẹ̀ pẹ̀lú gbàgbọ́ òdodo tí wọn náà jẹ́ múmìnì á máa wá sakọ á máa fa wọn kan á máa fi wọn sẹ́fẹ̀ òǹkọ́lọ́rọ̀ rẹ̀ kàn ọ́ jẹni tó ṣe ike olùdókòwò fún Allah torí pé tí o bá wọ Allah kọ jẹ ní tọ́ mánà ni ọ̀kan nínú àwọn ẹni tó ṣìnà ni wọn náà bá jẹ ọ̀kan nínú àwọn tó mánà ni wọn náà bá jẹ àánú Allah oníbẹ̀ pẹ̀lú rẹ tó fi jẹ ní tó mánà yā ayyuhalladhīna āmanū. إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرا كذلك كنتم من قبل فمن الله عليكم فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا قلوا إلى دعوانك يا كيسي àwọn اتاتي jẹ́ mùsùlùmí كما jẹ́ ẹni tó jẹ́ pé akọ lásán fáàrí lásán. lásán ìgbéraga lásán ọ̀nà láti máa bara wa jẹ́ kájẹ́ni tí ó fún Allah ká sì máa ìdẹ̀ra ńlá eléyìí tó ṣe fún wa ká máa dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí ká sì jẹ́ni tó ṣe pé a tún pọ̀ ládùá kọ́mọ́sí àwa lọ́nà lẹ́yìn tó ti fi wá mánà kọ́ wa tún fi ọ̀nà ma àwọn ẹni tó ṣe pé dìsìn àwọn ò tí ì mànà olú ẹlẹ́dàá wa ni tí ẹ bá jáde tí ẹ bá jáde tẹ̀ ń rìn lókè pẹ̀ lójú ọ̀nà Allah bọ́yẹ̀ lọ ṣe jihad ẹ wá pàdé àwọn kan lọ́nà àwọn tí wàá sọ fún ike asalaamu alaykum àbí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wa barakatuh ẹ dá wọn lóhùn. فإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها ثم بقى كيني كيكي كان eléyìí tó ti kọjá àìwá lè dáhùn pẹ̀lú ètò dáadúró lọ ẹ̀rí pẹ́ dáhùn pẹ̀lú ètò ṣe déédéé pẹ̀lú ètò àfikún yín yẹn nítorí pé mùsùlùmí ló máa ń sálámà ṣé mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ̀ ìsálámà yìí ọkọjá akéré ẹni lásán nítorí pé tí sálámà tó túmọ̀ sí ìjọsìn ni bẹ́ẹ̀ nìkan bá ti sálámà rú rẹ̀ sí ọ rí i dájú pọ̀ dáhùn olú ẹlẹ́dàá wa ó ní ẹ gbọ́dọ̀ sọ fún ẹni tó bá sálámà sí yín wípé ìwọ yìí ṣe olùgbàgbọ́ òdodo kí ni mo fẹ́ dán ọ lóhùn sí ẹnikẹ́ni tó bá ti sálámà sí ọ tọ́tọ́ lójú wípé kìí ṣe kèfèrí tó mọ̀ ní kèfèrí torí ìkíra ẹni yẹn kìí ṣe kíra ẹni bí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ rárá ìnákúánà ina gajiya ina ini ke seru kikiya good morning good afternoon good evening ke seru eh. kiki ni tawon mal janna tahiyyatuhum yawma yalqawnahu salam kiki ni ele to se kitan ba ti sunna ni ko down ọ̀ràn yẹn ayo si fún ọ láti sọ ike hàn bóòmù tètè dáhùn tó mú mi ni sọkọlọpàá mú ntí ó mú ọjọ lọ ẹni tó wá sí ọmọ ní mùsùlùmí tó bá ti sálámà sí ọ̀dáhùn amẹ́ni tó kí ọ yẹn kẹtẹ́rì lọ́ọ́ máa ti tó bá ti asẹ́lẹ̀mù alaykum ọ̀gbọ́dọ̀ dáhùn níṣẹ́ ni kí wọ́n sọ fún pé ẹ mà káàárọ̀ ẹ mà káàárọ̀ àjíbí nítorí pé náà sáà yorùbá níta wọn mà ní kíkí nù tí wọn náà bá fẹ́ láti jẹni tí ó kí ni pé asẹ́lẹ̀mù alaykum láti dálóhùn pẹ̀lú alaykum sẹlẹ̀m fàálẹ́ kẹbìlẹ̀ islam wọn náà gba islam kíkí yẹn ó di tiẹ̀ náà olùwẹ̀lẹ́dàá sọ mélòó lẹni jẹ dáàmà nínú gbogbo ẹni tó ti gba islam sẹ́nìkan wàá sálámà sí i tẹ̀ wàá ní dá lóhùn ẹ máa sọ pé ìwọ ìṣe múmin ní ti fáàlì rárá o ẹ dá wọn lóhùn nítorí pé tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ níṣẹ́ lọ́rọ̀ yóò já sí pé ẹrù ilé ayé lásán lẹ̀ ń wá ẹrù ilé ayé lásán lẹ̀ ń wá sẹ́ẹ̀ gbàgbé ni kẹ́sẹ́ àlìkọ́ kúntùm min qabl kẹfẹ́rí lẹ́yìn náà tẹ́lẹ̀ oníkálukú wa ní ìtìtọ́ bá yẹ fáìlì ẹ̀wò ó rí i pé ń jò ní wọ́n tó di mùsùlùmí ń jò ló tó di mùsùlùmí ó di mùsùlùmí látàrí pé bàbá rẹ̀ gba Islam bàbá rẹ̀ is the first Muslim in your family gbogbo èèyàn tó jẹ́ kó síwájú bàbá rẹ̀ kèfèrí ni wọ́n ajá yìí pé bóòlù wọn náà rí tẹlẹ bí kèfèrí ni ọ kóòlù ẹlẹ́dàá owó tó sànù rẹ̀ grandpa rẹ̀ lọ́kọ́kọ́ gba Islam kí wọ́n á ní bàbá rà ṣebí kèfèrí ni ọ tẹ́lẹ̀ kó tó di pé grandpa rẹ̀ gba islam bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ làkọ́kọ́ mùsùlùmí nu fámìlì yín ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò wọn ò jìnnà jù bẹ́ẹ̀ lọ torí pé àwọn bàbá kan wà náà bàbá rẹ̀ jẹ́ pé kèfèrí ni wọ́n òun bí bàbá tó kọ́kọ́ di mùsùlùmí ni tí bàbá wọn á bí bàbá tó bí bàbá tiẹ̀ kí bàbá tiẹ̀ náà tó bí ọ ní lórí islam tẹ̀bí kèfèrí lẹ́yìn náà tẹ́lẹ̀ kólú ẹlẹ́dàá wa famanallahu alaykum olúwa pé dẹ̀ra lẹ́yìn lórí fatabayyanu ẹtají o ẹtají o ẹyájú dáadáa o ẹsẹ wádìí dáadáa o ẹ má o nítorí pé ẹ̀yin náà tẹ́lẹ̀ ẹ ṣe mùsùlùmí o tẹ́wọ́ àmọ́ wa sakọ èèyàn sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọwọ́ anirú mùsùlùmí wọ́n tiẹ̀ tí nǹkan mi ò bá ti hàn sí ọ ọ dànù wa aleykum salaam wa rahmatulahi wa barakatu adékun nígbà tá a lè ra mùsùlùmí talẹ̀ ní tó ṣèdẹ̀ra fún wa allahu rabbul alamin ǹjẹ́ iṣẹ́ kan la wa ṣe sí pamọ́ tàbí bára wa mùsùlùmí bí kàlà iṣẹ́ kan ni bàbá wa ṣe sí pamọ́ tàbí jẹ́ mùsùlùmí kàlà iṣẹ́ kan ni yá wa ṣe sí pamọ́ tàbí jẹ́ mùsùlùmí kàlà ìkẹ́ allah onímbẹ pẹ̀lú wa o sẹ́ẹ̀rì kò sí yàtọ̀ láàrin wọ àtẹni tí èsè mùsùlùmí torí pé tí wọ́n bá wò ó rí i àwọn náà lórí lágbárí ojú sì ń bẹ ẹyin ju ń bẹ ní agbárí wọn àwọn náà ní mú wọn lẹ́nu wọn létí wọn lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lórí rẹ̀ pé ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé wọn ò ṣe islam ìkẹ́ allah oníbẹ̀ pẹ̀lú rẹ̀ adúlọ́lọ́ oníbẹ̀ pẹ̀lú àwọn ṣíṣe dọ́gba allah níbẹ̀ pẹ̀lú tiwọn rahmatullah oníbẹ̀ pẹ̀lú tiwa. èwo làwọn afẹ́ ní ìsìn o èwo làwọn afẹ́ kọ́ tẹ̀síwájú. naam rahmatullah. Ike Allah la ń fẹ́ kó fún wa o nítorí pé tí wa tí fi adúlù rẹ̀ ìṣèdọ́gba rẹ̀ tí ó fi bá wa nínú wa ti wà lè jẹ́nà kan nínú wa kò lè wà lè jẹ́nà ẹ wò káyín eléyìí tó kéré jù tí wọ́n pè lọ́mọ adìrín bí káyín ti ṣe kéré kò lè kéré olúwa wa nìkan ńlọ ma ya nfaani eléyìí ti ń bẹ pé ìkànnà ìkà ọmọdérin yìí báyìí eléyìí tó ti pẹ́ ni tí ìkànnà tí ẹ bá yọ onìkan ló lè ròyìn fún ọ irú aburú àtàyídá tí ń sùn lọ́wọ́ látàrí kò sí ìkànnà yẹn bẹ́ẹ̀ ǹjẹ́jẹ́ mọ̀ pé tó bá ti pé ìdọ́gba ìṣèdọ́gba Allah ni olú ẹlẹ́dàá wa ni wọ́n bá fi bá wa ṣe wàláhì àní wà lìjánà nítorí gbogbo bó tilẹ̀ wù ká ṣe Allahu Rabbul Alamin tó gbogbo bó tilẹ̀ wù ká má ṣe rárá ó dájú ike gbogbo ẹ̀sìn tá a bá ṣe kódà kó fẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́gọ́rùn-ún márùn-ún márùn-ún ọdún ká lo ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún láyé kò sí tàbí ṣùgbọ́n wípé a lè pé ìdẹ̀rẹ̀ ìkànnà ọmọdérin nítòsí yẹ ni ká wí pé téèyàn bá wà lè jẹ́nà pẹ̀lú ìdẹ̀ra Allah kápẹ́ ìdẹ̀ra gbogbo tolúwa ẹlẹ́dàá wá ṣe fún ọ iná ló fi ìjọsìn rẹ ló ti fi sàn gbogbo ìdẹ̀ra ń padà ètò wa lé nínú ìjọsìn rẹ ni wá jẹ sábàbí tó fi wà lè jẹ́nà sẹ̀yìn kánà yìí bó ti ṣe kéré tó yìí gbogbo ìjọsìn tó bá ṣe kápò lọ́gọ́rùn-ún márùn-ún ọdún láyé èyí sì fẹ́ Allah gbogbo tí Allah òun fẹ́ kó ṣe náà lọ́ọ́ máa ṣe èyí sọ̀daràn ọ̀lọ́daràn lọ́rẹ̀ èyí jẹjẹkújẹ èyí mùmùkùmù èyí ṣèṣekúṣe ẹ̀sìn náà lọ́ọ́ máa ṣe gbogbo gbà ẹnu rẹ tasbih wal adhkar gbogbo báwo wá ni tó bá jẹ́ pé ìṣèdọ́gba Allah ó túmọ̀ sí pé àmì ọ̀rọ̀ àlùjánnà wọ̀ àánú rẹ̀ níbẹ̀ pẹ̀lú wa tá a fi jẹ́ mùsùlùmí ìṣèdọ́gba rẹ̀ níbẹ̀ pẹ̀lú kèfèrí táwọn fi jẹ́ kèfèrí nítorí pé àtàwọn àtàwọn adọ́gba nípa pé ńgbà tó dá wa tán kò fi wá sílẹ̀ ní gbàǹdókò kàkà bẹ́ẹ̀ ó fún wa ní làkàì làákàyè tó fún wa yẹn ó ti fi ṣe déédéé tọ́dọ́gba fún àwa àtàwọn ẹni tó jẹ́ kèfèrí olúwa sọ pé wahadaynahun najdayn a sì fi ọ̀nà méjì àfihàn ọ̀nà tó dáa àtọ̀nà tí ọ̀dà làákàyè nìyẹn lèyàn máa fi dá ńtọ́ dá àmà lèyàn máa fi dá tí ọ̀dà àmà làákàyè wa àwa fi sẹ̀sá pa afẹ́ jẹ́ mùsùlùmí olúwa ẹlẹ́dàá wa ó fi wá sí kòńgẹ́ ká bẹ lórí Islam látàrí àánú rẹ̀ rí rẹ̀ kẹfẹ́rí tó wá wà ń kẹfẹ́rí mu sebáànù Allah òun náà ni òṣèkùn ìdí nu tó fi jẹ́ kẹfẹ́rí àánú rẹ̀ tó wá ṣe fáwa ó pè fún pé ká dúpẹ́ fún ó sì pè fún pé ká mọ oore tó ṣe fún wa lóore nítorí ká bá a sórí ire jálẹ̀ abẹ́ Allah Rabbul Alamin kó ṣe wá lórí ire jálẹ̀ ó kí mùsùlùmí ọlọ́mọ pèlè ayé táwa wáyé ilé àfọwọ́bàtì ilẹ̀ nù àti pé pápá gan ilé ìdánwò ni o ilé ìdánwò ni ilé àdánwò ni ìdánwò àti àdánwò òun náà ní bẹ fún ọmọ ènìyàn nínú ilé ayé ń bí báyìí tó bá tiẹ̀ gbàgbọ́ náà pẹ̀lú polówó ẹlẹ́dàá o ó ti sèké rẹ̀ fún ọ lọ́mọ tí olúwo ní fi ọ́ lẹ̀ bẹ́ẹ̀ láì jẹ́ pé tó ń dán wò àhàzíbà náà sọ ayọ̀tọ́kù ayọ̀kọ́lù àmánná wàhùn láàyò sọ́nù. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين táwọn èèyàn rò yìí pé akọ̀fà àwọn alẹ̀ lásán ni kó wọn máa jánu fánu sọ ibi àwa gbàgbọ́ láì jẹ́ pé a dán wọn wò àwọn ẹni tó tíwájú yẹn á ti dán wọn wò nínú ìdánwò iná làwọn ẹni tí wọ́n gbàgbọ́ lódodo ti hàn yàtọ̀ sáwọn ẹni tí ó gbàgbọ́ ní ti rọ́ àkàràmọ̀kọ́mọ́lá wàá rí i pé inú àdánwò ló ń sùn inú àdánwò ló ń jí àdánwò tó bá ẹnìkan ó lè yàtọ̀ sí tẹlòmíì ṣùgbọ́n gbogbo oníkálukú wa inú àdánwò la wà ẹni tó bá ní mo fẹ́ bọ́ lọ́wọ́ àdánwò onítìhún ti kú tọba tuntun kúta jẹ́ oyè ọ ìgbésẹ̀ àkọ́kọ́ eléyìí tí ń retí rẹ níbi tí wọ́n padà lọ gbé ọ sí lẹ́yìn ikú rẹ torí kọ́ ọmọ bá márùn pa àwọn alààyè ìyẹn sàárè rẹ nǹkan alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ pàdé rẹ nú ẹ̀ ìdánwò làtúnpò náà ìdánwò sàárè ó túmọ̀ sí pé láti ọwọ́ ìdánwò láti tún máa bọ́ sí ọwọ́ ìdánwò mi ilé ìdánwò làwọn àti àdánwò ilé ayé ń ṣe ibi tí wọ́n máa ń dókòó tẹ́tẹ́rẹ́ o ilé ayé sẹbi téèyàn ti máa ṣe Allah téèyàn ọkọ ti Allah tí ò ní tẹ̀lé ti Allah tó tún máa gbé tọ́mì tó tún máa dunnú tó máa tẹ̀ tó máa rò pé tó ń ṣe dá ilé ayé wa ń bí gbàtò ti jẹ ilé ìdánwò wọ́n ti sẹ́ẹ̀tì ìdánwò nǹkan lẹ̀ fún wa òun náà ni pé wọ́n fi yé wa gbangba wálé à kíkẹ́ ń ta àtútórí rẹ̀ sẹ̀dá yín òun náà ni ká ẹ lè bá a máa jọ́sìn fún Allah. وما خلقت الجن والإنس إلا ليعبدون من سمي من سد من سدان على الجنة أتي أوين يعني تولين كمي لا تسيبك ولا بقى ما جوف فيني الله الله إذا ولا تنبه واجي مقبلو أبي الله قد أكو جاتا سيجي إذا ولا أن tó bá يوم rí i ṣe yọọ máa bẹ Allah kọ́ máa ẹni tí o bá sì máa ṣe múra kó lé kọ́ ọmọ pé kò sí ọ̀nà àbáyọ kò síbi téèyàn fẹ́ jájàbọ́ kò síbi téèyàn fẹ́ gbà sá lọ lọ́wọ́ àtijẹ́ni tí wọ́n bì léèrè lẹ́gbẹ́ tó o bá sase yege alìjẹ́nà tó o bá fìdí rẹ́mi iná ilé ayé wáyé ojú ọ̀nà àkọ́kọ́ eléyìí téèyàn gbọ́dọ̀ gbà téèyàn ò sì gbọ́dọ̀ fi sílẹ̀ títí téèyàn ó fi kúrò nílé ayé yìí kó lè bá a ṣàṣeyege nínú ìdánwò tí ń bẹ wájú rẹ̀ òun náà lójú ọ̀nà ìmánì torí eléyìí báyìí ọ̀ràn àyàn ló jẹ́ lórí mùsùlùmí ọjà ni tó ṣe pé al-iman mọ́tòtò ìmánì rẹ o ó lè fi bàtà rẹ fi gbà pààrọ̀ ó lè fi fìlà rẹ fi gbà pààrọ̀ ó lè fi jìlìbáàbù rẹ fi gbà pààrọ̀ jìlìbáàbù míì ṣùgbọ́n ìmánì rẹ. ọ fi gba pààrọ̀ ìmánì ẹ mójútó ọ sọ nítorí kò ní nǹkan àkọ́kọ́ tó sì gbọ́dọ̀ mójútó títí tó fi kúrò nílé ayé yìí kò gbọ́dọ̀ jábọ́ mọ́ lójú ọ̀nà pé mo fẹ́ sórí rẹ a fi sọ ẹsẹ̀ ẹni tó bá fẹ́ sọ yìí máa rẹ òun àwọn èèyàn pín sọ́nà mẹ́ta ń bẹ gbogbo ẹ̀sìn láyé táwọn èèyàn bá ń ṣe wọn a máa pín sọ́nà mẹ́ta ń bẹ àti máa pẹ́ sí Islam ó lẹ̀sìn òdodo gbogbo nǹkan míì tán bá ń ṣe ojú ọ̀nà àmì ni nínú Islam wa gẹ́gẹ́ bí nǹkan míì táwọn míì bá ń ṣe àwọn èèyàn máa pín sọ́nà mẹ́ta alákòókò làwọn alátẹ̀jù oríṣi àwọn aláṣẹ ètò oríṣi kẹta làwọn ẹni tó dúró dọ́gba wọn yìí sálàṣẹ wọn kì í sálàṣẹ ètò àwọn wọ̀nyí àwọn ètò àwíkàn yìí ńlọjọ ara yẹn lórí rẹ kọ ọjọ́ kan nínú wa nínú ìlànà téèyàn máa tọ̀ téèyàn máa fi sọ ìmánì rẹ ọgbọ́dọ̀ rí dájú pé èé sálàṣẹ jù sì sálàṣẹ ètò ọgbọ́dọ̀ jẹ ẹni tó jẹ́ ikú dúró dọ́gba o ni ìwọ̀ntúnwọ̀nsì nínú dúró rẹ àwọn eléyìí lẹni tí ìmánì wọn máa bá wọn kalẹ̀ àwọn làwọn ẹni tí máa lè sọ ìmánì wọn àkàràmọ̀kùnmọ̀lá tí èèyàn bá ti jẹ́ aláṣejù òní pẹ́ kò ní jìnnà tí ó fi da ìmánì nù toró nǹkan padà súra rẹ̀ ìgbésí ayé ò ní rọrùn fún un nítorí kó le kó le kó le. líléun yọ padà tó máa lé mára rẹ̀ ńgbà bá lé mára rẹ̀ yọ máa bira rẹ̀ lérè pé ṣé para mi ni. torí tí líle bá lé lálejò ẹni tó lé lálejò náà òun fúnra ara rẹ̀ ó rí i pé kò sí ìtumà fún sísẹ́kù òmàlẹ́ ayé. torí rẹ̀ ìtayọ ẹnu àlà líle lálejò àríkúndá ìgúngiré kọjá ewé àhọkángun ìyí máa padà sọyàn dẹni tó ṣe é pé ńgbọ ọba yá ọ padà pẹsìn tì ní. torí ẹ̀rọ nígbà Muhammad sallallahu alayhi wa sallam ní máa ń kó àwọn sàhábà ní gbogbo gbà ẹ ṣọ́ra fún ilé kókó ìtayọ ẹnu àlà àṣejù ìgúngiré kọjá ewé anábì lọ síbi tó ti fẹ́ sọ̀kò. ní ọjọ́ ọdún léya ní jamratul aqaba ó wàá ahụ ọ̀kan nínú àwọn sàhábà lẹ́sẹ̀ oníkọ́lọ́ ọgbọ́n sa òkúta tó ń fẹ́ sọ wá wọ́n wá sa àwọn òkúta wá anábì wá àwọn kan nínú rẹ̀ ó mú àwọn kan nínú rẹ̀ ó mú ọ̀kan nínú ètò ó gbé sókè ó ní òkúta tó bá ma bíi báyìí ní ká ẹ máa fi sọ̀kò iyyakum wal ghuluw ẹ sọ̀rọ̀ afúta yọ ẹnu àlà títí débi tá a ti fẹ́ sọ̀kò ẹ sọ̀rọ̀ afúta yọ ẹnu àlà èmi lẹ̀ ń wá wòkọ́sẹ̀ tẹ́ǹfì ń sẹ̀sìn yín ní ìbámu bí olú ẹlẹ́dàá yín ti fi pa yín láṣẹ ẹ sọ́ra fún ìtayọ ẹnu àlà òkú tó bá di eléyìí lọ ẹ gbọ́dọ̀ fi sọ̀kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá yé wa ẹ rí i pé ìtayọ inú ada yìí máa padà sọ̀yàn dání tó ṣe pé ẹ̀sìn ọ̀padà sùn àpèjúwe rẹ̀ òun náà sọ yìí pé pẹ̀lú àṣẹ Allah lórí ojoojúmọ́ wàá máa jí ní dèjì méjì wàá sì bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rún raka ní ojoojúmọ́ torí pé ibi tó fojú sùn òun náà fẹ́ wọ Jannatul otu ó sì ti máa òun náà lọ ga jù nínú àlìjẹ́nà kélé yìí ó lè bá àwọn atọ́ sí ọ ẹgbẹ̀rún rákà ńlọ ọmọ àfẹsẹ̀ náfìlà lóru yàtọ̀ sí pé ọmọ àmójútó àwọn as-salawatul mafruḍa ìjọ mélòó ni ó fi yan náfìlà ẹgbẹ̀rún rákà torí tí yẹn bá gbìyànjú rẹ̀ lèyàn tó lè dá mọ́ ẹgbẹ̀rún rákà kì í máa ṣe nọ́mbà kékeré ẹgbẹ̀rún rákà one thousand raka ẹgbẹ̀rún raka one thousand raka kọ̀rọ̀rùn rárá ẹgbẹ̀rún raka tí wọ́n ń pè ní one thousand raka kọ̀rọ̀rùn rárá sálámà mélòó lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sálámà anabi sallallahu alayhi wa sallam oni salatu layli matna matna salatu òru raka méjì salama, raka méjì salama one thousand divided by two ó di five hundred teslim subhanallah ọwọ́ five hundred teslim lásán kápẹ́ kìí ṣe sọ láti lè yàn ṣe wọ́n ní kọ́ sálámà nígbà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èèyàn gbà bí ò ní gbà. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام آه èèyàn gbà báwo wá ni tó bá yẹ pé sọ láti ó tún kún yọ bàjẹ́ bí wípé tẹ́nìkan bá fi lè sọ̀rọ̀ náfìlà létí rẹ̀ wàláhì yóò sì sákò ń bẹ̀ lọ́nà tó ṣe é pé wọn ò ní rí pàkọ́ rẹ̀ ṣe á ah, náfìlà ló ń pè báwo tó máa ti ń jẹ́ náfìlà èmi máa ti ń jẹ́ náfìlà torí mi ò fàṣejù sí tèmi mi fàṣejù sí tèmi ọ̀gá wa kan sallallahu alaihi wa alihi wa sallam wa Aisha radiyallahu anha ọlọ́nà mi sallallahu alaihi wa kì í ṣe ju rákà mọ́kànlá lọ lóru Ramadan náà bí àbí òsín Ramadan abdullahi ibn umar radiyallahu anhuma òun sọ pé anabi sallallahu alayhi wa sallam kì í ṣe ju rákà mẹ́tàlá lọ ìwọ ìwọ kúrúntù wọ́n á sọ fún àmà ti rákà ẹgbẹ̀rún fìtínà ni àti ẹsẹ̀ fìtínà ìdínú nígbà táwọn èèyàn mẹ́ta kan tó ń wá sílẹ̀ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá gbẹ̀yìn lọ bá àwọn ìyàwó ànábì láti ẹ̀yìn ògiri ẹ̀yìn ìyàwó ànábì ǹjẹ́ wàá lè ròyìn fún wa báwo làwọn ìjọsìn sànàbí sallallahu alayhi wa sallam ń ṣe níbo nkẹ́lẹ́ ní kọ̀rọ̀ nínú ilé rẹ̀ eléyìí táwọn ẹ̀rọ bá wọn ìjọsìn kan tọ́ka màmá tọ́pọ̀ tọ́hẹ́rẹ́ bẹ́ńkẹ́ lànàbí máa ti ń kọ̀rọ̀ ni táà mọ̀ pé àwọn ìjọsìn tásẹ́rẹ́ báyìí náà ni. ó kéré tó bá jẹ bẹ́ẹ̀ èmi o màá máa ti kìyàmù lẹ́yìn tí mo bá ti jí ìní padà sùn mọ́. ẹlẹ́kejì ó lé mi àwọn máa ṣe sìyàmù lọ lọ́lọ́gbọ̀nrán gángan ìní sínú mọ́. ẹ dákun sẹ́ẹ̀ máa túmọ̀ rẹ̀ ìyẹn ni pé màá ṣe sùyàmù láti òní lọ sí ìyẹn èkú ìní sínú ìjọ mélòó lẹ lè ṣe tẹ́ ní jẹun èyàn kú dànù ọ̀kan wá sọ pé ntòkè ẹsẹ̀ lẹ ni pé ìní fẹ́ yàwó ń tèmi anabi sallallahu alayhi wa sallam ọgbọ́n nǹkan táwọn arákùnrin yìí sọ anabi wa ni kò ránṣẹ́ pé wọn gbàtúwàtí anabi ni ama inni la atqakum lillahi wa akhshakum la. ẹtẹ́tí ẹgbọ́n èmi èmi lẹni tó ti pé ń páyà Allahu jù láàrin èmi mò ń ti bẹ̀rù rẹ̀ jù síbẹ̀síbẹ̀ mo fẹ́ àwọn obìnrin níyàwó fífẹ́ tí mo fóbìnrin níyàwó kò dín ìpáyà Allahu kù fún mi kò dín ìbẹ̀rù rẹ̀ kù fún mi mò ń máa jí lóru láti ṣe tí mo bá ṣe débi tí ń ṣe dé màá قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا قم الليل إلا قليلا máa jí ṣe sọ láti lóru àbàsìkò díẹ̀ tó fi máa sùn ẹ̀yin wá sọ pé kọ̀lílà ń gan ẹ̀fẹ́ olùwẹ̀lẹ́dàá wa ni kánú kọ̀lílà min al-layli máa yahja'un àsìkò díẹ̀ nínú òru ni wọ́n máa fi sùn nígbà tí ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo bó wa níta lẹ́yìn fẹ́ fi ti yín jọ nígbà tó jẹ́ pé ẹ̀yin sọ pé ẹ̀yin ò ní sùn rárá tẹ́ ẹ bá ti jẹ́ dínà nù. màtìmá ṣe sùn yá màmá sínú irú èwo wa lẹ́yìn tẹ́ máa ṣe. ó túmọ̀ sí pé àṣejù yìí máa gbẹ̀sìn lọ́wọ́ èèyàn ni o tó bá ti le lálejò gbogbo ẹ̀sìn tánàbì mú wa ó tún máa wò pé ẹ̀ kò lè má jẹ́ bẹ́ẹ̀ tó bá nàbì ní. ẹ olúwa ẹlẹ́dàá ti forí jì má taqaddama min dhanbihi wa má ta'akhkhar liyaghfira laka Allahu má taqaddama min dhanbika wa má ta'akhkhar wa yutimma ni'matahu 'alayk. bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà sọ wọ́n ní ah, ànábì ni olúwa ẹlẹ́dàá ti pé dàrá rẹ̀ lé lórí ó ti ṣàforíjì gbogbo ní àti tó fún nínú ẹ̀ṣẹ̀ so ó lè ó lè máa tẹ̀sìn bí sẹ́ńsẹ́ń díẹ̀ díẹ̀ àmọ́ àwọn ń kọ́ ni a ní garanti ni a ní garanti a ní garanti àwọn agùnjìnrìn kọjá ewé torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé ní gbogbo ìgbà ní gbogbo àkókò a gbọ́dọ̀ máa pàkíyèsí àwọn ẹni tí ń ṣẹ̀sìn ẹ má ṣẹ̀sìn débi àṣejù ẹ má gùnjìnrìn kọjá ewé a kì í mẹ̀sọ́ ju yẹ́ ẹ̀sọ́ ànábì tí olú ẹlẹ́dàá wá fẹ̀sìn rán báwo ló ṣe ṣe ìníkà ẹ máa wà wò kọ́ ṣe torí pé bí àṣejù bá ti ń dà yín láàmú ẹ tún padà mọ fojú kéré ànábì náà. torí di eléyìí ọ̀dọ̀ wa wà ó ẹ sì rí i pé àwọn aláṣejù gbogbo ìgbà ni wọ́n wà láyé ìjọ àwọn khawarij wa àwọn mu'tazila wa láyé ìsìn àwọn takfiriya wa nínú àwọn aláṣejù burúkú nù nígbà tí wàá máa wò pé gbogbo èèyàn ṣe mùsùlùmí ìwà nìkan ni mùsùlùmí yọkọ̀ máa gbé fáìlì àwọn èèyàn náà máa dà á kànga pé gbogbo wọn ti kàfàrà wọn ti kàfàrà wọn ti kàfàrà kí ló dé torí wọn ò ṣe bí wa ni tó bá ṣe bí wa wọn bá jẹ́ mùsùlùmí kàwá lẹ́yìn dẹ́ngàyà ta lẹ́yìn olódò burúkú aláìmọ̀ kankan pa ẹ̀sìn torí pé àtẹ̀jù òtúmọ̀ sí kò nímà àtẹ̀jù òtúmọ̀ sí kò lóye àtẹ̀jù òtúmọ̀ sí kò wà lórí ojú ọ̀nà mà nǹkan tọkàn túmọ̀ sí ni pé aláṣejù ní ọ ọ̀dà kan mà dúkọ̀ kan máa lé kókó lọ kó lè bàjẹ́ ń táàrí fọ́ ní rọrùn tí nǹkan bá ti lè lálejò wọ́n fọ́ ni o wọ́n fọ́ anabi sallallahu alayhi wa sallam nínú sahih muslim ó fi àpèjúwe kan lélẹ̀ fún wa kẹ́lẹ́ bá sọ́ra fásitì ó ní almumbadda agẹ̀sìndẹ̀sìn léegun ẹ̀yìn kí ní ìsìnkápá afẹ́ lu èkó látòkó mọ̀ sọ́n bí káwọn sọ pé à ń fẹ́ láti aago mẹ́wàá àárọ̀ yìí afẹ́ká dẹ́kọ̀ títí aago méjì lọ́sàn yìí ẹ̀sìn láti fẹ́ gùn àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nǹkan bíi three hundred kilometres la fẹ́ fẹ́ sí rìn láàrin wákàtí méjì ẹ̀sìn ṣe áàfù ló ń jẹ kọ́ jẹun kọ́ àbá rọra febi pa díẹ̀ àbígbà wo lẹ́yìn rò pẹ́ sí máa sáré púpọ̀ jù ṣé tó bá yó kẹrí ni àbí tí ọba yó pọ̀ jù nàám tí ọba yó pọ̀ jù ló máa ń sáré púpọ̀ tọ́ ọ wá bẹ̀rẹ̀ sí ní gẹ̀ẹ́sì àkàràmọ̀kọ́mọ́lá aago méjìlá ọ̀sán la sọpá fẹ́ dẹ́kọ̀ ibi tá à ń ti lọ tá à ń lọ tá à ń lọ tá à ń lọ aago méjìlá kù kọ́tàlá tó dé Ìbàdàn ó kù sẹ́sí mélòó báyìí. ìṣẹ́jú ìbàdàn tá a dé náà ọjọ́ ni o ó kù ìṣẹ́jú àwa pé látọ̀jọ́ afẹ́ bára wa ń bẹ́ gà láago méjìlá ṣé yóò bínú sẹ́sìn sẹ́sìn mú kòbókò là ń bá ń lù bá a ṣe ń gbà là ń lù à ń ta kẹsẹ́ là ń lù à ń ṣe rí sẹ́sìn ṣe bá ṣe ń ṣe bá pé egun ti dá egun ti dá iwájú bá lọ lọ́tọ̀ ẹ̀yìn lọ lọ́tọ̀ ẹ̀sìn pín méjì ṣé àdèbí tá ń lọ sẹ́tì sì ń bẹ lálàáfíà aha anabi sallallahu alayhi wa sallam ó ní abẹ́sìn dé egun lé dé egun ní dá ní egun ẹ̀yìn la ardan qata'a wala dhahran abqa kò ní lè débi tí ń lọ. ntí sì ń gùn òní sẹ́kù àṣejù bó ṣe rí nu ó rí kí ẹ̀sìn tó padà pati ìwọ gan alára ó kórìíra rẹ̀ ó máa sàfùn ẹ̀sìn ọ̀ pati ìwọ kó kórìíra ara rẹ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀sìn Islam kò sí àṣejù ń bẹ kò sí àrékúndá ń bẹ tẹ bá wo àwọn ẹni tí wọ́n wà lórí àṣejù ẹ rí i pé ìsìn náà nìyí ìsìn ànítánì kan gbé wá fún wa ó ṣe lọ́sọ̀ fún wa àwọn náà tẹ̀lé nígbà tó ti pé ẹ̀jẹ̀ àti fẹ́ máa ṣe wà ẹ̀jẹ̀ tiwọn náà wọ́n wá rẹ́ nìkan táwọn lólobó so àwọn wọ́n dàn fún àwọn náà padà di aláṣejù gẹ́gẹ́ bí ẹni tó polówó àṣejù fún wa torí àṣejù nínú òfin ni àṣejù nínú òfin ni torí bí

àwọn al-Khawarij àti àwọn Mu'tazila àwọn wò pé níbi àṣejù wọ́n wò pé tímánì bá wà ẹni tímánì ń bẹ pẹ̀lú kò gbọ́dọ̀ sẹ́lọ̀ ẹ dákun tó ṣe é ṣe tó ṣe é ṣe pé ká má ṣe Allahu rárá rárá àwọn tá a ní ẹsẹ̀ àwọn màláíkà nìyẹn àwa kì í ṣe màláíkà ìyàn ni wà Ànábì sallallahu alaihi wasallam àgbàtì yé wa láti lọ mọ ara wa kò sí kò sẹ́nìkan nu atọ́jẹ́ ni mímá aláṣìṣe ni gbogbo wa kullu bani ádámà khata' wa khayrul khata'in at-tawwabun gbogbo ọmọ anabi ádám aláṣìṣe ni wọn ẹni tó lóore jù nínú àwọn aláṣìṣe làwọn ẹni tí máa tọrọ tútù bá wọn sọ yìí pé tá a bá ti lè sẹ́wọ́ á ti kẹfẹ́ rí kó làjọ afẹ́ ṣe. ó láti fẹ́ ṣe táà ní sẹ́ ọlọ́ àtẹ náà ni nínú àdìsí kan anábì sallallahu alaihi wasallam ní tí ìbá ṣe pẹ́ ṣe ń tọrọ àforíjì ni olúwa ẹlẹ́dàá wọ̀ bá ka yín kò lẹ̀ kó wá fún àwọn míì kó fi jàrọ yín tí wọ́n máa ṣẹ̀ tí wọ́n máa tọrọ àforíjì ìyẹn ni pé a máa a máa tọrọ àforíjì náà a máa a máa tọrọ àforíjì náà eléyìí ń bẹ́ẹ̀ wa àwọn Khawarij àti Mu'tazila àwọn sọ pé ìmánì tako kásẹ̀ lọ ẹ̀ńtọ́ bá ti ní ìmánì kò gbọ́dọ̀ tẹ̀ torí ẹ̀ ni Khawarij sọ pé gbogbo ẹ̀ńtọ́ bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bíi kápọ̀ parọ́ ó ti di kèfèrí o sábàtú bá ń kọ́ wọ́n ní kò ní kò ní gbà sábàkú ń kọ́ wọ́n ní èèyàn máa bẹ́ẹ̀ nù lágbèrè kété ẹ̀dá olùsèfẹ́ rọrùn kò lè rọrùn àwọn Mu'tazila àwọn ní ọ̀gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìmánì o tí mo bá wá ṣe ńkọ́ wọ́n lò ní jẹ́ mùsùlùmí ní káfíìrì tọ́ba kú ní iná lọ́wọ́ èèyàn tí wọ́n wá sọ ipe pẹ̀lú imani kò gbọ́dọ̀ ṣẹ̀ ó wá rí pé òun ṣẹ̀ òun ṣẹ̀ òun ṣẹ̀ ń káì ajẹ́ pé kìí ṣe mi wá ní kó ní imani yìí kí ìmánì ńkọ́ kọ̀kọ́ múra rẹ̀ èèyàn padà fi ti pọ̀ tọ́ba ti padà fi imani lẹ̀ náà lójú ọ̀nà pé mo fẹ́ sọ imani mi títí dọjọ́ ọkú gbọ́dọ̀ já ọ̀gbọ́dọ̀ jáláre kúndá ọmọ alátẹ̀jù ń gbìyà pé kí wọn náà darapọ̀ mọ́ wọn má darapọ̀ mọ́ wọn o ti wọn ó ti wọn ti bá débi ibú ẹni tí wọ́n bá tiẹ̀ jẹ́ làwọn náà tún wà. kìí ṣe lànà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam làṣẹjù ẹ̀wọ̀n kọ́ àwọn tó wálé anábì ìgbésẹ̀ fáwọn fẹ́ máa ṣàṣejù wọn fẹ́ gbé lánàbì hàn wọn létí tí ń fi tiẹ̀ ṣàpèjúwe fún wa kò sí àyè fún àṣejù torí ẹ̀ ló lu ẹlẹ́dàá wa tó ti pàkíyèsí torí pé àtẹ̀jú tẹ́rí yẹn àwọn ẹni tí afúnitìrà tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ olú ẹlẹ́dàá wa ń sọ fún wa wọn ni ya ahlul kitab la taghlu fi dinikum ẹ̀yin ahlul kitab ẹ̀yin yahudi àti nasara ẹ̀ má ta yẹnu àlà nínú ẹ̀sìn o àwọn ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ síbẹ̀ mọ̀ pé àwọn ànàsárà àwọn tayọ ẹnu àlà wọ́n sàtẹ́jì wọ́n pè ànábì wa Isa aleyhi salam wọ́n pè ní kíni Allah wọ́n lò ní Allah wọ́n tún sàtẹ́jì àwọn kan nù wọn wọ́n lọ́ ma Allah wọ́n tún sàtẹ́jì àwọn kan nù wọn wọ́n sálẹ̀ tó sàlẹ̀ àtà wọ́n ní sálẹ̀ tó sàlẹ̀ àtà mẹ́ta lọ́kàn yìí. ọ̀kan nínú mẹ́ta tó darapọ̀ di Allah wọn ni lànàbì Ìsá a'udhu billah aṣèjú ní gbogbo eléyìí ẹgbẹ́ yẹn kúrò nípò jíjẹ́ yẹn ẹ̀sọ́dọ́lọ́ ẹgbẹ́ kúrò nípò ipò jíjẹ́ ìránṣẹ́ Allah ẹlọ́mọ aṣèjú ẹlẹ́dàá wọn ń pàkíyèsí wọn látọ́gbọ́lọ́ fi di ẹ má àlà nínú ẹ̀sìn gbàtà sí Yahudi àwọn sọ pé kílẹ̀ ń gbé kílẹ̀ ń sanabi Isa náà ọmọ zina ni tẹ̀sán àwọn eléyìí náà àwọn náà tún yáàbù wọn dànù gbogbo ẹ̀ náà àtìsẹ́ ni àtìsẹ́ ni ẹ má tayọ ẹnu àlà àwọn Yahudi àwọn tayọ ẹnu àlà wọn ní Uzairu ibn Allah wọn lọmọ Allah olùwẹ̀lẹ́dọ̀ á sọ pé lam yalid wa kò bí ma bẹ́ẹ̀ lẹ́nìkan bí nínú ẹ̀sìn àwọn kan tún wà táwọn jẹ́ aláṣẹ ètò gbogbo ètò bá ní kí wọ́n mu ni làwọn á máa dáàbò àwọn sọ pé gbàtọ́jọ́ pé imáni ti wà lọ́kàn àwọn gbogbo dọ́bà wà wọn làwọn lè sè gbogbo táwọn bá hù níwà gbogbo táwọn rí táwọn dá lára kò lè bà imáni àwọn jẹ́ tó àwọn eléyìí àwọn jẹ́ aláṣẹ ètò bí àwọn ẹni tí wọ́n sọ fún bí Allahu azza wa jalla sọ láti wákàtí márùn kí ló ní ká máa ṣe lójúmọ́ ó ní méjì lèmi àwọn máa ṣe méjì lèmi àwọn máa ṣe mo sì mọ̀ pé Allah ní bínú sí torí pé la yukallifu Allahu nafsan illa ọ̀daràn náà tó máa báyà pé Allah ò di ẹrù kọrù yàn àfi ní tó yẹ bá lè gbé ó ní ká ṣe sọ láti wákàtí márùn. bọ́ọ̀bù alẹ́ ṣe náfìlà lò ní ṣe náfìlà àmọ́ bíi ti sọ láti wákàtí márùn kọ́ Ramadan bẹ̀rẹ̀ aláṣẹ ètò ó ní mo ti ṣe mẹ́ta mẹ́ta inú gbogbo mẹwa. ọ̀kọ̀ọ̀kan dípò mẹ́wàá a gbogbo ẹ̀wọ́n ṣe ó a òun mọ̀ ni Allah yóò bí irú eléyìí kọ́ ẹni tó ṣe igbó pààyàn wọn wá ní ó wá ní wọn bá ti gba mẹ́wàá kọ́ fọwọ́ mu nàìjà tó aláṣẹ ìtọ́nù ọgbọ́dọ̀ jẹ́ ipe ntolu ẹlẹ́dàá ni kò ose àwọn aláṣẹ ìtọ́nù àwọn aláṣẹ ìtọ́nù ẹ̀sìn máa padà bàjẹ́ mọ́ ọ wọ́n padà fẹ̀sìn torí pé wọn ò ṣe fún ẹsẹ̀ ní kí wọ́n ṣe tọ́ba ti yé wa a gbọ́dọ̀ jẹ́ ike àìsàn aláṣejù àìsàn ìsàlásèjò tá a bá ti já láṣejù tá a já láṣejù á jẹ́ oníwọ̀ntúnwọ̀ntì tó dúró dọ́gba. wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar dọ́gba jama kò kò lè ṣeéṣe àfi téèyàn bá jẹ ẹni tó ṣe pé ó ní imáni nísìnyí wá òkọtì ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. nínú gbèsè téèyàn gbọ́dọ̀ gbé láti fi sọ imáni rẹ̀ ó náà nìkan máa wà òkọtì ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ dá kí ni nǹkan tẹ̀yìn ṣe nínú Islam tẹ̀ wá tí ì rí àlàyé nípa báwo làǹdàbí máa ṣe tó fi jẹ́ wípé ìṣe wà ń darúgbó ìṣe tí ọ̀dà ńlẹ̀ ń ṣe ẹ dárúkọ nǹkan kan tẹ̀ ń ṣe nínú ìsìláàmù tẹ́ ẹ̀ sì gbálà yìí nípa abánàbí ṣe ní ká ṣe tó fi jẹ́ pọ́nà tẹ́ ń gbà ṣe kọ̀dà ṣé nǹkan kan wà àfi kọ́jẹ́ pé wọ́n ọ̀mà tó o bá sì mà oògùn àìmọ̀ ní kíni ìbéèrè torí rẹ̀ ẹni tó bá fẹ́ sọ ìmánì rẹ̀ kò ní yapa lànà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam ojú ọ̀nà tà nàbì sallallahu alaihi wasallam ojú ọ̀nà ojú ọ̀nà tà wí sáájú ojú ọ̀nà tó dúró dọ́gba ojú ọ̀nà téèyàn máa tọ̀ téèyàn máa gbà dé àlìjẹ́nà ìbẹ̀rẹ̀ rẹ̀ lórí ńbọ̀lọ́ parí rẹ̀ sí àlìjẹ́nà lópin ìgbà tó ọba ti yapa anabi sallallahu alayhi wa sallam ó ní iftarqatil yahudu ila ihda wa sab'ina وافترقت النصارى إلى ثنتين وسبعين فرقة وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أنا بني أو يهودي وقم يلا يلا سيوجوانا موكا للا دوني nídìí ẹ̀sìn wọn àwọn ànàsárà wọn pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn wọn tí ojú wàyí o àlùmà tèmi náà àlùmà mùsùlùmí àwọn náà pín yẹlẹyẹlẹ sí ojú ọ̀nà mẹ́tàléláàádọ́rin seventy three kò lóha fi náà iná ni gbogbo wọn wọ̀ illa wahida àyàfẹ́ yọkan ẹyọkan ẹni ọwọ́ àlìjẹ́nà àwọn sàhábà bíi anabi wa sallallahu alayhi wa sallam àwọn wo lẹ́yọ̀ kan yẹn anabi ni humul jamaa àwọn náà ni jamaa a matuma jamaa nítorí pé gbogbo jamaa kúgbekúgbe ọ̀pọ̀ láyé jamaa kọ̀ọ̀kan ẹ̀wẹ̀wẹ̀ wọ́n mọ̀ sọ pé àwọn làwọn mánà jamaa mi ọ̀ mánà sẹ́fẹ́ ẹ̀ mọ̀ pé náà lọ́fà ló fi jẹ́ pé jamaa méjì ò lè bára wọn ṣe jamaa méjì wọn ò lè máàjì papọ̀. nítorí pé ideology jama kọ̀ọ̀kan kọ́ ideology jama mi believe jama kọ̀ọ̀kan ó tako jama mi tí wọn bá ti gbé sórí pé kálukú ọmọ rẹ̀ bọ́ bá ti gbogbo jama kò ní gbà ìgbẹ́ lomi ni wọ́n bá wí bí ìbá sà anabi kò fàyè lẹ̀ o fẹ́ẹ̀tù wa sọ pé jama wí o yàtọ̀ sí jama ti yín ọ̀ọ́bì rárá o anabi lẹ̀ anabi ni ọ̀hún. mànkánú àlàmítìlì mà ánà àlẹ́yìí lìyọ́wọ́mà wà ọ̀fààbì àwọn ni gbogbo àwọn tán bá wà lórí irú ntẹ́mi àtàwọn sàhábà mi dáǹbẹ́ lórí rẹ̀ lónìí Allahu akbar irú ntánàbì àtàwọn sàhábà tó bẹ lórí rẹ̀ lónìí nínú ẹ̀sìn ètò ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ nínú ẹ̀sìn ètò ní í ṣe pẹ̀lú ìjọsìn nínú ẹ̀sìn ètò ní í ṣe pẹ̀lú ìwà nínú ẹ̀sìn ètò ní í ṣe pẹ̀lú bá ṣe máa bára wa lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí bá ti ń bẹ lórí rẹ̀ àwọn náà lọ kàn tí ọ̀la yẹn à ń pè wọn ní alifẹ́rẹ́kọ̀tù nàìjíríà alifẹ́rẹ́kọ̀tù nàìjíríà àwọn tó ti pé wọ́n là látara àdéhìí yìí náà láti mú orúkọ ìjọ tó bá yé wa bẹ́ẹ̀ tí yorùbá ń tẹ̀lé lánàá Muhammad sallallahu alayhi wa ọjà tí kò ná ọjọ́ kan nínú fẹ́rẹ́kọ́tì nàìjíríà nínú àwọn ẹni tó ṣe pé wọ́n là tọ́ba ti jẹ́ni tí wọ́n là ó ti kú oríire nìyẹn ìmánìrì ọ̀bọ̀ kalẹ́ nìyẹn ọjọ́ kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n rí àlùjánnà wọ̀ tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàm torí rẹ̀ bóyú gbówó ni wọ́n fẹ́ fún ọ ọlá ni wọ́n fẹ́ fún ọ ipò ni wọ́n fẹ́ fi dán ọlọ́lá ni lórí pé kò fi ìlànà nabi Muhammad sallallahu alaihi wa sallam ló fi lé lé ipò yẹn ló fi lè lo ọlá yẹn ló fi lè lo àyè yẹn pé kí wọ́n máa fọwọ́ mú pò wọn pé kí wọ́n máa fọwọ́ mọ́lá wọn kò sí nǹkan tó fẹ́ fi jẹ̀kúrẹ́dì lẹ́bù ipò sí kò sí jẹ́ jẹ̀kúrẹ́dì njọ́ gbàlùjẹ́ nà lọ́wọ́ kọ́kọ́ múra rẹ̀ kí ni wọ́n fi ṣe panda panduku lásán yóò mú mi fi ojú ọ̀nà ànábì sílẹ̀ ẹ lápò kọ́kọ́ fọ́ múra rẹ̀ torí gbélé ayé ẹ̀yin yorùbá náà sọ pé kíni àfọwọ́bà fi lẹ̀ ní kíni máa sẹ́kù alẹ́jẹ̀nà ń ti ń bẹ lọ́dọ̀ Allah ìní máa sẹ́kù kí á ní nǹkan lé ayé tí ń wàá wò wọ́n mọ́ tí ó jẹ sábàbí kéyìí tí ò ní tán wá bọ́ lọ́wọ́ mi. tẹ̀lé ìtumọ̀ sí pé ronú rẹ dáadáa o ronú rẹ dáadáa o wọ́n ní kọ́ wá jọba àlùyìn ọba tó ọbẹ̀ jẹun kò sí bó ṣe fẹ́ jọba tó tún máa ṣe ìsìláàmù nítorí pé ọba wọn lọ ba lórí gbogbo nǹkan ni àwọn ọba wọn máa bá wọn sọ̀rọ̀ wọn máa bá wọn ṣe égún àwọn ọba wọn máa bá wọn ṣe Ṣàngó wọn máa bá wọn bọya àwọn ọba bìkan àwọn máa bá wọn sọ Ọ̀ṣun Òṣogbo àwọn ọba bìkan wọn máa bá wọn sin Òkè Ìbàdàn àwọn ọba abìkan wọ́n máa bá wọn bọ òòṣà pópó àwọn ọba abìkan wọ́n máa bá wọn bọ alágẹmọ mùsùlùmí la sì máa wọ́ sí ìwọ náà wàá lọ tẹ́rí gbọ́ba wọ́n jáwé àkókò wọ́n jalè olórí ewé orí ibú láti jọ́n o ti dẹni tó ṣe é pé fàlà sọ́dọ̀kọ̀ wàlẹ́ asọ́lá wàlẹ́ akínkẹ́ dábà wàtàwàlà kí la fẹ́ fi pòfò sí ẹlẹ́fẹ́ bá mú nǹkan yín ah, ọmọ ọba ni ọ ẹlẹ́fẹ́ bá mú kúrò pé kò sí ni wọ́n fẹ́ fi sórí ibú ni ní tútù tó eléyìí túmọ̀ sí pé ẹ máa gbé lọ ẹ lọ ta lọ́jà mí nídìí ẹ̀ torí pé kí lọ́ wọ́n ti lọ́dọ̀ tèmi àlùjánnà bẹ́ẹ̀ ni gbogbo kò náà láyé wọ́n ní àyíkò tẹ́ wọ ayé báyìí o ẹ ẹ ẹ ké sára o because njẹ́ àwọn wo náà nù a fẹ́ fi náà kẹ́ máa lọ jẹ́ gbogbo nǹkan ní ẹ̀dá lọ́dọ̀ àwọn òsìlẹ̀ o torí kò tẹ́ ayé báyìí àwọn ti síwájú máa ṣe lẹ́yìn náà máa ṣe máa ṣe ẹ̀ máa ṣe o ilé jẹ́ kí ipò àwọn bàbá

ṣé náà lọ́wọ́ àlọ́ tẹ́wọ́ gbà kẹ́sìn ló sì bàjẹ́ ọ̀nà àti rẹ ló fi ń lójoojúmọ́ wọ́n máa má dìtì wọ́n máa yin lọ́rùn wọ́n máa yá kura ni wọ́n tún Tori torí kọ́tà lè bí owó kó lè pa owó atm machine iná nìkan kó sọ tiwọn ẹ̀yin ọ̀sọ́ pé kí ni gbogbo ẹ̀ torí pé èmi ò so ojú ọ̀nà tó bá fẹ́ tẹ̀lé kọ́rọ́ọ̀nù kọ́rọ́ọ̀nù torí gbogbo táwọn èèyàn rí tí wọ́n ń kọ́tìlá gbogbo tí wọ́n rí tí wọ́n ń yọ ahọ́n àtàbí ajá kóra ń bẹ torí pé kí ni ọ̀fẹ́ kálíjà náà bọ́ ọmọ lọ́wọ́ olúwa ẹlẹ́dàá wa wa o ẹ má jẹ́ kójú ọ̀nà tànàbí ọmọ yín lọ o má jẹ́ ọmọ lọ o tí màálù bá kò wọ́n yìí kó mọ́jẹ́bà ló kó mọ́ lọ́wọ́ ìlànà dànàbì sallallahu alaihi wasallam má pàṣẹ torí ọlọ́ ẹlẹ́dàá ni wa anna hadha sirati mustaqiman fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabilihi eléyìí ni ojú ọ̀nà ti Allah eléyìí tó làgàrà ó ní ká ẹ má tẹ̀lé o ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà mi yẹlẹyẹlẹ kọ́ wa pín yẹlẹyẹlẹ kúrò lójú ọ̀nà ti Allah. kọrọrùn wàláhì àmọ́ ibẹ̀ lóríire wà ibẹ̀ lóríire wà àwọn máa lámùdùnmùdùn lé ayé wọ́n máa ráǹfà nílé ayé wọ́n máa sọ pé ah, súnà tiẹ̀ náà ló kó tó bá súnà kó bá mi ó ṣoore fún mi. àjọ mà bí ẹni tí ń tà ń ṣe tí o túmọ̀ sí mọ́ fẹ̀sìn rẹ o torí a fẹ́ wà lè jẹ́ nà ojú ọ̀nà tí Allah ọ̀là gàrà ojú ọ̀nà tí Allah kò síbi láti dán ọdún tó ti nílé sọ́n parẹ̀ kò bùkátà ká máa ronú ẹ̀ tàbá tún wò ẹ̀ hàn nítorí pé ojú ọ̀nà tí ọ̀là sọ gbọ́dọ̀ jẹ́ kò fi ojú ọ̀nà ti Allah kò fi gbà pààrọ̀ kò fi ojú ọ̀nà nabi Muhammad sallallahu alayhi wa sallam kò fi gbà pààrọ̀ lóòótọ́ tẹ́ bá wò ní nọ́mbà èèyàn mélòó ní tẹ̀lé tà nàbì lẹ́gbẹ̀ẹ́ ni tí ń takò tà nàbì uncomparable àlè wò wọ́n síra wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bódodo ṣe rí nìyẹn àwọn tó máa ń tẹ̀ lódodo ní gbogbo ilé ayé wọ́n ń pọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n ń yan ìsìnà láàyè torí ẹ má jẹ́ kí àìpọ̀ àwọn ẹni tó wà lórí òdodo kó lé ọ̀dìnà tó dodo má jẹ́ kí pípọ̀ àwọn tó wà lórí ìsìnà kó tàn jẹ kó wá fọ wọnú ìsìnà nítorí bá ti ara rẹ̀ ọkà bàbá níjọ táwọn kan máa dunnú eléyìí jẹba bákan náà nínú ìgbésẹ̀ téèyàn máa ń gbé láti fi sọ òun náà ní pé èèyàn tí ń ṣe tàbí ṣùgbọ́n nínú ibi tó dúró sí ṣebí ni ń ni àbí ń bòmí ṣebí ìbámu àbí bòmí ló tún dá ibi tó dúró sí yẹn lọ́dọọdún ọ̀nà òdodo ọ̀gbọ́dọ̀ ṣe tàbí ṣùgbọ́n lórí ẹ̀ ọ̀nà tí ń wàá gbà tí tàbí ṣùgbọ́n lórí ìmánì tí ń rìn síwájú lónìí tí ń fà sẹ́yìn lọ́la òun Islam kò sọ láì wá torí ẹ̀ ló ti jẹ́ pé láyé john àwọn mutakallimun àwọn ẹni tó ke logic bọ́nú tawhid àwọn ẹni tó sì nà ní ulama al àwọn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní imanul muqallidin imani àwọn ẹni tí wọn ò ní mà tí kàn ń ṣé imani wọn lálàáfíà bí ò lálàáfíà ṣé imani ẹni tí nǹkan wà wò kọ́ tiẹ̀ sọ lálàáfíà nígbà tí ò ní mà lọ́dọ̀ ahlus sunnah wọ́n ní kò sí tó burú tó bá pè nǹkan tí ipò tí wọ́n wà ní kò ní mà òun àwọn mùsùlùmí ni pé nípa gbàgbọ́ ni wọ́n náà gbàgbọ́ kò sí wàhálà tí ọba lágbára tí ọba mójútó ń bùkátà mà ń bùkátà mà nítorí pé tí ọba nímà àbọ̀ ń bì lónìí ọ̀tọ̀ níbi tá a bọ̀ lọ́la ọmọ síkà ni ẹ̀rìkolo ẹlẹ́dàá wa ó sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam onífàálẹ́m annahu la ilaha illallah wastaghfir li dhanbika wa lil mu'minina wal mu'minat lọ́ọ́ màmá ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah àkọ́kọ́ nǹkan ni kọ́ ọ lọ mọ àmàdájú lẹ́yìn rẹ̀ máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ sì máa tọrọ àforíjì fáwọn múmìnì lọ́kùnrin máa tọrọ àforíjì fáwọn múmìnì lóbìnrin kí lolú ẹlẹ́dàá àkọ́kọ́ wípé kánábì ọ̀sẹ̀ ìmà ìmà ìmà pàtàkì láti lè sọ ìgbàgbọ́ wa ìdí nù tó o bá lè wálé kí o láti wá kẹ́kọ̀ọ́ nípa Islam o lè wálé kí o láti wá kẹ́kọ̀ọ́ nípa iman eléyìí ní kókó ní táǹtì torí rẹ̀ ń bẹ láyé gbogbo ọ̀rọ̀ mọ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ wo ló ń ṣe ní ìṣiṣẹ́ oṣù iṣẹ́ wo ni wọ́n ń ṣe business ìwọ iṣẹ́ wo ni wọ́n ń ṣe iṣẹ́ ọwọ́ gbogbo eléyìí irọ́ lásán ayé náà ló fi sí kéṣẹ́ omi kókó ní tó torí rẹ̀ dọ́ tó a jẹ́ kó ló múmú láyà rẹ pẹ̀lú ẹ̀sìn tí torí rẹ̀ wọ́n ṣé dàí ló wọn àlọ́ lè kí ó sì jẹ́ pé dàí ń ibi tó dàgbàdì wọn ọ lówó tó ń gbà ń sọ pé tí ò lọ ibi tó dàgbàdì wọn wa wọn ò tí gbomi omi wa ó ti ń kọ́ rẹ ah, kí jẹ́ rí ìmọ̀ ni sọ́dọ̀ abáwọn ó ti ní kókó tí ó di orí kókó tó ti torí rẹ̀ wálé ayé tí o di orí ṣe tó bá lè wálé kí ó má sì jọ jẹ́ kó dọ́kan ní ẹjọ́ máa gbẹ́yìn tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ìsìn rẹ̀ mi lè wá sílé kí ó ń torí àwọn nǹkan ti pọ̀ níwájú mi ìdánilẹ́kọ̀ọ́ wákàtí mélòó la fẹ́ fi sọ̀rọ̀ ọmọ yìí wákàtí tàbí wo bọ́ọ̀lù bọ́ọ̀lù àdánù táwọn kan tó ti lọ ra tíkẹ́ẹ̀tì ní ìsìtàn lọ sí kọ́tọ̀ kódà àwọn kan pàtẹ́wọ́ ń di onímọ̀ ní kí ló dé wọ́n nítorí pé kọ́tọ̀rù sọ pé wọ́n máa ṣe àyẹ̀wò kòrónà fún gbogbo ẹni tó bá wá wo bọ́ọ̀lù wọ́n sì tún máa fún wa ní àwọn immunization yẹn so kọ́tọ̀rù wa ọ̀ ẹ̀rẹ́ díẹ̀ wọ́n ní anybody tó bá ti wá kò sáyẹ̀wò ẹni anybody tó bá ti wá ẹ má wulẹ̀ fún wọn lábẹ́rẹ́ wọ́n bá fẹ́ ta kòrónà kò wọ́n ta fún kálukú inú wọn wá ń dùn akramakumullah wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn rẹ̀ wọ́n ní kò sanwó èlò lásán tá a fi wọlé nì ẹ̀yin á máa wo njókòó bá wa tí ò ní já sórí ilé àtúnṣan owó bá sinimá nítorí wọ́n yà síwájú sinimá pé blue film wọ́n yọ obìnrin síbẹ̀ ń wò wọ́n á sọ pé ṣé mo pa àwọn normal film five hundred lẹ́sìn wọlé bọ́tẹ́ léyìí o two five ah, wàláì sàláì ẹni tí ò lówó ọ̀lọ́ yáwó ó ń fẹ́ rí di òǹdì òǹdì ọ̀fẹ́ máa bó wọn máa ṣe wàlà hàwùlà wàlà quwwata illa billah tí wọ́n á ní kọ́ wá gbọ́ báwo la ayé rẹ̀ ó ti sùn wà tọrùn rẹ̀ ọ̀dà òun ní san kọ́bọ̀ actually ọjọ́ tó bọ́ sí un àbí òye yín owó tí ń tẹ̀sí kan kádà actually actually level bàbá actually ọdájú wípé ọ̀pọ̀lọpọ̀ ń fi àkíyàmọ̀ rẹ̀ ṣeré wọ́n ń fi ọ̀la wọn wọ́n ti ń tayò ok èmi ìlè wálé kí wọ́n akẹ́kọ̀ọ́ torí àwọn nǹkan oríṣiríṣi kéésì tó gbogbo ala lè jọlùmọ̀ àmọ́ gbogbo ala gbọ́dọ̀ mọ bá ṣèṣe tọ́jẹ́ sí ọ̀dà máa wá kọ́ nídánilẹ́kọ̀ọ́ máa wá gbọ́ má sì jọ já sí pé ẹ a ti gbọ́ ńgbà tí wọ́n ń sọ ẹ tí ń bá wá fi tí wọ́n ń sọ ṣiṣẹ́ ètí ọ̀bá dúró lórí mi ń tuntun ọ̀rọ̀ ń gbọ́ ó ti ṣetán láti pẹ́sìn torí nìjọba ni sọ ìdá kan nínú mẹ́wàá tó ti gbọ́ ìsọkúsọ lọ́pọ̀lọpọ̀ sọ ìwájú rẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ nísìn o ìsọkúsọ lọ́pọ̀lọpọ̀ sọ báwo wá ní tó bá di lọ́la tó bá ní kó sọ fẹ́mọ̀ pé àfikún ó ti pọ̀ jù àdínkù yọ̀ọ̀ka màmá torí ẹni tó fẹ́ kọ́ nípa ẹ̀sìn rẹ̀ tó bá lọ dánilẹ́kọ̀ọ́ náà yàtọ̀ sí pọ̀nká alẹ̀ ó tún máa jọ́ kéyẹ bí nǹkan báyìí ṣe rí ni bí nǹkan báyìí ṣe ó sì ti fi sínú wà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí nílò torí pé mi ò mọ̀ bóyá màá dọ̀la bó ṣe rí nìyà wa láwọn aṣara wa jẹ la táwọn bá dọ̀la mùsùlùmí gidi tó bá fẹ́ sọ ìmánì rẹ ó ní fi màá o wọ́n máa wà ní gbogbo bíi tí wọ́n bá ti sọ̀rọ̀ Allah eléyìí máa ń sọ̀yàn níbi kéèyàn jẹ́ni tí ó ṣìnà wọ́n máa ń sọ̀yàn níbi kéèyàn jẹ́ni tí wọ́n rí mú ní ọ̀pọ̀lọpọ̀ lónìí àwọn nǹkan tẹ́rí tán dálẹ̀ tán dálẹ̀ ẹ̀sìn tuntun ẹ̀sìn tuntun àgbáyé tuntun àgbáyé tuntun nítorí kí wọ́n ráwọn èèyàn kó ni wọ́n ráwọn èèyàn kó wọ́n bẹ́ẹ̀ sìn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹnìkan kan yọ lọ́la wọ́n sọ pé ha ah, gbogbo ẹni tó bá ti ṣe bídà kèfèrí ni gbogbo ẹni tó bá ti ṣe bídà kan kèfèrí ni àwọn bá ti tẹ̀fẹ̀rí yà lẹ́bàá tuntun táwọn màkà nítorí pé tẹ́nìkan bá ti wá tẹ́nu rẹ̀ bá dùn ju tàwọn ẹni tí ń gbọ́rọ̀ wọn tẹ́lẹ̀ lọ dídùn ọ̀rọ̀ ọ̀rọ̀ olóyin tí wọ́n bá wọn sọ ni wọ́n fi máa kó wọn lẹ́rú à ń lọ síbi kanjọ́ kan ọmọ tí mo wá mú lẹ́yìn wọn agbọ́gun pé tẹ́ ẹ máa ru láwà ní táwọn èèyàn ìwé mo ní ìmọ̀ ìwọ lọ́nà lọ́ọ́ sàlàyé tó bá ní láwà níyàwó láwà ní àwọn Kùránì yóò nù ah, láwà ní tí wọ́n tún yàtọ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ṣe bá àwọn báyìí báyìí ni ó ní kì í sàwọn eléyìí ó láwọn Kùránì yóò nù torí pé táwọn bá wé láwàní ìrú láwàní wọn ibi báyìí wọn máa sọ sí wọn sọ sí ibi báyìí la hawla wala quwwata illa billah Kùránì yóò nà bọ́ọ̀lù tó fẹ́ jẹ́ mùsùlùmí gbà bá pẹ́ Al-Kùránì nìkan lọ gbàgbọ́ ọ̀gbà sínú nàgbọ́ alukurani nìkan lọ gbàgbọ́ ọgbàdìsì gbọ́ nbola ti wá fẹ́rí sọ̀látò lò nbola ti fẹ́rí sọ̀látò làásùn nbola ti fẹ́rí sọ̀látò mọ́kìrì sọ̀látò làṣà sọ̀látò fẹ́jìrì nbola wà nínú alukurani agbọ́wọ̀ kur'an alfẹ́jìrì inna kur'an alfẹ́jìrì kánà mashhuda sọ̀látò zoro nǹkan sẹ́wọ̀n pé tọ́ọ̀ bá gbàgbọ́ yìí kur'ani dáadáa ò ní rí sọ̀látò lò mo sọ̀látò làásùn wá wá hafizu ala salawati wa salati al-wusta wa qumu lillahi qanitina olùmọ̀ni ọmọ pé salati al-wusta tán sọ bẹ́ẹ̀ àdìsí ló ti ẹ gbọ́dọ̀ pé gbọ yí bẹ, torí pé ti gbọ́ bàbá yín sọ fún yín wa nínú wípé tí owó bá báyìí zakati báyìí wa subhanallahi alazim gbogbo eléyìí ó fi hàn wá àwọn àánú ńgbà a bá ti yóò rọrùn pípọ̀ láti kó àwọn èèyàn náà ni ẹnìkan nílùú kan gbogbo ń tọ́wọ́ àánú ọlọ́run olùmọ̀ ẹ sọkúsọ ni wọ́n ń sọ kìnìkan kìnìkan ni wọ́n ń sọ ọba sì lọ kó àwọn èèyàn ọlọ́dún wọn láti Èkó olódún wọn láti Ìbàdàn olódún wọn láti Àkúrẹ́ olódún wọn láti Òṣogbo olódún wọn láti Ògbómọ̀ṣọ́ olódún wọn láti Ìsẹ́yìn olódún wọn láti Ṣakí ó sì lọ kó wọn sí kìlómítà kìnìkan. ìgbogbo yẹn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa sọ́kùn tó. nísìnyí fi wọn sanko wọn ń ṣe èdú wọn lá kì dàtà àwọn ọba wa lè jẹ́ nàní lè é la ilaha illallah ike tẹ bá mọ imáni tí wọn rọ sáwọn la láì sàrọ akramakumullah nígbà tá a bá ti wá mà ìmọ̀ rọrùn kó kó àwọn èèyàn ìmọ̀ rọrùn kó kó àwọn èèyàn bẹ́ẹ̀ náà làwọn kan dé nígbà tí wọ́n wá wọ́n gbé láwọn ọkọ̀ yín láti lẹ̀ yìí ó di lọ́rin láti lọ́rin gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó di mọ́kúá láti mọ́kúá ó di bíjà láti bíjà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó di pẹ́ ń bára yín ní Kaduna láti Kaduna ó di mungunu láti mungunu ó di pé ń bára wọn ṣáàjì kékin ni àwọn jáde ká jáde ká bá o kí ló fi bẹ́ẹ̀ rẹ lẹ̀ sí ta ló máa bẹ́ẹ̀ bọ́yàwó ẹ ta ló máa bẹ́ẹ̀ bọ́ ọmọ ẹ. onye ọlọ́nkú wọ́n fún Allah Allah kí ló dé oníbà sàhábà nínú wọn lọ́wọ́ ìta alẹ́ ìṣe máa ṣe ní olóòjò burúkú tí ọ̀dà kankan mà nú ẹ̀. ṣé súnmọ́ ní abódò àbẹ́ ìṣe tọ̀rí kọ̀ ẹ̀rí kọ́ mami ti lọ lé ní ìsìn àwọn akáàrí torí kí ni olóhùn ti ṣèjáde lọ bá ẹnì kò ní kú ọmọ pé tí mo ṣe yìí ntọ́fà tí mo fi ṣe ni ntọ́fà tí mo fi pa nǹkan yìí tì ní torí à ń bùkátà mà láti sọ ìmánì wa àwọn kan dé wọn làwọn ti kámpù yín gbogbo yín ẹ ti dọmọ ẹgbẹ́ tí wọn ní tí ì bá sọ ọmọ ẹgbẹ́ yìí kò lè dàbí ọmọ ẹgbẹ́ yìí however gbogbo ọkùnrin nínú yín kò gbọ́dọ̀ fẹ́ ẹnìkankan àfọbìnrin tó wà nínú ẹgbẹ́ yìí ẹ̀yin obìnrin ẹwẹwẹ ẹ gbọdọ lọkọ kan àfàwọn ọkùnrin tó wà ní ẹgbẹ́ yìí sẹ́mi ọ̀pá gbọ́yé ni pé gbogbo ẹni bá ti sínú ẹgbẹ́ yìí kì í ṣe mùsùlùmí rù tiwa fáwọn ọ̀lẹ́dá nítorí pé tẹ́ ẹ bá ti lọ fẹ́ lómi ẹ̀ ti fẹ́ káfí tó nítorí pé wọn náà ti sínú sáná sáná. àwọn ìgbọ́n yín lè ríta àwọn eléyìí nìkan àwọn yín ó sì ju bàbá yín lọ obìnrin amir ó ju bàbá yín lọ amir náà mọ̀ fi yín lọ́kọ. o sì gbọ́dọ̀ máa ṣàlàyé fún nàkìlì alámòjútó agbọ̀n ọ̀dọ́ yín bó ṣe ń sin nǹkan oṣù sí ah, láì ṣe yára rẹ̀ subhanallah nígbà tí yorùbá ti nímà bí mùsùlùmí bá ṣe máa ń ṣẹlẹ̀ ní ọ ha tí yorùbá nímà ẹ rí i pé a fòpin sí à ń pín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ a fòpin sí wọn ń kó àwọn èèyàn kókókó lọ sínú àánú torí pé wọ́n gan alára ó ti lóye ó ti nímà ó ti máa gbé ah, àwọn eléyìí ẹni tí máa dání ló lè ìmánì ni o àti máa ba ìmánì jẹ́ máa yàn lọ́wọ́ ni o torí ẹ̀ àmúkàtà ká nímà ká lè bá a sọ ìmánì wa ìmọ̀tò ni yìí ti dandan kọ́ lọ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn òye tó ti ní ní ìsìn lápèjúwe ẹnìkan kan wàá bọ̀ ni bàbá ni anabi sallallahu alaihi ọkọ̀ fún wa láti máa jọba ẹgbẹ̀gìrì ìwọ onímọ̀ o wa ni anabi kọ̀ fún wa láti máa jọba ẹgbẹ̀gìrì aga ọmọ ayé ọba ká má jẹ ẹgbẹ̀gìrì ẹ dákun kí lẹ́sẹ̀ dá sẹ̀ so ló bá ń kà wá àyà kan ní bá ń kà wá àyà kan wò sí má àyà kẹ́ ẹ máa wo tó yẹ kẹ́ ẹ ní nímà wọ má àyà ọ̀mà kan wá ní ńgbọ́ kàtá má ṣe gbogbo táwílì rẹ̀ má ṣe kí ni wá ní hmm, àyà yẹn ṣé anábì ni Allah sọ̀kalẹ̀ fún ni àbí wọ̀ so ó nímọ̀ lọ títí àmọ́ yẹ kó mọ́rú àwọn kan wọ̀nyí ṣé anábì ni Allah sọ̀kalẹ̀ fún ni àbí anábì ni ok gbàtà nàbì tó wá sọ̀kalẹ̀ fún ṣé anábì ló ṣe tafsiri rẹ̀ bó ṣe ṣe o <laughs> àbí wọ̀ àwọn olùmọ̀ olùmọ̀ dàkún gbàgbọ́gbà bára rẹ̀ sẹ́gbẹ̀ kan jọ sanabi ló ti tafsiri rẹ̀ báwọn oníkèésà nàbì mi ò ní di tafsiri tẹ̀. ọwọ́ àti ọsọ gbẹ̀gìrì di haram ọbẹ haram tó lu wa tí ọ haram lẹ́yìn anabi ti haram ọ̀bẹ̀ kí lọ́bẹ̀ gbẹ̀gìrì láyé anabi wa aha so ẹ ní àwọn òye bá oníjẹ́ tí ti mú ọ dínà máa ń pè tí fọ fèrè àsìkò tí ọrẹ mi ta lólobó pé à ìsinalẹ wa anulẹ wa súnà anábì ní jẹnsì yẹn ẹ padà àbà ó ti jìnnà ó ti jìnnà sẹmọ pé tí o bá sọ pé ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ kì í ṣe pé kò o kò gbọ́ ní tí ó dáhùn yọ kàn wọn lẹ́nu pẹ́ tó ní ẹ̀mí kọ́lẹ̀ irun ti ń sẹni tó ti ìwọ náà lára tètè sàkíyèsí ò dájú o à ń wí tó ṣe pé ò ní jìnnà síbi tó máa ti ń sọ̀rọ̀ Allah torí ọmọ àwọn ẹni tí wọ́n fẹ́ kó wọn náà kó kúkú tí wọ́n fẹ́ kú ọ lọ ẹni tó bá ti sìnà ni ẹ lọ fi léèrè tó lu wa wá fi mànà padà wàlẹ́ ẹlòmíì ọmọ sọ̀rọ̀ yóò sì máa sunkún pé ah wọ́n sì wá lọ́nà kọjá sísọ wọ́n rí wa mú kọjá sísọ àwa náà la forí wa ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àtànù là ń ṣe torí kìtì ọmọ bàá jẹ́ bẹ́ẹ̀ agbọ́dọ̀ wá mà kó lè bá sọ ìmánì rẹ̀ ẹni tó fẹ́ jọ ló lè ìmánì wọ́n pọ̀ jẹni tó fẹ́ tún ìmánì rẹ̀ sí lọ ẹ sì mà ẹni tó wà lórí ìsìnà gan òní sọ pé òun wà lórí ìsìnà òun náà máa sọ pé bá nàbì tètè nì so eléyìí jẹba nínú nǹkan tá a fi máa sọ ìmánì wa òun náà ní kémi pẹ̀lú rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àbájọ rẹ̀ àbájẹ jẹ́ ẹni tí àjọ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ wa ń gbà kan ó lè takora wọn kọ́rọ̀ tèmi ọmọ jọ̀jẹ̀ kí tí ọmọ jọ̀jẹ̀ mi olú ẹlẹ́dàá wa ti fi ọ̀nà tá a máa gbà á lẹ̀ kí má ní wọ́n má bàa bàjẹ́ nítorí tá a bá ní fọ́ọ̀mù tí a kí mi ọ fọ́ọ̀mù tèlú ìmánì lè bàjẹ́ torí ẹ̀ lólu ẹlẹ́dàá sọ pé yā ayyuhalladhīna āmanū aṭīʿū Allāha wa aṭīʿū ar-rasūla wa ulil amri minkum fa in tanāzaʿtum fī shay'in faruddūhu ilā Allāhi war-rasūl in kuntum tu'minūna billāhi wal-yawmil olùgbàgbọ́ òdodo ẹ ti Allah ẹ ti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam àti tàwọn aláṣẹ nínú yín tí ìyapa kan bá wá ṣẹlẹ̀ fáńpà kan ṣẹlẹ̀ láàrin yín lórí nǹkan kan ẹ dá padà sọ́dọ̀ ta ni Allah ẹ tún dá padà sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ta ni ó máa dá padà bẹ́ẹ̀ olúwa ni tẹ́ ẹ bá gba Allah gbọ́ àtọ́jọ́ kan yẹn ni pé tí ó sí imáni láàrin lè dá padà sọ́dọ̀ Allah àní lè dá padà sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àjẹpẹ́ nínú dáàfin máa sọ ìmánì wa òun náà ni pé kò sí bàbàrà nínú pé yàpá ń bẹ láàrin wa àmì ìtọ́ bàbàrà ìnìkan ọmọ gbà pé ká dá padà sọ́dọ̀ allah ká dá padà sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam torí nígbà tí wọ́n bá ti gbà ká dá ìyapa wa padà sọ́dọ̀ allah ká dá padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tẹ́mi sì gbà bẹ́ẹ̀ àmì ní lórí pé wò nígbàgbọ́ torípolu ẹlẹ́dàá sọ pé in kuntum tu'minuna billahi wal yawmil akhir torí ọ̀sẹ̀lẹ̀ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam mùsùlùmí kan àti mùnàfíkì jà mùsùlùmí wa ni jẹ́ ká wá ìdájọ́ ìyapa tí ń bẹ láàrin anabi muhammed sallallahu alayhi wa sallam mùnàfíkì àgbẹ̀ mú hmm, tá a wá ìdájọ́ lọ́sọ́dọ̀ yahudi anabi ń o àyà Olúwa Ẹlẹ́dàá wa wá fi hàn nábì ń tó ṣẹlẹ̀ èyí tó fi hàn pé mùnáfíkì yẹn ò gbàgbọ́ ṣé ìdájọ́ ẹlòmíì tó yàtọ̀ sí ti Allah tó yàtọ̀ sí ti tànàbì sallallahu alaihi wasallam lólùgbàgbọ́ òdodo ọmọ wa afa hukuma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú lẹ fẹ́ ni ta dájú ní ìdájọ́ ju Allah lọ tó jẹ́ pé alámàdájú eléyìí túmọ̀ sí pé láti sọ ìgbàgbọ́ òdodo wa awọ tí ń bẹ láàrin rẹ àtẹnudẹ́njọ́njà kìí ṣe nǹkan mẹ́rìírí àìgbọ́ra ẹni yé tí ń bẹ láàrin wa àtẹnìkan kìí ṣe dúró rọ ṣẹlẹ̀ rí àmì ètò lè yàyàn lẹ́nu òní pé kí ló dé jẹ́ ìdí kí wọ́n kọ́ alukurani àti sunna ìyàdú ẹ̀fún eléyìí tó túmọ̀ sí pé nísìnyí wọ ẹnìkan á fẹjọ́ rẹ̀ sùn ó ní ẹ dákun. láti ìgbà tọkọ mi ti kú àwọn fámìlì ọkọ wọ́n fún ẹrù mi jáde wọ́n sì wọ́n mú gbogbo àwọn ọmọ wọ́n lé wọn wá bá mi ọkọ mi ti kú ọkọ lé sílẹ̀ kó tó di kọ lọ àti lé àti gbogbo dúkìá fámìlì dáwọ́ tẹ̀ wọ́n sì lé àwọn ọmọ sí mi èmi ni mo ọmọ bí mo ṣe ń tọ́jú ọmọ ẹ bá mi dá sí ó sì máa pé ibi tó ti wá fẹjọ́ sùn lọ́dọ̀ tiwa ń bí àwọn ní kankan mí ta fẹ́ fi yanjú rẹ̀ ju ọ̀rọ̀ Allahu lọ àtọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a sì ti gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ à ń bùkátà láti gbọ́ tiẹ̀ nítorí pé gbogbo ẹlẹ́jọ́ láyé ibi tí ó ti dùn tí ó ti jàre lápọn ọ̀dọ́ tiẹ̀ ni ó ti mú sọ a ò sì gbọ́dọ̀ gbẹ́jọ́ ẹni ẹnìkan ká fi dájọ́ gẹ́gẹ́ bí ìlànà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam agbọ́ntọ́sọ ajẹ́ níhó kótó di igbe lè dájọ́ àfi ká gbọ́ tiẹ̀ náà àwa ni kó aránṣẹ́ sí ọ kí náà wá kó náà wá kó ní kálukú yẹn wá sàlàyé tẹnu ẹ̀ wọ́n á sọ wípé tọ́ba mọ̀ wípé ó ní ẹ̀tọ́ kan tó fẹ́ gbà lọ́dọ̀ tiẹ̀ magistrate court ní kò lọ ọ̀dájú gbádùn torí tọ́ba gbádùn ọ̀ ń fẹ́ ìdájọ́ eléyìí tó takoti Allah ọ̀nfẹ́ ìdájọ́ tó takoti anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ náà lábẹ́ pé mùsùlùmí ni wọ́ irú mùsùlùmí wò ni ọ́ afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ́nfẹ́ ni tálẹ́ni tó dáa tó Allah ní ìdájọ́ tó bá ẹ bá lámà dájú so gbogbo agbọn abẹ́yẹn náà lágbólé yín fanfa kan wà tẹ́ǹfà látijọ́ yìí tó ṣe pé kò níyanjú ẹnìkan ni ẹ lọ gbé báwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọn bá yín yanjú ẹ onírárá ọ̀rọ̀ lélẹlẹ yìí ọ̀rọ̀ olùmọ̀ nípa ẹ̀sìn kan ṣẹlẹ̀ o èwo wá lọ́rọ̀ tẹsán ẹ yanjú àwọ̀ wo la lè máa fà láyé tẹ́sí ò lè dá sí kò sí ó túmọ̀ sí pé ìmánì rẹ̀ ọ̀dà ìmánì jakujaku ló ń gbé ká ló fi kórìíra àdájọ́ ti Allah ló fi kórìíra àdájọ́ ti anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam afẹ́ dáwọ́ tí ń bẹ láàrin wa padà sọ́dọ̀ Allah ní gbogbo ọgbà ìtumọ̀ rẹ̀ ní ká da padà sídìí al-Qur'an afẹ́ dáwọ́ tí ń bẹ láàrin wa padà sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tánàbí bá ń bẹ láyé ìtumọ̀ rẹ̀ ní ká lọ bá anabi anabi ti kú ìtumọ̀ rẹ̀ ní ká da padà sídìí sunna anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkàn á dúró níwájú al-Qur'an ní ká dúró níwájú sunna sìgìdì ipa ti wa wá o. àwọn ẹni tó ń mọ̀ nípa alukur'an tó ń mọ̀ nípa sunna àwọn ni ọba wa dà tó eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́ o akramakumullah eléyìí mbẹ́ nínú àwọn nǹkan tá a fi máa sọ ìgbàgbọ́ òdodo wa nínú nǹkan tá a fi máa sọ ìgbàgbọ́ òdodo wa O náà ní pé sọ pé ti gbàgbọ́ onítọ̀ ń sọ pé ti gbàgbọ́ èmi sọ pé mo ti gbàgbọ́ ǹjẹ́ àwa gbàgbọ́ lódodo àgbàgbọ́ o gbogbo ẹni tó bá ní mo gbàgbọ́ lẹ́nu lásán torí gbàgbọ́ ń bẹ nínú ọkàn mi kò nítumọ̀ rárá bí ti wulẹ̀ ó kéré ma ṣáájú kó tó di kó ń ṣiṣẹ́ gbàgbọ́ òdodo ọmọ àṣiṣẹ́ gbàgbọ́ òdodo láàfin màpọ̀ gbàgbọ́ lódodo èsì sọlá èsì sọyàm olówó èyọ zakat olówó ọlọ hajj jihad dé òkú pàmbẹ ó kì í sọ òdodo ó kì í fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ó kì í kọ ìbàjẹ́ fún wa òye sẹ́ni tó ṣe fọkàn tán oníjàpé èèyàn ni ọ́ wọn ò lè fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ kan bá agbọ́nsẹ̀ ti sí ọlọ́dọ̀ gbogbo àwọn wà rádaràdá gbogbo àwọn wà ségesège tọ́tako ìgbàgbọ́ òdodo la bá lọ́dọ̀ rẹ̀ ńbọ̀lọ́dún wa gbàgbọ́ ọ̀ gbàgbọ́ ọ̀ gbàgbọ́ torí ẹ̀ náà la ti sọ yìí pé àti mọ̀ ọ́ ní múmìnì àti mọ̀ ọ́ ní mùsùlùmí torí orúkọ lásán kò sọ ní di mùsùlùmí tó bá yẹ kí mùsùlùmí bá ní ọ́ wọn ò ní máa ṣe sọ láti kí wàá má sí bẹ́ẹ̀ láì jẹ́ pọ́kùnrin tí ń ṣe nǹkan oṣù nìwọ́ jẹ́ kí ló dé tè a sì ti mà alhamdulillah ọkùnrin fún òsì tí máa ṣe nǹkan oṣù akramakumullah wọ́n ń ṣe sọ láti òde bẹ́ẹ̀ wọ́n ń ṣe sọ láti òde bẹ́ẹ̀ ọwọ́ àtijọ́ júmọ̀ wọn náà wọn gbé tẹ̀ ránṣẹ́ pé kí wọ́n bọ́ tẹ̀ ìtẹ́wò wọn fẹ́ tẹ́ fún tani ẹni tí kìí sin Allah nítorí pé tó o bá ti sojú sí o lè jẹ́ mùsùlùmí akramakumullah àfi ká sojú sí i. ìtumọ̀ ntọ́tọ́ a di mùsùlùmí nípa nsọ́júṣe láyé jọ́n àmọ́ pàwọn mùsùlùmí gbogbo bíkíbi la wà mùsùlùmí ń akọ ń si akọ̀ láyé sìn ó ti hàn pé ọ̀rọ̀ lásán ni kò nítumọ̀ nítorí pé mùsùlùmí wo ni mùsùlùmí náà kì í sin Allah pẹ̀lú òfin Allah àwọn àpèrà rẹ̀ mùsùlùmí torí pé islam ó sojúṣe rẹ nínú islam èyí ṣe sọ láti wákàtí márùn lójúmọ́ èyí ṣe mùsùlùmí ó ń ṣe mẹ́rin péré èyí ṣe mùsùlùmí ó ń ṣe mẹ́ta péré èyí ṣe mùsùlùmí ambọ̀sibọ̀sì ẹni tí ń ṣe méjì àbẹ́yọ̀ kan èyí ṣe mùsùlùmí ojú yọ látòní lọ islam ó ní pé gbogbo ojúṣe tó lu wa ni kò ṣe ọgbọ́dọ̀ ṣe olóòtú ṣe Ramadan ká ẹni tó ó ti tọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá yẹ ní tọdún tó kọjá yìí òun sì ti ń lọ bí ọma òun ti ń lọ bí ọma wọ́n ti pè òun ti lọ bí ọmọ àádọ́ta ọdún so bóòlù tó wá fẹ́ sọ fún Allah tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù kìyàmù ọdún mẹ́ẹ̀ẹ́dógún bóòlù ti fẹ́ sè tẹ̀lé ìtumọ̀ sí pé ọmọ asán ni o ọmọ asán títí tó fi fẹ́ kú <laughs> torí gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nu tó lu àṣẹ lọ́rùn ẹ̀ lé ọ lórí tí ò ṣe ti ṣeré èèyàn gbọ́dọ̀ ṣe ẹ wo hajj Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní gbogbo ẹni tó lù wá bá fún lówó tó sì fún ọ ní tó lè fi pèsè tó fi lè lọ sí hajj tó wá kọ̀ láti lọ kò sí tọ́sẹ̀ kù fún ọ dúkọ̀ sẹ̀ta nínú kó kú Yahudi àbí kó kú Nasara lọ kẹ́lẹ́ mọ̀ kọ́rọ̀ Islam fi ṣeré ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ mùsùlùmí wà á mójútó ojúṣe rẹ nínú Islam ó mójútó ojúṣe rẹ nínú Islam gbàgbé ẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí bá ní ọ mọ́sálásí gbọ́dọ̀ máa kún ìwọ àti ìwọ àti ìwọ tẹ́ ìwọ sí mọ́sálásí iná ní mọ́sálásí fi ń gbófo ní gbogbo àwọn àdúgbò wa tẹ́bá tún wọ́wọ́ ẹ̀rí pé èèyàn wọ́n èsì lọ wọ́n èsì Allah wọ́n èsì Allah bí tàtúbà kọ́ ẹ̀rí èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún kí ló dé bàbá ẹ̀ wá sọ̀látò zuhur ilé lẹ́sì wà kí ló dé ẹ̀ ti sọ̀látò zuhur ń bi sẹ́yìn kí ló dé ẹ̀ ti asr ń bi sẹ́yìn ó látùbà kan tẹ́rí tá a mójútó afẹ́fimúta ni.

وبشر الذين آمنوا وعملوا الصالحات وبشر الذين آمنوا وعملوا الصالحات ẹfún àwọn ẹni tí wọn gbàgbọ́ tí wọn sì ń ṣiṣẹ́ rí ẹfún wọn ní ròdùn anna lahum jannatin wípé dájúdájú wọn wọ àlìjẹnà tí wọn ní àlìjẹnà eléyìí túmọ̀ sí pé kò lè ṣeéṣe kí nǹkan máa jánu kí n máa sọ pé mo gbàgbọ́ láì jẹ́ pé mo ń ṣiṣẹ́ gbàgbọ́ òdodo ó lè dólùgbàgbọ́ òdodo olùwẹ̀lẹ́dàá tó sọ ike walladhina amanu wa amilu salihat ulaika ashabul jannah hum fiha khalidun àwọn ẹni tó gbàgbọ́ tó ń ṣiṣẹ́ rí àwọn ọlọ́mọ àlìjẹ́nà inú àlìjẹ́nà wọn máa bẹ gbére kése eléyìí túmọ̀ sí pé ó lè sọ pé mo gbàgbọ́ kọ́ mọ́ màá ti sẹ́ gbàgbọ́ òdodo kọ́ wá jẹ́ olùgbàgbọ́ òdodo olùwà ẹlẹ́dàá sọ pé innal ladhina amanu wa amilu salihati wa aqamu salata wa atawu zakata lahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun àwọn ẹni tó ń gbàgbọ́ tó ń ṣiṣẹ́ rí àwọn ẹni tó gbàgbọ́ tó ń ṣiṣẹ́ rí iṣẹ́ rí بقنا ولداني وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين أما وين تو باب تو بين سيدادا أولو ولدا أو كبسان سين وفوا أولو أكون نفسان ولا بوت أولو ولدا أكوني والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا àwọn ẹni tí wọ́n gbàgbọ́ kí wọ́n ti fẹ́ rí àmọ́ wàlìjánà nínú rẹ̀ wọ́n máa gbẹgbẹrẹ kése olú ẹlẹ́dàá tún ní walladhina amanu wa amilu salihat la nukallifu nafsan illa wus'aha ulaika ashabul janna hum fiha khalidun àwọn ẹni tí wọ́n gbàgbọ́ tán ti fẹ́ rí àwọn ọ̀la wàhálà bẹ̀mí kan lọ́rùn àfihàn mi lè ṣe àwọn eléyìí ni wọ́n wà àlìjánà nínú àlìjánà gbogbo àwọn àyà yìí àtàwọn àyà míì wọ́n tọ́ka sí pé kò lè ṣeé kéèyàn jẹ́ olùgbàgbọ́ òdodo kó sì má máa ṣiṣẹ́ gbàgbọ́ òdodo tí iṣẹ́ tó bá ti ya ìgbàgbọ́ òdodo èèyàn jẹ́ olùgbàgbọ́ òdodo tí iṣẹ́ bá dá wà tí ò sí má ní pẹ̀lú ẹ̀ èèyàn tó olùgbàgbọ́ òdodo nǹkan méjèèjì kò ṣe yà tó o bá jẹ́ olùgbàgbọ́ òdodo máa ṣiṣẹ́ gbàgbọ́ òdodo tó o máa ṣiṣẹ́ gbàgbọ́ òdodo jẹ́ olùgbàgbọ́ òdodo lè ṣe sọ wá fi wá ṣe ya nù yọ gbàgbà wù lábẹ́ òfin ṣẹ̀ríyà bákan náà ìwà ní ìsinyìí báyìí onímúmini ni mí mùsùlùmí ni mí wọn á ní hayya ala salat ọwọ́ àtẹnámọ́ màṣíìnì ńbọ̀lẹ́ ńlọ oni a wọn lọ bí mi ni o wọn ti pe sọláàtì oni a sọláàtì gan bọba mọ bọba mu ni bí ọba mu ọdí òmu lọba o èmi ò ní ṣe o subhanallah ok imani na wà ṣé mùsùlùmí sì ni ọ ní ọ̀gbọ́ oh, kọ̀ mi fatai ṣe eléyìí wọn lọ́wọ́ túmọ̀ sí pé mùsùlùmí ni ọ kò túmọ̀ sí pé mùsùlùmí ni ọ ọgbọ́dọ̀ máa ti tẹ́ gbàgbọ́ òdodo torí ẹ aya kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́nà àádọ́ta lolu ẹlẹ́dàá wa ló ti ń sọ̀rọ̀ gbàgbọ́ òdodo tí sì ń fi tẹ́ gbàgbọ́ òdodo pẹ̀lú ẹ̀ akramakumullah lolu ẹlẹ́dàá sọ aya kan ní Suratul Baqara wọn ni wa ma kana Allahu liyudi'a imanakum inna Allaha bin-nasi la ra'ufur rahim olúwa ẹlẹ́dàá wa kọjá ni tí ó fi ìmánì yẹn ra yìí ìmánì tó lu ansọ mbẹ ó ní sọláàtì torí pé àwọn èèyàn ti ṣe sọláàtì sí Baitul Maqdis wọ́n kọjú sí Baitul Maqdis ní Jerusalem fóṣù mẹ́rìndínlógún lẹ́yìn ìgbà tán ti dé Madina lẹ́yìn eléyìí lolu á ní kó kọjú sí Kaaba àwọn sàhábà wa ń béèrè sọláàtì tá a ti ṣe fóṣù mẹ́rìndínlógún kí ni ìdájọ́ rẹ̀ olúwa ẹlẹ́dàá ni wa ma kana Allahu li yudi'a imanakum olúwa ọ̀jẹ́ni tí ó fi ìmánì yín rà rí ìmánì bẹ́ẹ̀ sọ̀dá torí ahlus sunnati wal jama'a wọ́n ní al-amalu dakhilun fi musamma al-iman iṣẹ́ ìgbàgbọ́ òdodo òǹkan ara ìgbàgbọ́ òdodo ni kìí ṣe bí ọ̀dà lára lé o sẹ́mi kọ́ lára lé alẹ́ ní kú ọ̀dà rẹ kù bá mi lẹ̀ ilé sẹ́kù àbí òní sẹ́kù yọ sẹ́kù ṣùgbọ́n ìmánì lára àgbàgbọ́ òdodo ó dàbí àwọn orígun tó ti lé mú kọ́kàn bá ti yẹ ńkọ́ ilé òsì ma ara àgbàgbọ́ òdodo ni kò sí kó o ṣe lè pera rẹ mùsùlùmí tó ní ṣe ojúṣe mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí eléyìí jẹba nínú àwọn nǹkan táàbì máa sọ ìmánì wa òun náà ní pé a ti jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ ṣe ń tí ọ yọ ọkọ nù islam o ọ gbọ́dọ̀ ṣe ń ọ yọ ọkọ nù islam tó o bá ti ṣe ń ọ yọ ọkọ nù islam wàláhì o ti parí nù ìmánì rẹ ti lọ. akramakumullah nílùú kan wọn lẹ́nìkan wà mùsùlùmí la máa ṣe obìnrin ni arábìnrin yìí kọ́dà wọn máa ń borí àwọn ọmọ rẹ̀ tó jóbìnrin wọn máa ń borí fún wa ṣùgbọ́n sí ìyá lẹ́nu tó bá ti di ọjọ́ kan pàtó nínú àwọn ọjọ́ tí ń bẹ nú ọ̀sẹ̀ yóò fi ibi títí ń tajà sílẹ̀ kò ní lọ sí ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bí tí ṣe máa fi àfẹ̀mọ́júmọ́ lọ sí ṣọ́ọ̀bù yóò wá gba ṣọ́ọ̀ṣì lọ ṣọ́ọ̀ṣì yẹn ni ọ̀wá wà yóò ti lọ máa ń ṣàdúrà títí bí aago mẹ́wàá kó tó wá di pọ́ wọ́jà àmọ́ ṣáájú kó tó wọ ṣọ́ọ̀ṣì yóò ti kọ́kọ́ yọ ìbòrí lórí ná fún ọmọ bàá dàmà ẹni tí máa ń wò kọ́ ọmọ bàá dàmà wípé mùsùlùmí ní lọ wọ ṣọ́ọ̀ṣì yìí báyìí sẹ́mi pélé yẹn ó ti ta ìsìláàmù rẹ̀ ń pàdánù ó ti ta ìsìláàmù rẹ̀ ń pàdánù kò sí má kò sí má bẹ́ẹ̀ náà ni ẹnìkan ó ló ń bá wọn lórí òkè mùsùlùmí sì ni wàlà hàwùlà wàlà quwwata illa billah wọn náà lọ gbómi omi tó ti kí wọ́n fi òróró wọ́n fi sàdúrà ah, so ọ̀n tanra rẹ dànù ọ̀n fi islam rẹ ṣeré akramakumullah torí ẹ gbogbo nǹkan tó lè ba islam jẹ́ mọ́ lọ́wọ́ sọ́ra fún ọ sọ́mu kẹ́lẹ́ babaláwo lọ́ máa ná onítorí tọkọ rẹ ló ń fi lọlé babaláwo onítorí tọmọ lẹsìn lọlé babaláwo ọlọsọdọ ah, àwọn afa jọba yín yẹwò torí ṣọọbù tẹ gbà ń máa ta abẹ́ẹ̀ ní ta wala hawla wala quwwata illa ọmọ tí wọ́n ti gbà pé yọ lọ kẹ́kọ̀ọ́ ní misra ẹ mọ̀ kó rire kánú ọwọ́ á ní ẹ fẹ́ lọ yẹ̀ wò tó yọ rẹ kọ́kọ́ àbí òní rí kọ́ ọ́ dẹ̀bi tó tẹ̀sán wò tí wọ́n fi mú. gbogbo àwọn rádaràdà ń pọ̀ tó bá máa ń tó dè má di sẹ́rìn mọ́tò rẹ kò lótú kan wà tí wọ́n dè má bẹ̀rẹ̀ sẹ́kítì náà bá ti rí báyọ̀ pé ògùn abẹnú gbọ̀ngbọ̀ yóò bá lẹ́rù lọ́ba ní bàbá kílẹ̀ léyìí ìdọ̀tí kan máa ń bẹnu mọ́tò pé ah, ọmọdé ò bákan náà ilé ìwò lọ wọ̀ nílẹ̀ Yorùbá yìí yàtọ̀ sáwọn ilé tó aládùúgbò mọ́sáfẹ́jọ́ tó rí kankan náà pé ẹ rí lókè kó tó wọlé bó tilẹ̀ jẹ́ kí wọ́n náà tún ti dé mọ́sáfẹ́jọ́ náà o sọ àwọn ní ńláńlá lọ́wọ́ alẹ́ ìgboro wọ́n kọ́ àwọn kéékèèké wá sí mọ́sáfẹ́jọ́ eré àná àkàràmọ́kọ́mọ́lá ilé ìtajà wo ni wọ́n rí nǹkan mọ́lẹ̀ Yorùbá yìí ẹlòmíì ní ẹlẹ́mọ́rì ojú gbé mi ń bẹ lára mi láì ṣe fùfú gbogbo àwọn nǹkan tó lè ba islam jẹ ẹ̀rí táwọn èèyàn ń ṣe é wàláyé ọ̀pọ̀lọpọ̀ tún fura tó ọba ti lè sọ̀ra fún tó lè ba islam rẹ jẹ ìmánì rẹ ọlọ náà ẹgbọn tó lu wa wá sọ nínú suratul baqara àyà kejìdínlógún lẹ́yìn ti gbà قل ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون أن يعني كان تبعت في إسلام وسلام فوقتني كفر لنبغوا wọ́n ti kí ọ láti jọ yìí tó ti lóò ṣe ìsìláàmù mọ́ tó takú tó ṣe tí wọ́n lé tó lóò ní gbọ́ òní gbà ẹnikẹ́ni tó bá fi ìsìláàmù sílẹ̀ tó wá kú ní kẹfẹ́ olú ẹlẹ́dàá wa ni gbogbo iṣẹ́ wọn bàjẹ́ iṣẹ́ wọn bàjẹ́ láyé iṣẹ́ wọn bàjẹ́ lálùkìyàmù wa ulaika ashabun nari hum fiha khalidun àwọn eléyìí lọ máa ná inú náà wọn máa bẹ gbèrè kése abẹ allah wa lọ máa ná ìjọ wa jẹ àdọ máa ná kátọra fún kátọra fún oríṣi mẹ́rin lọ́nà táwọn èèyàn máa fi fi islam sílẹ̀ alákọ̀ọ́kọ́ látàrọ ẹnu ẹ bá ń sọ yẹn ń sọ tí ó kíyèsí yọ bà ìmánì rẹ jẹ́ yọ da ìsìláàmù rẹ nù ó di kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí bíi àpèjúwe kéèyàn bú Allah ee ẹja ṣọ́ra yóò bá asọgbanú pọ̀ asọfẹnujá géètì pọ̀ òjòlóso òòrè lolú ẹlẹ́dàá fẹ́ ṣe fún wa yóò bó ti máa gbanú kò tún ní já rí sẹ́sẹ́ lónìí o ó tún dé o ó tún dé o sẹ́sẹ́ tó ṣe ládàánú o sẹ́dẹ̀ ń bá wí. <laughs> subhanallah pé ojú onú àkókèta ah, ní rọ́ọ̀dù sójò ṣe dábàáwí ẹni tí rọ́ọ̀dù lọ ń dọ́gbọ́n bù ojú ọ̀bá sí rọ̀ tágbàdo ògbó tẹ́fọ́jú takọtabo wa ní ọjà òjò tí wọ́n ń rọ̀ olúwa ń ṣàánú wa tó ń di bí wàá wò ṣe dáa tó àwọn èèyàn burúkú tó lùwà tó ń rọ̀dù fún ó tún wà mọ́ gbẹnu burúkú tó lùwà ẹlẹ́dàá wọn. akóló wa bá fẹ́ fi wà bí wá léèrè kìí ṣe irú àwa lọ ẹ̀kọ́ ọmọ rọ̀jò fún àwọn wà rádaràda pálapàla rádaràda oríṣiríṣi ebi nàìjíríà yìí náà wọ́n ti fi hàn sóògùn owó ebi nàìjíríà yìí láti rẹ́nìkan tó pera rẹ̀ ní Allah àbọ̀ ọmọ kan bẹ́ẹ̀ nǹkan bá ti lọ sọ́nà èkó nàìjíríà yìí láti ti ní màmá kan òun ti ẹ̀ jáde lórí social media ó lóun gbogbo olú àwọn ọ̀wọ̀ ẹsẹ̀ yìí síbẹ̀síbẹ̀ olúwa ń rọ́jò fún wa abẹ́ wọ́n má jẹ́ pé dídá ní dẹ́ wa. bú Allah kẹ́ máa bú gbà gbà ilé o gborí ibú kaka ó ti léjù ìgbà abúlé léyìí ìgbà ń bù lẹ́ ń bù ló ma yí gbà sí ẹrọ ló ma yí gbà sí èlé sọ ẹnu ẹ sọ ẹnu ẹ kẹnu ọmọ kò bọ yorùbá ọmọ sọ lọrọ lọmọ kọ lónìí pẹ̀lú nǹkan ọmọ pa wàrọ ẹnu ọ̀padà pọ̀ anabi sallallahu ó lè yẹn máa ń tí ò ní ti làákàyè náà. tí ó jìn nínú ná ló di wọn ìrìn àádọ́rin ọdún tí ó fi jìnnà sókè ọ̀rọ̀ ẹnu lásán yìí náà ẹ máa ronú ká tó sọ̀rọ̀ olú ẹlẹ́dàá wa gbọ́dọ̀ bu àbí kí wọn máa bu ànábì sallallahu wa ẹ̀ ń bá ti bu ọlọ́run àbó bu ànábì ó o ẹ kí ń gbá báwọn òkúkú máa rú ìsìláàmù tí muhammadu yìí mú wa ọgbádùn ọ̀la yìí tá a ní dandan kọ́ wọ ìsìláàmù àwọn tó bá ti wọ ta ló sọ fún ọ kó o lè jáde mo rò pé yé wa wọn ò ní kọ́ wọ́n dandan àwọn tó bá ti wọ ta ló sọ fún ọ kó o lè jáde so eléyìí túmọ̀ sí pé sọ ẹnu ẹ o ànábì èsè gẹ́gẹ́ bí àwọn bàbá bàbá ládùúgbò bàbá òun náà ló lè bú tòní jẹ àfi kí bàbá wọn má gbọ́ òkàtọ́ apá nàbì sallallahu alaihi wasallam torí rẹ̀ bákan náà kéèyàn bú màláìka wípé ẹni tí mo ti àkórira dùn náà màláìka oníjìbìrì ìlà ẹ gbọ́rọ̀ okórira kí ló ṣe fọ́ kí ló gbà kí ló rà nínú gbà tó fi kórira rẹ̀ bákan náà ẹnìkan gbọ́dọ̀ bú ẹnìkan nínú àwọn ànábì Ọlọ́run anabi ohun bu. kí ló dé tó fi bọ̀ ó dádúró ọdún yìí kọ̀ bẹ́ẹ̀ lọ ibi kọ́ bọ́ amú ààrẹ yẹn kú ọgbọ̀n wàhálà ó ti kú nù ìfà ọgbọ́dọ̀ bú ànábì ọlọ́run ká bákan náà nínú tọ́sọ ní dikẹ̀tẹ̀rí ni kọ́ máa jánu fọ́nu pé àwa máa ń tọ́pa má amóyún gbìn nínú karahun rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹnba tí ló máa ń tọ́pa má ó dikẹ̀tẹ̀rí o kí ni babaláwo ló máa ẹbí ń tọ́pa má ni alágbègbà olóhùn máa ń tọ́pa ma àfa àti ń tẹ́yà rìn olóhùn máa ń tọ́pa ma kèfèrí ni gbogbo wọn. kẹjọ yẹ yín o kọba àjẹlè máàmù tọba àjẹlè máàmù ẹfẹ yẹn tí ọ̀dà ẹfẹsẹ̀ lè máàmù nìyẹn ẹtò lẹ́yìn ọ̀daràn nítorí ẹni tó bá ti sọ yìí pé òun máa ń tọ́pa ma ń tọ́pa ma nínú tó ṣe pé Ọlọ́hun nìkan ló mà ẹnìkan kan ọ̀ má ni tẹ́nìkan bá ti wá ní irun tí Olúwa nìkan mà òun náà mà ó ẹbí àbá ti ń tẹyàn yẹn ẹbí babaláwo ti ń tọpẹlẹ yẹn ẹ sọ fún pé mo fi nǹkan kan pa amásàpò mi kí nìkan náà ìwádìí ẹ̀ mọ̀ wá sọ̀tọ̀ wà ní àpò mi ẹ̀rí ọ̀fẹ́ yọjú yọjú òkè àní kò fífa léèrè wọn náà fi yánni léèrè bí ọpọ́n yánni léèrè ẹ rí i pé òfútu fẹ́ tẹ̀ náà irọ́ lásán ẹnìjọ́ pé tó bá jáde ńlé

tó bá ti pera rẹ̀ ní Allah ó di kíni ó di káfìrì ẹnìkan á pera rẹ̀ ní Allah oníkà máa yàtọ̀ ohun gbogbo tẹ́ ẹ̀fẹ́kẹ́ wá gbà kí ni wọ́n ní irọ́ lásán ìwọ́n ti gbẹ̀jọ agbára rẹ lọ ìgbẹ́ bá ń gbọ́n ọ̀daràn rẹ ọmọ sá kíjokíjo lọ́mọ sa kójokójo tẹ́lẹ̀ kan bá tiẹ̀ ń bẹ ń ilé tó ń gbé lónìí èèyàn mẹ́ta ń retí àti wọlé ẹnìkan ti wà nù rẹ̀ ìgbẹ́ tí ò tètè jáde ọfẹ́ tún lu ọgbọ̀n ṣẹ́jú sí i ọdájú pé wọ́n tó ń pera rẹ̀ sára ni ìgbẹ́ tí nínú tó tún sọ ní ti kẹfẹ́ ní kí ànábì báwo táwọn máa ń sẹ́ sí ọ tálùkùn àwọn ànábì jama ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tàwálùkùn àwọn aránṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni bá pera rẹ̀ lánàbì àbí aránṣẹ́ Allah lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìròyìn rẹ̀ ni pé kí lẹ́ni náà káfíìr kèfèrí ni o bákan náà. téèyàn bá ní òun gba ẹni tó pera rẹ̀ ní Allah òun gbà gbọ́ ẹni tó pera rẹ̀ ní Rasul òun gbà gbọ́ ẹni tó pera rẹ̀ lánàbì lẹ́yìn ànàbì sallallahu alaihi wasallam òun gbà òun ti náà di kíni òun náà di kèfèrí nínú tó tó sani di kèfèrí ká máa pín nǹkan mìíràn yàtọ̀ sí Allah lágbóolé yín òòsà kan wà mbẹ wọn ni gbogbo ọmọ alé lọ́jọ́ kan nínú ọdún wọ́n wá tọrọ ń tọ́ bá ń fẹ́ lọ́dọ̀ bàbá àgbà bàbá àgbà báwò wọ́n ló sàlẹ̀ wọn ní jẹ́ bàbá àgbà kálukú yọ wá béèrè tí máa ń fẹ́ lọ́dọ̀ bàbá àgbà ẹ ti sí Allah tala ama pè tala ama tọrọ ntá fẹ́ lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí a gbọ́dọ̀ tọrọ nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àfi Allah bákan náà ká ké gbàjarè lọ sọ́dọ̀ èèyàn pé gbà mí gbà mí lórí téèyàn lágbára láti gbà yàn lórí ẹ̀ àwọn nǹkan bẹ téèyàn lè ṣe fún yàn nǹkan púpọ̀ wà téèyàn ò lè ṣe fún yàn gbà mí o tèmi lólówó ah, ta ló lè ṣe lólówó Allah gbà mí tèmi ló bí mọ láyé mi ta lè fún yàn lọ́mọ Allah kọ́ wa lọ́ọ́ máa ké bẹ́ẹ̀ nìkan. àwọn nítorí pé pàdé ló dé àwọn lọ́dọ̀ yọ ọ̀sùn ó ṣe lọ sọ́dọ̀ ya wọ́n ti pè yóò kún tóbi jẹ́ kọ́dọ̀ yọ ọ̀sùn lọ́lọ́ irọ́ lásán akramakumullah ẹ rí nínú ilé ayé wa yìí báyìí nítorí wọn ò ní o nítorí wọn ò ní ṣe ọmọ tó bá náà ni máa ń ọwọ́ ní bàbá rẹ ti fọ́n gègé ara àwọn arúnmalẹ̀ ní ọkọ̀ ìdánwò nǹkan irúnmalẹ̀ náà lọ sùkúlù nù ṣé ma ń mọ fọ́múlà wọ́n <laughs> ọmọ atara rẹ jẹ olódò burúkú ọgbà f9 ta ló plan rẹ fúnra rẹ tiwọn náà nì àsìkò táwọn ọmọ ọlọmọ táwọn níbi tó dákẹ́ rọ́rọ́ kó lè bá wọn wọn gbọ́ ọlọmọ surprise ọba gba f9 sọ eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ kíyè sára jama bákan náà nínú nǹkan tó sọ̀yàn di kèfèrí oníkà máa sáàdì ẹlòmíì tó yàtọ̀ sí Allah ká ló lè gbà wá jama ká lè dáàbò bò wá Allah á gbọ́dọ̀ sáàdì ẹnìkan kan àfi Allah eléyìí pàtàkì tọ́ eléyìí jẹ́ ọ̀nà àpèjúwe ọ̀nà táwọn èèyàn máa fi fi ìsìláàmù sílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹni àpèjúwe ọ̀nà tí wọ́n máa fi fi islam sílẹ̀ pẹ̀lú sẹ́ pẹ̀lú sẹ́ iṣẹ́ wọn tí wọ́n máa ṣe ó náà ní kéèyàn ó forí kalẹ̀ fóòsà ẹni tó bá ti forí kalẹ̀ fóòsà ó ti kúrò nínú islam ó ti kúrò nínú islam wọ́n ní tó bá jẹ́ pé ọmọ ọkọ bá ní ọ ọmọ ìlú yìí sì ní ọ gbogbo ọmọ ìlú yìí gbọ́dọ̀ forí balẹ̀ fóòsà yìí tó bá jẹ́ pé àìforí balẹ̀ fún ní ìfinijọ́ màlúù ẹ̀fọ́ ọmọ identity identity mi fẹ́ torí pé àti wọjà anamọ rọrùn òǹlẹ̀lẹ̀ yẹn láti wà lìjánà ni wọ́n fẹ́ máa ṣe ni àbí àti wọjà anam tó àti wà lìjánà làwọn fẹ́ ṣe o ọgbọ́dọ̀ forí kan lẹ̀ fún sà bákan náà igi ni wọ́n ní igi yìí làwọn ń bọ́ lẹ̀ sọ́tọ́ ká forí kan lẹ̀ fún agbọ́dọ̀ forí kan lẹ̀ fún òkúta ni agbọ́dọ̀ forí kan lẹ̀ fún sàárè ni agbọ́dọ̀ forí kan lẹ̀ fún wọ́n á ní kó tilẹ̀ ikọ́ lọ sílùú kan ìlú kan bẹ́ wọn lọ́nà bíi wọn ní ẹni tó bá ti forí kanlẹ̀ fún ṣéwù tí wọ́n sin ibẹ̀ gbogbo tí fẹ́ ní ọ̀bọ̀ sí ti rọ́ lásán tí ẹ bọ́ sí ló kù títí ẹ náà bá bọ́ sí kò ní kù tòkítà ló fẹ́ kù kò sẹ́ni tó fẹ́ kù tó ilé ìjẹ́ bó ti dá ọgbọ́n lọ forí kanlẹ̀ fún sa bákan náà kọ́ máa wá pẹran fún sàárè kọ́ máa pẹran fún sà gbogbo ẹ̀ ọyọ kò nù Islam sálà máa pẹran fún àpèjúwe ni ẹ̀rọ adìẹ fẹ́ pa bóòlù ẹsẹ̀ padì ọ̀ tí ó fi jẹ́ tọ̀ fún yín láti jẹ ẹ pa lórúkọ Allah mhm. kò tí tó tẹ bá pa lórúkọ Allah kò tí tó pé ká jẹ ẹ pa fún Allah lórúkọ Allah mo rò pé yé wa gbogbo ẹran tẹ̀ ń pa torí ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ alápatà ẹ jẹ́ kó yé wọn báwọn torí ẹ má fún aráàlú jẹkújẹjẹ mùsùlùmí làwọn ẹran tẹ̀ ń pa ẹ pa pé à ń pa à ń pa fún Allah lórúkọ Allah ẹ̀ka ayà yẹn qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọláàtù yín ta lẹ ń ṣe fún ìsẹ̀mí yín ti ta ikú yín ti ta ni ajẹ́pẹ́ ẹran tẹ́ dùn náà kọ́ ẹ dùn fún Allah gbà náà ni ọ jẹ tọ ẹtùn wa du lórúkọ Allah tọba du ẹran fún sàárì ojú ẹran fún sẹwù ojú ẹran fún kuta ojú ẹran fún gi sọtọkẹjẹ ọtọkẹjẹ o nínú sẹsìn yàtú máa sẹsì máa sọ yàn di kèfèrí oní kásọlù kùránì sínú tọ kásọlù kùránì sórí ìgbẹ àbí kọ́ máa ti àlùkùránì mọ́lẹ̀ báyà yìí náà rí lórí social media ẹnìkan tí ó ṣe é pé kò ní í ṣe ó gbé alukur'ani sílẹ̀ gbogbo dídí alukur'ani ó wá gbé ẹsẹ̀ rẹ̀ méjèèjì lé lórí a'udhu billahi minash shaitani rajim ó sọ di kèfèrí tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó di kèfèrí bákan náà kéèyàn ọmọ pidán kọ́ ọmọ sisi òpìdán ẹni tí ń pidán tí ń sisi òpìdán àwọn alásàtì gbogbo àwọn alásàtì yẹn kèfèrí ni wọn tẹwàá fi wọn ṣe lè máàmù sẹmọkẹ́ rí yẹn fi ṣe lè máàmù ẹkú àti ìdánù ní mọ́sálásí yẹn ẹ̀ńtọ́ bá ti jókòó ìdá kìí ṣe mùsùlùmí o ó ti di kèfèrí bákan náà ká máa ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ti Allahu sọ̀kalẹ̀ ẹni constitution lẹ́yìn lò ẹ̀ tẹ̀lé al-Qur'an ọ̀sán yẹn di kèfèrí pàápàá jùlọ tẹ̀ máa wọ pé ọ̀tọ́ mọ̀nà because century táwa wáyé century wọn dérò wa olùwà ẹlẹ́dàá tọ́sọ al-Qur'an kalẹ̀ ó ní kó máa jẹ́wọ́ òfin títí láéláé nínú ntí máa tó sọ̀yàn di kèfèrí oríṣi kẹta ọ̀nà nígbàgbọ́ àwọn àgbàgbọ́ tó sọ̀yàn di kèfèrí àpèjúwe wọn lọ báyìí kéèyàn gbàgbọ́ wípé Allahu ní orogún tọ́tọ́ ká máa jọ́sìn yàtọ̀ sí Allah ó ní orogún tá a lè máa pè yàtọ̀ sí Allah ó lórogún tá a lè máa yàtọ̀ sí onítàn di kíni ó di kèfèrí. bákan náà kéèyàn sọ pé zina rìbá àti jàmbá àti gbogbo olè jíjà àti gbogbo ntọ́jú èèwọ̀ kó ní halali tọba ti pè ntolu apèlè wọ̀ tó pè ní halal òdì kèfèrí kó o sọ pé búrẹ́dì epo òróró ata iyọ̀ oyin haram tí wọ́n sọ di haram tọba ti pè ní haram òdì kèfèrí ntolu apèlè tọ̀ tọba pè ní èèwọ̀ òdì kèfèrí ntọ́pèlè wọ̀ tọba pèlè tọ̀ òdì kèfèrí kéèyàn sọ pé sọlá zakat siyam hajj gbogbo ẹ kì í sọ̀rọ̀ àyàn ẹ̀ńtọ́lá ti sọ bẹ́ẹ̀ ó di kèfèrí torí ẹ̀ ẹ̀ kí ìsara kọ gbàgbọ́ bẹ́ẹ̀ ó di kèfèrí ẹlẹ́kẹ̀rin nínú tí máa sọ̀yàn di kèfèrí ó ní iyèméjì kó ṣe iyèméjì nípa kankan nínú àwọn nǹkan tó ti síwájú yẹn bí kéèyàn máa ṣe iyèméjì nípa pé ìwọ ni ká ṣẹbọ sí Allah ṣé ìwọ ni àbí èsè wọ̀ káàkà pé gbogbo ilé ayé yìí náà olú ẹyọ kan ní ọmọ wa mójútó ó yẹ ká pé òun wà lókè àwọn kan wà ń sálẹ̀ à ó ti di kèfèrí bákan náà kéèyàn máa ṣe ṣé ìwọ ni àbí èsè wọ ṣé ìwọ ni àbí èsè wọ ẹni ti sọ bẹ́ẹ̀ tó tó di keferi. ṣé ìwọ lówó èlé ni àbí èsè wọ ó di ṣé ìwọ lọtí ni àbí èsè ó di wò pé ṣé àbí èyí sẹ̀tọ̀ ó di kèfèrí ẹ̀pà àti gúgúrú sẹ̀tọ̀ ni àbí èyí sẹ̀tọ̀ ó di kèfèrí ẹni tí máa ń pè ṣé ànábì tiẹ̀ ni Muhammadu sallallahu alaihi wasallam àbí èyí sẹ̀ ànábì ẹni tí máa ti ṣe méjì báwọn ó di kèfèrí o ẹni tó bá ní ọ́n lọ́wọ́n tá a bá tẹ̀ gbá ti Muhammadu sábẹ́bí wàá ni Musa mi ń ṣe yòó méjì ń pa rẹ̀ ó di kèfèrí ẹni tí máa tẹ̀ ń sọ pé sólódodo là nábì àbí èso olódodo ó di kèfèrí ṣé ìsìláàmù sẹ́sìn ni àbí ẹ̀sẹ̀sìn ó di kèfèrí ṣé ìsìláàmù ti gbàgbà ìmú àbí ọ̀gbà mu ó di kèfèrí ẹ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ntọ́sọ́ yẹn di kèfèrí pọ̀ lọ́jà burata jantirẹrẹ abẹ́ Allah kọ́mọ́jà wọ nípinnu ṣe kèfèrí o nínú àwọn nǹkan eléyìí tó ṣe tó fi sọ ìmánì rẹ̀ náà ní kíkọ́ sọ́ra fún ìfẹ́bọ́sí Allah a gbọ́dọ̀ ṣọ́ra fún ìṣẹbọ sí Allah ẹni tí ó bá ti lè ṣọ́ra fẹ́lẹ́ yìí kò sí tàbí ṣùgbọ́n ìmánì yọ bàjẹ́ o abẹ Allah kọmọ bá ìmánì wa jẹ́ oríṣi méjì ni ìṣẹbọ alákọ̀ọ́kọ́ à ń pè ní shirkun akbar ìṣẹbọ tó tóbi ń lọ lúwa ẹlẹ́dàá wa tọ́ka sí nígbà tó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi fàkọ́dọ̀ bọ́ọ̀lù bọ̀lẹ́ lẹ́nu bàyídá olùwà ẹlẹ́dàá kò ní forí jẹ nìkankan tó bá fi lè ṣẹbọ sí tó sì kú lórí bẹ́ẹ̀ àmọ́ téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ tó kéré síbẹ̀ téèyàn tọrọ àforíjì tó fi kú tó bá wo olúwa lè ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ ìṣẹbọ sí Allah ìṣẹbọ sí Allah ní ẹbọ tó tóbi yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún o nítorí pé yọ sọyàn di kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí yọ bà gbogbo sẹẹrẹ jẹ́ yọ ba gbogbo sẹ́tò ti ṣe jẹ́ tọ́ ọ bá kú ọjà khalidan mukhalladan fi nà ọ máa bẹ gbére kése nínú ná eléyìí ọba yẹn lẹ́rù púpọ̀ gbogbo ntọ́ bá lè sọ yẹn bí ọ̀sẹ́ bọ́ ọgbọ́dọ̀ dìnnà sí á mọ àwọn àpèjúwe wa akramakumullah ìṣẹ́bọ tó kéré anabi sallallahu alaihi wasallam ó pe àpèjúwe rẹ̀ ní kárí mi sí á mi ìṣẹbọ ni ní ẹbọ tó kéré ẹni tó bá ti jó ní kárí mi ìṣẹbọ sí Allah nítorí pé ìṣesí àrí mi ìyí máa jó iṣẹ́ téèyàn bá ṣe ráúráú gẹ́gẹ́ bí náà ti ṣe máa jogi tí ó di eru bẹ́ẹ̀ ni tí àrí mi máa bá ṣe jẹ́ anabi sallallahu alaihi wa alihi wasallam ó ní tọ́gbọ̀n lẹ́rù jù fún wa tó ju al-Masih ad-Dajjal táǹsá di Allah tí kò má rẹ̀ lójoojúmọ́ nínú sọ̀láàtì wa nǹkan kan tó bò ń lẹ́rù fún wa jùlọ òun náà ni ashirkul khafi ìṣẹ́bọ sí Allah èyí tó pamọ́ báwo ló ti ṣe rí anábì ní kéèyàn ó dìde nì kó máa ṣe sọ̀lá kó máa wá ṣe sọ̀láàtì rẹ̀ lọ́sọ̀ọ́ kìí ṣe nítorí ti Allah àmọ́ nítorí pé orí pẹ́nìkan wò ó ń ṣe kí wọ́n lè bá gbósùbà fún wọ́n lè bá àyìnbọn kan sára sí i eléyìí ni ìṣẹbọ sí Allah eléyìí tó pamọ́ ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ní wàá lè ṣubú sínú ẹ̀ sáà ní kàkún torí báwa la mọ̀ pé ní táǹsì nù ń lọ kan wa àfolúwa ẹlẹ́dàá wa nìkan ló tún mà yàtọ̀ sí ìṣẹbọ tó tóbi ọ̀pọ̀lọpọ̀ lè sọ́ra fún ìṣẹbọ tó tóbi àmọ́ kí wọ́n má bọ́ lọ́wọ́ ìṣẹbọ tó kéré nítorí pé ìṣẹbọ tó tóbi ọ̀ máa ti ń dòsà kókó dòní òṣògìyàn ọ̀mà bákan náà àwọn alágẹ̀má ò rí wọn rí bákan náà àwọn ẹlẹ́yọ̀ kò sójú rẹ rí eégún gan bá ti ń ṣe ń gbogbo òlu yorùbá àtòrò kò ó tiẹ̀ mà tún máa rẹ̀ tó o sì gbára dálẹ̀ wájú òsà kókó kan yìí kí lọ fẹ́ fi ṣe òkè ìbàdàn báwò ọ̀sẹ̀ méjì kí lọ fẹ́ fi ṣe bákan náà sún ṣogbo òtí ẹ̀ débẹ̀ lé ọ̀yá bẹ̀ rí so gbogbo eléyìí o lè máa sọ pé alhamdulilayi mọ bọ́ lọ́wọ́ ẹ̀ sọ bọ́ lọ́wọ́ kárí torí ẹ̀ nànà bìbí ni ọ̀bù lẹ́rù fún wa ju alimẹ́sẹ̀hì dajjal lọ. ẹ̀rí ashirkul akbar nínú àwọn ntọ́wọ́ abẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ wọn ń pè ní shirkul du'a ìṣẹbọ sí Allah níbi àdúrà ti fè sẹ́mi kí látara àdúrà àwọn èèyàn ń ṣẹbọ kẹ́ ẹ máa pè nǹkan míì tó yàtọ̀ sí Allah ìpè nǹkan míì tó yàtọ̀ sí Allah shirkun billah bóyá ń tẹ́ ń pè yẹn ọjà tó súnmọ́ Allah bíi màláìkà àbọ̀jẹ̀ ń tí Allah ránṣẹ́ sí gbogbo àgbáńlá yìí bíi ránṣẹ́ àbọ̀jẹ̀ nǹkan kan tí kìí ṣẹ̀ bíi igi bíi òkúta tọ́jẹ̀ nǹkan bọ̀rọ̀ gidi tọ́lá wọn ọ̀sẹ̀ bọ́ sọ ike níṣẹ́ làwọn ń pegi làwọn ń pé pẹ̀ nítorí pé àwọn súnmọ́ Allah wọn kì í ṣẹ̀ ó sì lè jẹ́ pẹ́ni tá à ń pè wọn ànábì kan ni ó lè jódò ó lè jókè gbogbo àwọn nǹkan wọ̀nyí pípè wọn lẹ́yìn Allah fún nǹkan tá a máa pe Allah ò sí ìṣẹbọ ni olú ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú Suratul Ankabut àyà karùnléní ọgọ́ta ó ní fa idha rakibu fil fulki da'u Allah mukhlisina lahu ad-din فلما نجاهم إلى البر إذا هم مشركون إذا هم يشركون قلوا إلى ذلك ما بين وقدومي nínú alágbálúgbó omi òkun ọlọ́hùn nìkan ni wọ́n máa pè é lẹ́ni tí ń sàkọ̀ mẹ́sìn fún wọn ò ní pẹ̀lú omi pẹ̀lú rẹ̀ torí wọn wo wájú wọn wo ẹ̀yìn wọn wo ọ̀tún wọn wo tí wọn rí kó mi lélẹ́yìn tí ọkọ̀ bá fi lè tẹ̀rí bí ikú tọ́ dájú kò sẹ́ni tó lè gbà wá àfi Allah wọ́n mọ̀ á pe ìyẹn àwọn kèfèrí tẹ́lẹ̀ nù àwọn kèfèrí tó rárá àsìkò tí wọ́n wà lọ́wọ́ ewu nǹkan mìíràn tó tún yàtọ̀ sí Allah ni wọ́n máa pè é ẹ̀yin ò rí tí bàálù bá fẹ́ já ẹ wà nínú òfurufú ẹ wá ń wọlẹ̀ ẹ rí i pé láti bí ìṣẹ́jú mẹ́wàá bàálù yìí orí òkun kan ní gbà omi lọ́lọ́ sọ́lálù yìí jíjábọ̀ bàálù fífọ́kátà àfọ̀ká àní láàyè àtúnwá jábọ́ sínú òkun àwọn sáàkì ni àwọn ẹja ńláńlá ni akúrakúdà ni tí ó kó wa jẹ wọ́n ti retí wa kálukú nínú ọkọ̀ ojú omi náà ẹlòmíràn máa pe ṣéwù nya ṣéwù nya ṣéwù kìnìkan ṣéwù kìnìkan ẹni tí ń pe jehova ẹni tí ń pe jésù kálukú ọmọ pé tiẹ̀ náà iná ti sọ pé àwọn kèfèrí wò yìí tí wọ́n tún burú ju ti àwọn kèfèrí àkọ́kọ́ lọ àwọn kèfèrí àkọ́kọ́ táwọn bá wà lọ́wọ́ ewu bí kíkìnì ọjọ́ sí yẹn lójijì allah ni wọn máa tó àwọn ti sí ńkọ́ ó lè ní akarakadabra akarakadabra báwo kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tí kìnìún ọkàn gbé ọjẹ́ àwọn kẹsẹ̀ ríta kọ́kọ́ yẹn Allahu làwọn máa pè sọ́fàtì wàá rí tára tó àwọn gbà náà wọ́n rántí láàtà gbà náà wọ́n rántí Uzza gbà náà wọ́n rántí àwọn òòṣà wọn ká máa pè nǹkan mi yàtọ̀ sí Allah ìṣẹ̀bọ̀ sí Allah ẹnìkan ní ah, tó bá jẹ́ là ń pè nǹkan ó ti ṣẹ̀bọ̀ sí Allah Allah ọ̀ràn ànábì tí wàá ká máa pè é ọ̀ràn tí wàá ká lè máa kọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ká sin Allah bọ́ba ti sẹ́fi kọ́ wa ni. báwo wá ni dọ́wọ́ gbọ́ Ahmad Tijani ló ń pè Abdul Qadir Jilani ló ń pè Ahmad Rifai ló ń pè lọ́dọ̀ wá kí wọ́n tẹ́ni tá a pè ní wọn ò ní kú gbogbo wọn ti kú wọ́n ọmọ tí ń ṣẹlẹ̀ sí wọn báyìí bóun fáìlì wọn rí ọmọ bọ́dà tó bá pe Abubakar ọ̀daràn ó ti ṣẹbọ sí Allah ó pe Umar ọ̀daràn ó ti ṣẹbọ sí Allah wọ́n pe màláìkà mikaela àti jibirila ó ti dọ̀sẹ́ bọ́ láì pé nǹkan mi yàtọ̀ sí allah wa anna al-masajida lillah fala tad'u ma'a allahi ahada oríṣi kejì nínú àwọn ìṣẹ́bọ tọ́jú ìṣẹ́bọ ńlá òun náà ni ṣírkù níyẹtì wal iradati wal qasd kásẹ̀bọ nínú àníyàn èròǹgbà ẹni tó jẹ́ ike ó ń ṣiṣẹ́ tó jẹ́ ti Allah bíi sọ̀dá bíi zakat bíi siyam bíi hajj bíi sàrà bíi ìrànlọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò máa ṣe ní jọsìn wípé òun fi ń jọsìn fún Allah ń ṣe ní fi ń wà kankan nínú nǹkan lé ayé ń ṣe ń fi ń wà kankan nínú nǹkan lé ayé onítìyàn ọjọ́ sìn o bí kò ní wọ́n fẹ́ tuntun yá mọ́ ọjọ́ mẹ́ta wọ́n fẹ́ fi béèrè fún pé kó lu ọkọ lífẹ̀mí náà láyé ó sin Allah ó ń ni ó ti ṣẹbọ nínú ìjọsìn rẹ̀ torí pé ìjọsìn tápẹ̀ níjọsìn wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin wọn pa yín láṣẹ àfi ká ẹ máa sin Allah lónìí kàkà sì máa sàkọ yẹn fún ọ gbọ́dọ̀ fi sun pé mò ń fi wà à ń bọ̀ wàá sẹ́sìn ìgbé tí wọ́n bá rí mi pé mò ń ṣe sọ̀lá wọ́n fún mi bàbá tí mo kọ̀wé béèrè lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ wá gbogbo gbà sin Allah ìṣe ní ń ṣe bẹ́ẹ̀ nítorí pé ń fi wá ilé ayé. bí pé màá máa bá wọn sọ̀rọ̀ látàrí pé mò ń bá wọn Allah àtàwọn ah, anirolówó kan tí wọ́n sànú mi ni ah, wọ́n béèrè ibo lẹ́ ń gbé ok máa gbé two bedroom flat yìí wọ́n béèrè kí lẹ́ ń gùn ok ẹgbẹ́ mọ́tò yìí ń tó fojú sínú kí torí ti Allah sọ gbogbo àníyàn kálukú bí kò máa máàmù náà ni Allah àsọdákù. ẹ̀yin rò pé bẹ̀rù Allah ni àṣẹ́kùbọ̀ sàhábà nítorí ti fojú sí ni pé ẹ mi ẹ mi ń tì omi, lẹ́yìn ẹ mi ẹ mọ́tò mi kọjá bẹ́ẹ̀ bàbá ìmáàmù ọmọ fẹsẹ̀ sá kọjá bẹ́ẹ̀ àníyàn tiẹ̀ olùwà ẹlẹ́dàá wa ma ẹni tó bá ti jẹ́ rẹ̀ iṣẹ́ nu ọ̀sẹ̀ torí olùwà ẹlẹ́dàá ni. من كان يريد الحياة الدنيا وزينتها ẹni tó bá jẹ́ pé ìsẹ̀mí ilé ayé àti nǹkan ọ̀ṣọ́ rẹ̀ lọ́ba gbàlérò tí ń wá ni wọ́n fi ilayhim a'malahum fiha á pé àwọn ṣẹ́ wọn fún wọn nínú ilé ayé yìí wa hum fiha la yukhzun àní dín ṣẹ́ wọn kò fún wọn láyé wọ́n gbà lágbà pé ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar àwọn eléyìí ọ̀ní kankan tí wọ́n gbà lọ́dọ̀ Allah tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà yàtọ̀ sí ná ọba nílẹ́rù kọ́ máa fi sẹ́ Allah kọ́ máa fi wálé ayé ọba nílẹ́rù púpọ̀ wàhábí kọ́ máa tọ́nà òfin ha gbogbo sẹ́kànsẹ́ nílé ayé lábàjẹ́ wọ́n bá kíló máa kánú yàmẹ́lú aburú náà tiẹ̀ ní tí wọ́n ṣe nífẹ̀ẹ́ tábà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akramakumullah nínú sẹbọtí Allah ẹsìn tẹ n bá ń ṣe ẹ máa ń ṣe pé ọ̀dọ̀ Allah ni mo ti fẹ́ gbẹ̀san kò wá burú látàrí kó n ṣiṣẹ́ Allah yẹn ẹnìkan wá bọ̀ ní nǹkan tí wò ó fojú sí tí èsì nǹkan èròǹgbà rẹ rárárárá eléyìí òfin tó burú ń bẹ torí kìí sàníyàn rẹ náà nù tẹ́lẹ̀ náà ẹ̀sán wo wọ́n fẹ́ fún ọ láyé náà rí tó fẹ́ tú ọ ẹ̀san tọ̀dọ̀ Allah òní gbogbo olóríire máa wà oríṣi kẹta wọ́n pè ní ṣírkù tọ́à kásẹ̀bọ̀ sí Allah nínú títẹ̀lé ha kọjá pé ẹ̀ ń tẹ̀lé táwọn kan kódà kó ti pàṣẹ kan fi ń pa yín kakó sí Allah ẹ̀ ń tọ́ bá ti ṣe bẹ́ẹ̀ ti ṣẹbọ sí Allah lẹ́bọ̀ ńlá tọ́ yọ kó nù Islam anabi wa àbí àyà kan sọ̀kalẹ̀ nínú Al-Qur'an nínú Suratu Tawba àyà kọkànlélọ́gbọ̀n Olúwa sọ pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wal masiha ibna Maryam wama umiru illa liya'budu ilahan wahida la ilaha illa hu subhanahu amma yushrikun wọ́n mú àwọn àfa àwọn àwọn Yahudi nù wọ́n sì mú àwọn sẹ̀sìnsẹ̀sìn nínú wọn àwọn nàṣọ́ra nù wọ́n sọ wọ́n dà wọn ọlọ́ọ̀ míì lẹ́yìn Allah wọ́n sọ wọ́n dà wọn ọlọ́ọ̀ míì tí wọ́n ń sìn lẹ́yìn Allah wal-Masih ibn Maryam bẹ́ẹ̀ ni wọ́n sọ anabi Isa alayhi salam wọ́n sọ dọ́lọ́ọ̀ míì tí wọ́n ń sìn lẹ́yìn Allah wa ma umiru illa liya'budu ilahan wahida tó sì jẹ́ ike àpá wọn láṣẹ àfi kó jẹ́ pé Allahu ẹyọ kan ṣoṣo ni kò sìn kò sẹ́ni tó kọ́ láti kó sùn lórí ìjọ rẹ̀ kò sì sẹ́ni tó kọ́ láti kó máa sin ànábì kan àbí kó máa sin màláìkà kan la ilaha illa hu ọba yìí ni ọba tó ṣe pé kò sí ọba míì tọ́tọ́ láti fòdò dídọ́sìn fún abọ́ nìkan subhanahu amma yushrikun ògo ni fún Allah ọmọ tayọ tí wọ́n fi ń sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ̀ àdíyò ابن حاتم عدي ابن حاتم رضي الله عنه أني موا أتيت النبي صلى الله عليه وآله وسلم لأنه سنن الترمذي أني موا صدى النبي محمد صلى الله عليه وآله وسلم وفي عنقي صليب من ذهب ní ìgbà tí àgbélébù tí wọ́n fi góòlù ṣe ń bẹ lọ́rùn òun gba islam àsìkò tó fi àgbélébù sọ́rùn yìí ó ti gba islam nàtọ́ra ni tẹ́lẹ̀ ó wá gba islam kò wá mà pé lẹ́yìn ìgbà tí nàtọ́ra bá gba islam kò gbọ́dọ̀ tún fi àgbélébù sọ́rùn mọ́ àfi tìwọ́ tó fi jẹ́ mùsùlùmí tó tún wẹ̀wò àgbélébù ó tún wẹ̀wò àgbélébù wá mú kíláàsì bí irú àwọn jẹgzí táwọn máa máa wọ̀ yẹn ẹ̀ríkẹ́ sàṣà jẹgzí tó ní í ṣe pẹ̀lú football team lóyìnbó kan ìní ò ní so òun wá fi àgbélébù gold òun fi sọrùn fàkọ́àl anabi wa sọ pé yà á dé ẹtùrọ̀hà ẹnkà hàdàlùwàtàn òòsà tó gbé sọrùn yẹn yọkù òòsà tó gbé sọrùn yẹn yọkù nítorí pé àgbélébù lábẹ́ òfin ṣẹ̀ríyà òòsà náà torí ẹni tí ń tẹ̀lé irú ìlànà yẹn òòsà yẹn ló ń bọ̀ yọkù lọ́rùn wọ́n sọ náà ti wò yọkọ̀rọ̀ o fèsò rẹ̀ ti bọ̀rọ̀ mọ́ agbọ́tà náà fi ń ka àyà yìí àyà kọkànlélọ́gbọ̀n nínú sọ́rọ́ ti tẹ̀ wà ìtàkọ̀rọ̀ àbárọ̀hún wọ̀rọ̀bàánàhún ọ̀rọ̀bàbà mìndónìlá wọ́n mú àwọn àfa àtàwọn sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ wọn láwọn olúwa kan tó ń jọ́sìn fún lẹ́yìn Allah àdíyò ó wá sọ yìí pé ama ìnáhùn ẹtẹ́tí ẹgbọ́ o àwọn nasọ́ra yẹn àtàwọn yahudi yẹn lamiyakunu yàgòdò náà kéésì pé wọ́n jọ́sìn fáwọn olùmọ̀ wọn àtàwọn sẹ̀sìnsẹ̀sìn wọn walakinnahum kánú ìdá àhàlù lahum shay'an ìtàhàlù ṣùgbọ́n wọ́n jẹ́ni tó ṣe é táwọn ọ̀gá wọn tí wọ́n bá ti ṣe nǹkan kan lẹ́tọ̀ fún wọn àwọn náà mú lẹ́tọ̀ kò bá dé wọ̀ lọ́dọ̀ Allah. wa idha harramu alayhim shay'an harramu tọ́mátì sàn kankan dè wọ̀ fún wa tolúwa ṣe lẹ́tọ̀ gbogbo wọn náà sọ yìí pé ó ti dè wọ̀. qala Abu Isa hadha hadithun hasanun eléyìí fi hàn wáyé pé nínú tó sọ̀yàn dọ̀sẹ̀ bọ́ oníkẹ́ máa tẹ̀lé nìkan gànsọ̀ gànsọ̀ gànsọ̀ lọ́nà tó ṣe é gbé tọ́ba pé ntọ́lúwa pè lẹ́tọ̀ léèwọ̀ fún yín ẹ̀yin náà tẹ̀lé máa pè léèwọ̀ tọ́ba pé ntọ́lúwa pè lẹ́tọ́lúwa pè léèwọ̀ lẹ́tọ̀ fún yín ẹ̀ tẹ̀lé ẹ̀yin náà máa pè lẹ́tọ̀ tó o burú ó léwu ó burú ó léwu alákòóbá lélẹ́yìn tí wọ́n ẹni tí wọ́n bá tiẹ̀ jẹ tètè yẹra fún májè ọjọ́ pé wọ́n jọ kàn náà tí wọ́n bá tiẹ̀ jẹ kò bá jẹ́ apá kò bá jẹ́ aláìníma gbogbo ẹnikẹ́ni ó lè jẹ ọjọ́ pé ẹni tí máa sọ̀rọ̀ tí wọ́n máa gbọ́rọ̀ rẹ̀ láwùjọ ni ọwọ́ afẹ́ sọ nǹkan tó lu apèlé ìwọ̀dẹ̀tọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé o èyí tó lu apè lẹ́tọ̀ ọfẹ́ sọ dé ìwọ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé o bí àwọn ọmọ tó máa ń kọ obìnrin kọ̀kùkọ̀ bẹ́ẹ̀ lọ́mọ kan ló kan tipátipá ló fi róbìnrin yìí fẹ́ ọfẹ́ ọmọ ti bọ́ sí lọ́wọ́ ti dìyàwó ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí kọ̀ǹkọ̀ púpọ̀ ọkọ̀ ní kíkọ̀ kìíní ọkọ̀ ní kíkọ̀ kejì pàtó àwọn èèyàn gbọ́ sí wọ́n bá wọn dá sí mọ́tò kọ obìnrin yìí máa o tó bá ti kọ́ lẹ́ẹ̀kan ní ìjọ ti parí o wá nǹkan mi tó o yàtọ̀ sí kíkọ́ ọ lẹ́ o wa ara rẹ rẹ ni ọmọkùnrin yìí ọgbọ́ ọgbà tó tí wọ́n bá tún pè wọ́n bá ní ó ti kọ́lẹ́ kẹta o ó ló ti kọ́lẹ́ kẹta wọ́n níyàwó ń wò ń ran nígbà tí ń lọ sọ tí ó wọ̀ lọ ìdì kọ̀gbá sọ <laughs> àbí bí eré madé kí kọ̀gbá sọ lọ́dọ̀ rẹ̀ bá lọ lọ́wọ́ àwò pé ọmọ yóò lẹ́kọ̀ọ́ actually actually àbí òye òun kọ̀ tọ́ba kọ́ ọmọ ọlọ́mọ kíkọ̀ bá pé mẹ́ta tọ́. So, wọ́n wá ń wọ́ ọ̀nà àbáyọ sẹ́mi kí tá a bá fi kàn tá fi kún kàn ó ṣe kí ni a bá tún fi kàn kún mélòó lolúwa ni ẹ lè ní lọ wọ́n ń pàkíyèsí rẹ olóòní gbọ́ òní gbà ti wá pé wa rántí pé náà kọ́ rọrùn fún mi láti wọ́n lẹ́yìn lọ́gbọ́n ti wá ni ẹ ọkùnrin sí ọ̀sọ́nà àbáyọ ọ̀sọ́nà àbáyọ tó bá ti wọlé ti torí ni kíkọ́ ọ̀lẹ̀ wà wọ́n lọ́ mú àwọn àgbàlagbà kan wá dìde wọ́n làgbà ti rí ẹ wá ní bá wá ọmọ yóò tí wọ́n fi máa bá lọ aláwọ̀ ọmọ wa àti kékeré wa débi sọnù kò sí mẹ́ta náà ni mẹ́ta ó ti parí ó ti parí náà nìyẹn. lédè kúkúrú ìròyìn tó tẹ̀ wá ni pé wọ́n tún bára wọn gbé lọ ni àti wọ́n jahannama rọrùn torí di eléyìí ẹni tó sọ fún wa ikú ẹbí tẹ̀síwájú bẹ̀ táwọn gbọ́rọ̀ sí lẹ́nu àtàwọn àtò àti ẹni tó sọ fún wọn wọ́n ti ṣe kèfèrí lábẹ́ òfin ṣẹ̀ríà torí kí wọ́n takò fún Allah wọ́n ta ń padànù ṣẹjá kíì sára ìgbà téèyàn ní àǹfààní àti ṣẹ̀ṣà lèèyàn máa ṣẹ̀ṣà èyí fọwọ́ ara rẹ̀ bà nǹkan ara rẹ̀ jẹ́ kó wá dẹnu lẹ̀ bí gòtàdá kó máa wẹ́ni tó ẹ̀kọ́ kọ́dà kó ṣe pé wọ́n gbọ́ ọmọ yìí wọ́n ti ẹ̀fí fún ọ láì jẹ́ kó ṣe wàhálà kọ́rọ́ọ̀nù náà ọ́ dídí ọmọ èèyàn ọ̀wá ń kọ́ ńkọ̀ kúkọ̀ ńkọ̀ ńkọ̀ kúkọ̀ ńkọ̀ ńkọ̀ kúkọ̀ ó ti wá pé tí wọ́n wá lọ ń kábàámà ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ kì í kábàámà wọ́n tó bá ti dájú kójú bá ò ní kábàámà torí wọn náà ti rí nǹkan tó mú ọkọ ni ẹ̀wọ̀n á ti lọ gbé nígbè haram séyìí ọkùnrin bá ponú séyìí obìnrin ọ̀gbọ́n ni táàfin máa fa anámára táwọn máa fi haram haramu kalẹ̀ táwọn máa zina torí ẹ ẹ má pe torí pé sehu oluma lẹ lọ bí olùmọ̀ lágbádá lẹ lọ ni halal ń pe halal fún yín ní haram ẹ má tẹ̀lé o akóbá nínú o ẹ ba tiẹ̀ jẹ́ pẹ̀lú tiẹ̀ wa nínú sẹ́fọ́ sí Allah eléyìí tó ga tó yọ ní Islam kankan tó bá Allah. a gbọ́dọ̀ fẹ́ràn kankan tó bá ṣe fẹ́ràn Allah kò sí nǹkan náà kò bá jẹ́ bàbá wa kò bá jẹ́ ìyá wa kò bá jẹ́ owó wa kò bá jẹ́ ọmọ wa kò bá jẹ́ ilé wa àbí dúkìá wa míì a gbọ́dọ̀ àwọn tó bá ṣe fẹ́ràn Allah wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah ọ̀nbẹ́nu àwọn ènìyàn tó ṣe kí wọ́n mú àwọn nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ra fún Allah bó wọ́n ṣe mú wọn lẹ́gbẹ̀ẹ́ra wọ́n nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ sí Allah tẹ́ẹ̀bá ti ní nǹkan kan tẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ nǹkan kan dọ́gba bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ Allah èèyàn ti di káfíìn ẹja kíyè sára o ẹja kíyè sára gbogbo aláfẹ́ràn àwọn òbí wa gbogbo aláfẹ́ràn àwọn ọmọ wa gbogbo oníkálukú lọ fẹ́ràn dúkìá rẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ràn wọn tó bẹ́ẹ̀ ti fẹ́ràn Allah walladhina amanu ashaddu hubban lillah àwọn olùgbàgbọ́ òdodo wọn máa fẹ́ràn Allah tayọ gbogbo fẹ́tà ní sí kónkón ẹja kí sára lásìkò gbàtà wà nulẹ ayé a máa ń pè àwọn èdè tí máa tọ́ka sípa nífẹ̀ẹ́ kankan ẹja máa kí sára bá ń sẹ́ ń sọ̀rọ̀ ká má jẹni tí ń sọ̀rọ̀ tí òfin là á ká ìsí torí pé ọfẹ kọmọbìnrin kan gbá tiẹ̀ ọwọ́ a máa bá sọ̀rọ̀ kan tó fi dọpọlọ rẹ̀ rú tó ní o fi sọ pé tiẹ̀ ló ń sá gbà ẹlòmíì lè bó ń sọ̀rọ̀ mọ́ láyé kó wọn tún gbà tírú wọn fi sọ pé wọn fẹ́ obìnrin má torí rẹ̀ ti fẹ́ lọ aago wọn ni i love you more than everything more than everything ṣe nítorí pé nínú everything ni Allah wà kul ayyu shay'in kul ayyu shay'in akbaru shahadatan qul lillah sọ fún wa pé kí ni nǹkan náà tó ga jù lẹ́yìn òun náà ni Allah mo rò wa ha kí ni nǹkan náà máa ń lo nǹkan fún Allah wàá sọ pé ọfẹ́ràn obìnrin tayọ gbogbo nǹkan gbogbo nǹkan fọ̀rọ̀ ká Allah ti wà bẹ̀ èèyàn ti ṣẹbọ sí Allah ẹni tó ọlọ́fẹ́ràn tayọ gbogbo nǹkan kẹ́kẹ́ owó ọbẹ̀ ìní ọ̀padà béèrè lọ́dọ̀ rẹ lẹ́yìn ìgbà tó fẹ́ tán tó ti jálé bẹ́ẹ̀lì kó lára rẹ̀ tó máa kó ìfọ́tí ìfọ́mú fún tó tún máa bú tó máa bú bàbá tìyá rẹ̀ and you love her more than everything ọmọ akọ pé that was then àbẹ́ ẹ̀kọ́ ni kìí sì sin má tó sì yẹ báwọn bàbá alábòsí ìwọ náà ń kọ́ lọ́mọ sọ bọ́kọ rẹ ikú ìwọ nìkan ni mo nífẹ̀ẹ́ rẹ jù mo nífẹ̀ẹ́ rẹ jù yẹn ni pé gbogbo òfẹ́ mi ń tẹ̀lé tiẹ̀ ìṣẹ́bọ̀tẹ́ Allah ní gbogbo eléyìí ẹ jẹ́ ká sọ́ra fún ẹ̀ ń tọ́ bá mẹ́sì kọ́ máa pàkíyèsí àwọn ẹni tí ọba mà nígbà tí wọ́n bá sá àtìsẹ àbí wọ́n bá gbàgbé wọ́n mọ̀ pé kọtọ àmọ́ gbàgbé ṣe wọn ẹ pàkíyèsí wọn torí ẹni tó sá àtìsẹ tó tètè dára rẹ̀ padà ó lè rà àforíjìn bá tọrọ àforíjìn àtọ̀sẹ́ ńtọ́ mà ti ń tẹná lọ òun ti wí òun ti wí ná ẹnìkan ò lè kò lè kò lè sí òun lọ́wọ́ wò wọn ò lè yẹsẹ̀ tó ń wò eléyìí irú wọn ni máa padà sórí ibú abẹ́ Allah kọ́mọ́sà wà lọ lórí ibú eléyìí jẹ́ abala àkọ́kọ́ nínú àlàyé nípa ọ̀nà wo la máa gbà láti fi sọ ìgbàgbọ́ òdodo wa awí nínú nǹkan tá a wí kí gbogbo ẹni tí olúwa bá ti ṣàánú rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ òdodo kọ́ mọ oore yìí fún Allah oore ńlá ni wọ́n ṣe fún ọ ọkọjá ntẹ̀yìn lè fowó rà olúwa ló sẹ̀sà rẹ látàrí kọ́ ṣàánú rẹ má gbàgbé láti máa dúpẹ́ fún un. lórí ìdẹ̀ra àgbàgbọ́ òdodo àtúpàkíyèsí lọ sídìí pé ilé ayé yìí gan fúnra ara rẹ̀ ilé àdánwò àti ìdánwò ni o táǹbẹ Allah ní gbogbo ìgbà kọjá kásà ṣe yege àmọ́ gbèsè ńlá téèyàn máa gbé tí ó sì gbọ́dọ̀ yàyàn nígbà kankan níbi àti ṣàṣeyege níbi ìdánwò àti àdánwò ilé ayé oná ní ká mójútó ìmánì wa àtúpàkíyèsí wípé nínú táàfin máa sọ ìgbàgbọ́ òdodo wa òun náà ní ká má ya aláṣejù ká má ya aláṣeréka ká má ya alágùngèrè kọjá ewé nítorí pé padà gba ẹ̀sìn kúrò lọ́dọ̀ èèyàn èèyàn padà sọ ìmánìyàn nù tí ò ní rántí pòǹtì àti ní rí má ẹtún nínú nǹkan fi sọ ìgbàgbọ́ òdodo náà ní kéèyàn ó rí i pé ìlànà tànàbì sallallahu alayhi wa sallam lé ìtọ́da lórí ìdúró dọ́gba orí rẹ̀ lèèyàn wà ètò ṣèdédé pẹ̀lú ti àwọn al-firqatu an-najiyya ahlu sunnati wal jama'a àwọn ẹni tó ń sọ pé àwọn nìkan ni wọ́n là nínú gbogbo ọ̀nà mẹ́tàléláàádọ́rin eléyìí tí àlùmọ́ yìí tí ó pín sí. asopakesi pé nínú tó fi máa sọ ìgbàgbọ́ òdodo rẹ̀ òun náà ni pé iyèméjì tàbí ṣùgbọ́n gbọ́gbọ́dọ̀ sí níbi àyè tó ọ̀ma dúró sí dúró dọ́gba lórí ìgbàgbọ́ òdodo má jẹ́ni tí yọ́ọ́ máa ti bìkan bọ́ síbòmíì orí ìsìláàmù òdodo ni kò dúró sí ó sì lè ṣe bẹ́ẹ̀ àfi kọ́ wá ìmọ̀ kó sì máa ṣiṣẹ́ rí pẹ̀lú ẹ̀ torí Jọba ọba ti rí bẹ́ẹ̀ ọmọ ti jàmáà kan bọ́ sí jàmáà mi ọmọ tinú ìjọ kan darapọ̀ mọ́ ìjọ mi àwọn ìjọ àti jama ti ṣe ọlọ́hùn lọ́bẹ̀ ọ̀pẹ̀pọ̀ darapọ̀ mọ́ àwọn ìjọ yẹ pé ideology wọn lọ́mọ gbé ká tọ́mọ wa wò pé ẹjọ́ bá ti ṣe jama yín kọ́ kò ì tí ì jẹ́ mùsùlùmí àti pé pápá kan olójú níta ẹ̀lẹ́ bá lu wọn ti papọ̀ ẹ̀ lè bá wọn dá gbogbo nǹkan papọ̀ tó ti pé mùsùlùmí làwọn náà bákan náà àtúpàkì èsì nínú tá a fi sọ ìgbàgbọ́ òdodo ònà ní kpọ́nrán yẹn ni tí awọ bá ṣẹlẹ̀ àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin wa àti mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ kẹ́ máa da padà sí di alukur'an àti sunna nabọ muhammad sallallahu alayhi wa sallam nínú táàtàn fi sọ ìmánì ònà ní pé gbogbo mùsùlùmí gbogbo múmìnì iṣẹ́ gbàgbọ́ òdodo ọ̀gbọ́dọ̀ gbẹ́yìn nínú ọ̀rọ̀ wa sáǹbà ti ń ṣiṣẹ́ gbàgbọ́ òdodo eléyìí ni ọmọ túmọ̀ sí pé gbàgbọ́ òdodo wa tòdodo ni. torí pé tí imáni bá dá dúró tí iṣẹ́ ìgbàgbọ́ òdodo pẹ̀lú ẹ̀ kìí ṣe ìgbàgbọ́ òdodo wọn pẹ̀lú yẹn ṣíṣẹ́ ìgbàgbọ́ òdodo bá dá dúró tí imáni òdodo pẹ̀lú ẹ̀ kìí ṣe iṣẹ́ ìgbàgbọ́ òdodo ni wọn pẹ̀lú yẹn torí pé nínú àyà kọ̀ọ̀kan bí ọgọ́ta àbí bí àádọ́ta nínú Al-Qur'an olú ẹlẹ́dàá ti ń sọ̀rọ̀ gbàgbọ́ òdodo tí ń fi sẹ́ẹ̀rì tí ń fi ń tì lẹ́gbẹ̀ẹ́ bákan náà nínú nǹkan tó fi máa sọ ìgbàgbọ́ rẹ̀ òun náà ni pé ọ gbọ́dọ̀ kọ ìsìláàmù lẹ́sìn kọ sọ pé ń ṣe ìsìláàmù ẹ̀ ń bá ti dárú ẹ̀wù ìsìláàmù rẹ̀ bàjẹ́ gbogbo sẹ́ rẹ̀ dárú gbogbo tó gbélé ayé ṣe yóò tó bá tẹ́ ma lọ́wọ́ àìsọ pé ọ̀nà tó máa ń gbà tó máa fi kọ ìsìláàmù oríṣi ọ̀nà mẹ́rin ó lè ṣẹlẹ̀ gbára gbólóhùn ẹnu rẹ̀ ó lè ṣẹlẹ̀ gbára iṣẹ́ rẹ̀ ó sì lè ṣẹlẹ̀ gbára àdìsọ́kàn rẹ̀ gẹ́gẹ́ bó ti lè ṣẹlẹ̀ gbára iyèméjì rẹ̀ ẹ sọ̀rọ̀ nípa pé ọ̀ranyàn ẹni lórí rẹ̀ tó o bá fẹ́ sọ ìgbàgbọ́ rẹ̀ kò jìnnà sí ìṣẹbọ sí Allah ìṣẹbọ kékeré ni àbí ìṣẹbọ ńlá ọ̀ranyàn ló jẹ́ lórí wa ká jìnnà sí má sí Allah ní ìṣẹbọ kékeré tó túmọ̀ sí kárí mi ìṣẹbọ ńlá ìwẹ̀wẹ̀ Mati ẹ̀jọ́ tẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ èyí tó ṣe é pé àdúrà wọ bẹ̀ ẹni tí bá ti ń pè nǹkan míì báyà tó ṣe Allah ó ti ṣẹbọ sí Allah nínú rẹ̀ òun náà tún ní ìṣẹbọ tó wọnú àníyàn ẹni tí ń ṣiṣẹ́ pẹ̀lú àníyàn kó òfin wálé ayé ìṣẹbọ sí Allah bákan náà ìṣẹbọ sí Allah nípa títẹ̀ láṣẹ rẹ̀ bí kò máa tẹ̀lé tẹnìkan tó yàtọ̀ sí Allah lórí tó fi gbọ́ lásẹ̀ lásẹ̀ rẹ̀ náà tako sí Allah ẹ̀mbà ti ṣe bẹ́ẹ̀ o ti ṣẹbọ sí Allah àìsàn pàkíyèsí pólísì mi nínú ọ̀nà tó ń gbà ṣẹbọ sí Allah oníkọ́ ṣẹbọ sí nínú ìfẹ́ kò nífẹ̀ẹ́ nìkan kan mí tó sí Allah ní ìbámu pẹ̀lú rúfẹ́ ilé ètò oníṣẹ́ Allah Rabbul Alamin abẹ́ Allah kó sọ ìmánìí fún wa ọmọ sì wá lọ́kàn nínú àwọn ẹni tí ọ̀rọ̀ tiwọn yóò dòfo oríire wọn kò ní ṣeéṣe kọjá kí oríire tiwa kó ṣeéṣe kó sì wá lọ́kàn náà tó fi sálẹ̀ jẹ́nà kó forí jìn wá sáájú kú wa kó forí jìn wá nínú sàárè wa kó forí jìn wá sàmójúkúrò fún wa lọ́jọ́ gbẹ̀ndàlùkẹ́yàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ṣe ìtàn sọ̀lẹ́t léyìí tó pàtì àbójúkù ìtàn sọ̀lẹ́wọ́t náà nígbà tí padà bóyá ọ̀pàtì àbọ̀bá dínkù mọ̀lábí òfin ṣẹ̀ríà ẹnikẹ́ni tó bá jẹ́ pọ́ màmá pasọ̀ láti sinmi kò sáyè láti gbé kọ́dà padà toro ti sẹ Allah ní ẹ̀ṣẹ̀ ńlá sísan sọláàtì yẹn padà kọjá sísan sọláàtì yẹn padà kọjá yọọ máa tọrọ àforíjì láéláé ó sì máa ń ṣe àwọn náà wáá fèrè púpọ̀ fún ìlú ẹlẹ́dàá lè torí rẹ̀ foríjì àwọn ti parí jamaa ní mẹ́kíláàsì kó tó wá di kí wọ́n tún wá gbé àwọn jamaa jamaa kàdídé. láàrin ìgbà táwọn àjàmọ́ àkejì ń bá sọ láti wọn lọ làwọn èèyàn ká dé àwọn náà bá tún bẹ̀rẹ̀ jàmọ́ àti wọn lọ́tọ̀ yàtọ̀ sí wọn ṣe kejì yẹn kí ni ń tọ́ yẹ káwọn ṣe láti ṣàtúnṣe ẹ pàkíyèsí jàmọ́ àtọ́rọ̀ ṣẹ̀ dé láti ìgbà tó bá ti ń ṣe kọ́ ọmọ yẹn pé kan lọ ẹ lọ darapọ̀ mọ́ wọ́n máa ṣe sọ̀láàtì jàmá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú mọ́sálásí kan náà lásìkò kan náà kódà kó ṣe pé sọ̀láàtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni jàmá kínní kejì ń ṣe kọ̀tọ́. wọ́n ní ẹni tó jẹ́ kó fi nǹkan kọ́ àbáwọlé rẹ̀ ó sì máa ń ṣe sọ̀láàtì lẹ́ẹ̀kan láàrin yẹtọ bá sálámà sí ni ká dáhùn àbí ká má dáhùn eléyìí ẹsẹ mùsùlùmí tẹ́lẹ̀ náà tura ní tí o bá ti máa ṣe sọláàtì gbogbo sọláàtì kì í ṣe mùsùlùmí sẹni tí èsè mùsùlùmí bá ti sálámà sí ọ máa ní asàlámù alaykum wà á dá lóhùn pé wà alaykum eléyìí jẹ́ ìsì ìbéèrè míì náà tó wá tó ṣe pé tí nasrani bá sálámà sáwọn fún làwọn ti máa dáhùn àdéhùn anábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ́nu Sahihayn wọ́n lè gbọ́dọ̀ sálámà ẹ̀gbọ́dọ̀ kọ́ sálámà táwọn ahlul kitab àmọ́ táwọn bá sálámà sí ẹ máa dáhùn ló pé wa alaykum. ẹ wà á láàyè ìdíjà ìdí ní dáhùn sálámà rẹ̀ ṣé mùsùlùmí lẹ́yìn ó ní bẹ́ẹ̀ mùsùlùmí èso nǹkan rọ̀ mùsùlùmí sì máa sin Allah lójú méjèèjì kìí ṣe pé ìjọsìn ní ìdákúrekú mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe Allah gbogbo àwọn ìjọsìn tí Allah làbọ̀ lọ́rùn wọ́n lẹ́ni tí ó ṣe ìlérí pọ́ùn ó ṣe ìjọsìn kan ó jẹ́jẹ́ pé tí Allah tó bá ṣe nǹkan báyìí fún òun ó ṣe sùyàmù báyìí báyìí báyìí kí ni ìdájọ́ rẹ̀. ìdájọ́ rẹ̀ náà ní pé tí Allahu bá ti ṣe nǹkan yẹn fún ọ̀ràn àyàn ṣe ń tó ṣe lè ọ̀ràn àyàn ṣe ń tó ṣe lè torí jẹ́jẹ́jẹ́jẹ́ ìnìlérí wà wọlọlọ hàn torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam ṣe sọ fún wa pé ká máa jẹ́ ẹni tí nítorí pé ìwọ lówó ná fún Allah àbí tó bá ṣe nǹkan fún ọ give and take level ni wọ́n wà tó bá ti wá ṣe fún ọ dandan gbọ́dọ̀ pé kọ́ bá lè jù bẹ́ẹ̀ lọ ìwọ lọ wà. wọ́n ní táwọn bá gbàgbé Fatiha ní rákà ẹlẹ́kẹta nínú sọ́lá àwọn ti wá dé forí kalẹ̀ bóòlù á sọ pé rákà kẹta yẹn kò sí nínú ràkà áàtì tó ti ṣe nígbà tí wọn bá sálámà wàá dìde láti mú rákà kan wá yọmọ ajẹ rákà ẹlẹ́kẹrin tiẹ̀ kò ní jẹ rákà kẹta mọ́ yọjẹ ẹlẹ́kẹrin fún ọ. wọn ní wọn máa pe àwọn àyà kan níyà alásàlátù ṣé alùsùnà náà sì làwọn eléyìí àkọ́kọ́ súnà sọ pé kẹ ẹ dá sàlátù lẹ ó túmọ̀ sí pé bàbá alásàlátù àti ìyá alásàlátù àtàfà alásàlátù àdádálẹ̀ ni wọ́n ṣe kìí ṣe súnà eléyìí jẹba wọ́n ní tí àwọn kọ̀dìyàníyá àhàmàdíyá sábà sálámà sí yàn sáàdà àmì dáhùn nítorí kọ́kọ́rọ́ bẹ̀yìn ajájẹ́ tó sọ wọ́n di káfíìn torí pé wọ́n sọ igba anabi mi wà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa pè ní mirza gulam Ahmed Al-Qadiyani tó jẹ́ olùdásílẹ̀ fún wa ìgbàgbọ́ wọn yẹn lọ́yọ̀ wọn kúrò ní Islam nítorí pé pẹ̀lú ìgbàgbọ́ wọn ti fi ọ̀rọ̀ Allah nírọ́ wọn ti pọ̀rọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam nírọ́ ẹnu kí mírísà yẹn nínú àwọn ògidì irọ́ tó fi kún irọ́ pànàbí lọ́nlẹ́yìn òun náà nìkan ni wọ́n máa ń sọ wáhàyí kalẹ̀ bọ̀ náà yóò wá mú àwọn àyà kan ní alukurani yọjà létí yọjà mú wọ́n wá translate in English wípé iṣẹ́ tán fi ránṣẹ́ sóun èdè English wọ́n fi sọ kalẹ̀ sẹ́wọ̀n pé èdè English lèdè India abẹ́ ẹ̀kọ́ ni olú sọ pé ọmọ arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum àwọn ọ̀ràn ìránṣẹ́ kan àfikọ́jẹ́ pé elédè àwọn èèyàn rẹ̀ tá a rán sí ní ọ̀jẹ̀ torí sábàbí méjì kọ̀ nítorí kó lè bàa lè ṣàlàyé fún wa so àwọn ará India àwọn èsè England people they are not English people èdè wọn tó kọ́mọ̀ tí wọ́n ń sọ ní India nígbà Pakistan náà tún ya kúrò lára rẹ̀ ó ní èdè Urdu Urdu ńlẹ̀dẹ̀ wọn kò èsè English so àmọ́ ẹ̀ mọ̀ pé ní tí wọ́n bá joyè kóyè yóò pè tàkìtà ẹnjọ́ bẹ́ẹ̀ kpọ̀rọ̀ pera rẹ̀ níránṣẹ́ Allah yóò parọ́ lóríṣiríṣi ẹsìn máa pé ara àìwámà tá a sọ iná ní ma jẹ́ yẹn gba gbogbo gbàgbọ́ pàtólù wa ti sọ fẹ́mi inú alukur'an ike ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin muhammad ẹsẹ bàbá ẹnìkan nínú yìí o. bàbá àwọn ọmọ tiẹ̀ ni kì ṣe bàbá ẹni tí ò Allah ló jẹ́ sí yín gbogbo àwọn ànábì ọ̀rọ̀ tó sọ fún ni ó yé mi yéké ṣé ọ̀rọ̀ Allah ní kí n ni àbọ̀rọ̀ àwọn òpùrọ̀ alánàbì kan wà lẹ́yìn ànábì ìgbà tí wọ́n á fẹ́ jára wọn á ní mírísà kì í sànábì tiẹ̀ rọ̀ṣúlù ni abẹ́ ìrọ́dọ̀ burúkú rọ̀ṣúlù wo ló lè jẹ́ rọ̀ṣúlù tí al-Imam Ibn Kathir rahimahullah ó ní anabi an-nubuwwatu a'ammu min ar-risala jíjẹ́ anabi fẹ̀ ju jíjẹ́ ìránṣẹ́ lọ wa nafyul a'am nafyun lil-akhas tàbá sọ pé ìtọ́fẹ̀ tó gbòòrò ti tán èyí tó hankọ́ ó náà ti tán tánàbí bá jókun fáwọn ànábì òpin ni fún àwọn àránṣẹ́ torí ìránṣẹ́ òsì tí ó jẹ́ àránṣẹ́ láì jẹ́ ànábì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́rù so ẹ sì mà ẹni tó bá tún ti ní ànábì kan wà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ó ti pa ànábì náà ló kúrọ̀ torí pé ànábì sọ pé lánàbì yá báàdì kò sànàbì kan tí ó dé lẹ́yìn torí ẹ̀ la ti sọ fún yín nípa ọ̀kan nínú àwọn òpùrọ́ bá lẹ́yìn ayé àwọn khulafa ar so ọ̀kan náà àwọn ẹni tó jẹ́ khalifa fún dawla tí ń bẹ ń gbà yẹn wọ́n mẹ́nìkan wá bá wípé eléyìí mùtànábì ni mùtànábì ìyẹn lẹni tí ń pera rẹ̀ lánàbì láì jẹ́ ànábì so ìgbà tí wọ́n á mú wá fún lẹ́yìn ìgbà tí khalifa ti gbọ́rọ̀ ẹnu rẹ̀ bí ṣe ń pera rẹ̀ lánàbì khalifa yẹn wá dákẹ́ lọ gbárí ó ń ronú òpùrọ̀ wa ní àbí sẹ́gbàmí láyè kí n sọ̀rọ̀ wọ́n ní kó sọ̀rọ̀. ó ní mo fẹ́ sọ fún yín kẹ́ lè mà nínú àmì jíjà nàbì mi mo fẹ́ sọ fún yín nípa ń tẹ̀ ronú nípa rẹ̀ àti ọmọ tí mo rò yìí wọ́n ní kọ́ sọ ọ lẹ̀ ni mi wọ́n ní di eléyìí eléyìí tó túmọ̀ sí pé kò kan lẹ́yìn anábọ̀ torí ẹ̀tọ́ bá lọ lẹ́yìn bí ìgbà tó o tẹ́tí ń bọ́ Ṣàngó tó torí ẹ̀ oṣù gbọ́dọ̀ pé sọ̀lá ti kọ́ ọmọ bẹ́ẹ̀ o sọ pé mọ́sálásí nìkan láti máa ń ṣe sọ̀lá eléyìí ń jábọ̀ ti ṣe jẹ́. wọ́n ní tábà tí wọ́n á ṣe nǹkan kan nínú tó yọ ọ̀yàn kúrò ní Islam ṣé á wẹ̀ láti padà sínú Islam á tún wí gbólóhùn jíjẹ́ mùsùlùmí ni tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ní nǹkan tó sọ ọ́ di kèfèrí bíi ká pé obó allah ó tọrọ àforíjì ó sì padà sọ pé amantu billah wọ́n máa bẹ́sìn rẹ lọ wọ́n máa tọrọ àforíjì ó ní ìdìbò tún wẹ̀wẹ̀ sọ́mà lọ forí kalẹ̀ fún sa ó forí kalẹ̀ fún sàbò ó tún wẹ̀wẹ̀ ó padà sí islam eléyìí ìjàdó sójà rẹ̀ wọ́n tó kọ́ rákà kẹta nínú sọ́láàtì olóko márùn-ún tí ò ti yẹ káwọn jókòó àmọ́ àwọn tí ṣe tẹ̀síáwò kankan táwọn tó fi dìde táwọn ṣe sùjúdù sáwò ẹsẹ̀ nítorí pé innamal a'malu binniyat sẹ́mi pé jókòó kan wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà à ń pè ní jalsatul istiraha ṣùgbọ́n mi yàn jẹ èsè rú jókòó lọ fẹ́ jókòó ìgbàgbé ló mú jókòó ó ti dé lọ́kà kẹrin rẹ̀ ńgbà tó bá tó bá sálámà ó padà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí àfikún ẹni tó ti fi ìjẹ́ sọ̀láàtì rẹ̀ ránṣẹ́ sínú mọ́sálásí wọ́n lọ bomi fáwọn èèyàn àbí lọ pọn mi fáwọn èèyàn bọ́lá báwọn èèyàn sílẹ̀kùn létọ̀ àbí lẹ́gbàṣẹ̀ ó sì padà wá títọ́ bá padà dé òun sọ́nà lọ lẹ́tọ̀ sáyé yìí àbáyé ti di tẹlómi lópin ìgbà tó bá jẹ́ pé kìí ṣe kọ́kọ́ fìtẹ́lélẹ̀ láì jẹ́ kó ti kọ́kọ́ jókòó mbẹ́ ó ti fi tẹ́ rẹ ọ̀tẹ ọ̀wá jókòó mbẹ ẹ̀yìn tó bá ti jókòó mbẹ ọ̀sàrí lọ sílẹ̀kùn tó fẹ́ sí ó sì tún padà bẹ̀ kò sí wàhálà àmọ́ fi gba yìí lásán ọ̀ràn yẹn ni kò mú kó mbẹ kẹlòmí ò jókòó mbẹ ibi táyì bá tán sí ni kò dúró ọlẹ́nìkan wọ́n ń tẹ yẹpẹ̀ wọ́n ń ṣe yẹn wò àwọn ń ṣe wéwéwéwéwé kọ̀gbọ́ ṣé káwọn máa sálámà sí tó bá sálámà sí káwọn dáhùn ẹ gbọ́dọ̀ dáhùn ẹ sì gbọ́dọ̀ sálámà sí torí pẹ̀lú yẹ̀pẹ̀ tí ń tẹ̀ yánrin tí ń tẹ̀ ó ti di kèfèrí yọ máa yà wọ lẹ́nu nítorí pọ̀ gbọ́ ìsìláàmù yìí tẹ àbí yánrin mélòó lànà bí tẹ sẹ́yìn fi kọ̀ntínú so iṣẹ́ ìṣẹ́bọ lásán ọ̀n sọ pé ọmọ máa ń tọ́pa gbogbo àná láti mọ̀ pé kò sẹ́ńtọ́ máa ń tọ́pa gbogbo nǹkan ọba ti parẹ́ tí ọba ti tẹ̀yìn oníbàárà wọn ẹ̀yin tẹ́ tó oníbàárà wọn níyàwó lẹ́jọ́ parẹ́ ẹ̀yin oníbàárà babaláwo lẹ́jọ́ kí awó ti tán ẹ̀yin oníbàárà àwọn alágbègbà lẹ́ẹ̀fà tí wọ́n tún fi ń ta tí wọ́n tún fi ń da agbègbà wọn dì sí i tó bá jẹ́ pé ẹ bá gbọ́rọ̀ ẹsẹ̀ lófin ṣẹ́ríyà gbogbo ẹni tó kùtà bá bá yọ wá sẹ́mi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tó kú tí wọ́n gbé sísà rí wọ́n sá sínú gíláàsì ni ọwọ́ àtẹ̀yìn wa kókó gbogbo èèyàn wòran rẹ̀ ṣé mọ̀lẹ́kọ̀ òbí léèrè náà ṣé tọ́ba dilẹ́tọ̀ sí ya sàárè yóò sì máa jẹ́ báwọn bẹ́ẹ̀ ni wọ́n bi léèrè tọ́ba lẹ́tọ̀ sí ya sàárè yóò máa jẹ́ báwọn tọ́ba sì lẹ́tọ̀ sí kẹsàárè yóò máa rí báwọn torí pọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ọ̀lọ́ kọ̀dàbí ọ̀rọ̀ tàwé yẹn so wọ́n gbé sí mọ́túárì wọ́n ti gbé sí sàárè màlẹ́kà kan ní tìbílẹ̀ rẹ̀ nítorí pé ìbéèrè sàárè wọ́n pè lókè ìgbà tán bá gbé sí sàárè wọ́n bílẹ̀ rẹ̀ ẹni tó kú tààrú tààtì ẹ̀rí ojú orí rẹ̀ bàálù lọ kọ́ka àárí wọ́n jábọ́ sínú òkun àárí so eléyìí bí sàárè tí ó ṣe rí lọ́dọ̀ Allah Allah ọlọ́mọ wọ́n bílẹ̀ rẹ̀ yóò sì rí àsàárè tó bá lẹ́tọ̀ọ̀sì yóò rí kẹsàárè tó bá lẹ́tọ̀ọ̀sì ọ̀bẹ wa kó ká máa tẹná wa kọ́dà ní síkìnì oúnjẹ tẹ́jọ lọ́mì oná orí tiẹ̀ wọ́n ní táwọn ẹlẹ́sọ̀ọ́mọ ní màjíìdá bẹ́ẹ̀ ni ẹlẹ́sọ̀ọ́mọ ní màjíìdá torí kéde lágbá lásán lélẹ̀ yẹn kò ní í ṣe pẹ̀lú orúkọ Allah torí orúkọ Allah wọn kì í fi táàt orúkọ Allah ò sì lè wá kálífù aláàmú ọmọ wà lára rẹ̀ tó àmọ́ látara al tọ́jú orúkọ Allah wákàtí méje lárúbáwá wọn á fi táàtì wọn á fi sọ obìnrin kò sí nǹkan tó burú mbẹ ẹ bá ti wọ pé tuma rẹ dáa yàtọ̀ sí ti ìgbà tá yàtọ̀ sí ti ìgbà tá ní ìsìn ńbọ̀ láti rí rísíkọ́tù náà sẹ́mi kórúkọ ti Allah nìkẹ́ni Ar-Razzaq tẹ bá fẹ́ wá mú fóbìnrin bó lẹ̀ bá wí rọ̀zákọ́tì rọ̀zákọ́tì báwò torí pé kò lè rọ wá lọ́rọ̀ Allah nìkan ni máa ń rọ̀yàn ní ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ obìnrin báwọn oníjẹ́ rizikọ́tù torílẹ̀-èdè lárúbá arizikù wọ́n èyí ti táàtì tẹ́ bá fẹ́ sọ obìnrin nírú eléyìí torí ẹ̀ máa béèrè lọ́dọ̀ àwọn tó bá mà tó jẹ́ bá ti tẹ́ mọ́ ọmọ la àti pààrọ̀ rẹ̀ rọrùn máa màmá jáde ń pè rí sí rí sí rí sí yòówó tún ní rí sí. ìyàgbé rizikọ́tù rizikọ́tù kò sí rizikọ́tù. sọ́mọ́ wa sọ fún màmá pé marzukọ́ ńlọ yẹ kẹ́ máa jẹ marzukọ́ ẹni tá à ń rọ̀ lọ́rọ̀ tó bó ti yẹ kọ́ jẹ́nu léde lárúbáwá marzukọ́ ọjà bó ti jẹ́nu wọ́n gbé ráìsì fáwọn káwọn bá wọn ta wọ́n á lẹ́ni tó gún àwọn ọkàn àwọn ọba lẹ̀ sí káwọn jẹ ọkàn yìí wá balẹ̀ sí ká ẹgbó wẹ̀ títí <laughs> lọ́yẹ kẹ́ ẹ dá padà fún torí níta ìbá ti jẹ sẹ́nu ọ̀yẹ́ ká fi wọ́n ò ní jẹ kí lọ́ fẹ́ fowó rẹ sí ọjà ìbò sí yẹ kí lè láyà mi ní nǹkan ìfẹ́ pé ìfẹ́ ni à ń tí ọ sọ fún mi pé gba lórí àkìtàn ẹ ká jẹ́ ni tó yẹ pé ní tá a fẹ́ kún fi lọ àwa ẹ má fi lọ ọmọ làkejì báyà tí wọ́n ti torí rẹ̀ bọ́n ráìsì nǹkan tó takò sí Allah ni wọ́n ń ṣe wọ́n sọ pé à ṣé nítorí nǹkan báyìí tẹ́ ń ṣe lẹ́sẹ̀ gbé fún mi ìgbà rẹ̀ wọ́n sì ní ti lọ ọmọ láéláé kò sì bíjà ṣẹlẹ̀ ìjàgbọ́ ti ṣe jẹ́mbẹ̀ o wọ́n ní báwo làwọn ṣe màpẹ́jẹ̀ ti dá táwọn bá bímọ tóbìnrin ó fi máa sin Allah àbẹ́sẹ̀ máa ń mọ̀ pẹ́jẹ gánà níjẹ́ bá ní sèǹkọ́ sùn inú kó omi funfun jáde omi funfun tó dàbí ẹfun wọ́n ń pè ní al-qassatul bayda tó bá ti jáde lábẹ́ àmì pé ẹ̀jẹ̀ bí ma ti tán nù àbí kí omi yẹn ọmọ ẹ̀jẹ̀ wá mọ́ kò wá mọ́ rárá wọ́n á kí èkìsà bọ ọ̀nà tẹ́jẹ̀ ń gbà jáde wọ́n á rí tí gbogbo bẹ́ẹ̀ gbẹ fúrúfúrú ẹ̀jẹ̀ kan ò yí èkìsà yẹn á jẹ́ pé ẹ̀jẹ̀ ti dànù wàyí o àwọn míì ò mọ wípé òfin ṣẹ̀rí àdá lórí pé ní kété tẹ́jẹ̀ bá ti dá ìjọsìn bẹ̀rẹ̀ ni ẹlòmíì ẹ̀jẹ̀ ti dá fún tọ́sẹ̀ kan ó wá lóun retí kó kógójì ọjọ́ níbo ń bẹ̀ tẹ́jẹ̀ bá ti dá ìdáwọ́ bẹ̀rẹ̀ sísìn Allah sọ ẹja sàkíyèsí eléyìí wọn bẹ nínú àwọn obìnrin tó ẹgbẹjọ tó bímọ lẹjẹ ti dá àtijọ́ ní o ti bẹ̀rẹ̀ sí ní sin Allah ẹnitọ́dá lẹ́yìn tó kejì kẹta tọ́ba wa pẹ́ tí ọ̀dá ilẹ̀ dùn ó di ogójì ọjọ́ lẹ́yìn ogójì ọjọ́ àfúndàjọ ẹ̀jẹ̀ àárẹ̀. wọ́n lè jà làwọn ń sìn ẹjọ́ sáwọn lè máa fi òkú ńbẹ́tì ẹran tó ẹja àwọn kọ́tọ́ torí wọ́n tó ń fọ òkú ńbẹ́tì tó ẹja ọjọ́ òkú ńbẹ́tì. kọtọ kó o fi òkú ìdẹtì ẹran kó o fi tọ́ ẹja rẹ tó ń sìn gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ kó o fẹlẹdẹ tó ń sìn a tinú ẹlẹ́dẹ̀ yẹn náà bá kó dà sínú pọ́ùn táwọn ẹja yẹn bá jẹ wọn máa dàgbà ní rapidly ọlọmọdé ajẹjẹkujẹ ajẹpọ àwọn ẹja fish cat yẹn ó ṣòro jẹ báyìí nù ká máa mọ ní tí wọn bá fi ń tọ́ tí wọ́n ti gbé sínú ọbẹ̀ tó ń ti ń pátì là ntọ́ da wọ́n làwọn míì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n máa lọ kó níbi tí wọ́n ti ń pẹran ẹ̀jẹ̀ màálù wọ́n gbà sínú báàfù wọ́n tún máa bí wọ́n tún ṣe jẹ́ ńgbọ̀ bá dì dáadáa wọ́n tún gbé dà sínú ilé ibi tí wọ́n ti ń sin ẹja pé táwọn ẹja bá ń jẹ wọ́n máa sọ̀rá sinkin àwọn àgbọ̀dọ̀ jẹjẹkújẹ torí pé olú ẹlẹ́dàá ṣe jíjẹjẹ ẹ bẹ́ẹ̀ máa ń sọ báyẹn adìẹ kan fò ọba bọ́ sínú ilé ẹja ó kú bẹ́ẹ̀ làwọn ẹja bá jẹ sẹ́mi mọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀yin kò sí ní tó ní kí n má jẹ gbàtí etí sèmi mọ sọ ọbẹ ẹn èèyàn kú sódò àwọn ẹja kan jẹ apá àwọn ẹja sáàmà wádìí ni sáàmbẹ mi pé kí n máa wádìí tòdò Atlantic Ocean is ọkọ̀ ojú omi dàrú èèyàn bíi fọ́tì àwọn ẹja wọn kó wọn jẹ ṣé máa béèrè pé sẹ́yìn ẹja yìí déyàn rí so ma máa jẹjà lọ́ntì ẹni torí lẹ́yìn wọn ọ̀bẹ ọ àmì ètí wọ́n fọwọ́ ara rẹ̀ dá lọ́rùn àmọ́ pé wọ́n jẹjẹ sínú pọ́ùn wọ́n lọ sọ ẹlẹ́dẹ̀ wọ́n lọ sùn pẹ́ẹ́rán bẹ́ẹ̀ wọ́n fún wa jẹjẹ. ní tí bá jẹ gbèsè bẹ́ẹ̀ ni kò sí tó burú ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹríya sọlẹtù mọfẹrẹ wẹn xọlìfẹ mọtẹnẹfẹ ẹni tí ń ṣe sọlẹtù ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà tó ń ti pé yapa wà lórí eléyìí ẹnu wọn kò lórí sọlẹtù mọtẹnẹfẹlẹ xọlìfẹ mọfẹrẹ ẹni tí ń ṣe náfìlà lè tó lẹ́yìn ẹni tí ń sọ yẹn ṣùgbọ́n sẹ́ni tí sọ̀rọ̀ ẹ̀ lè tò lẹ́yìn ọ̀nà bílà ọ̀nà àdọ́gba nítorí wípé Mu'adh ibn Jabal radiyallahu anhu ó máa ń ṣe sọ̀láàtì lọ ìṣá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó bá padà sílé ládùúgbò wọn yóò tún bá pàrọ̀ àdúgbò rẹ̀ tí òun kó wá sílé máàmù fún wa ní sọ̀láàtì lọ ìṣá yẹn kan náà ó sì sí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ajẹ́pẹ́ta alákọ̀ọ́kọ́ yẹn ni ọ̀ràn yẹn tiẹ̀ eléyìí tí ó tún sílé máàmù fáwọn yẹn lórí ẹ̀ sọ́nà yẹn tiwọn ní àbínáfílà sọ́nà yẹn tiwọn. wọ́n ní sọ́láàtì magrib bọ́ máa wọn lọ́wọ́ látàrí pé àwọn níjìwọ́ ti ṣẹ̀rí àgbà bí oorun sáwọn lè tò lẹ́yìn àwọn ẹni tí ń ṣe sọ́láàtì ìṣà tíraka yẹn ọ̀dọ́gba ìrìnàjò báyìí pé o bá nídìí ni ìgbà náà ló tó tọ́ pé kò tó lẹ́yìn wọn nítorí tó bá pè wọ́n lọ màmá pasọ̀ láti yẹn ti ọ̀gbọ́dọ̀ tó lẹ́yìn nítorí pé o ti ṣẹ̀ òfin ṣẹ̀rí àtúnṣọ wípé bìnnàṣìyà látò náà lọ rọ̀ṣà ẹni tó ṣẹ̀ wọn kì í ṣèbẹ̀kùn fún tó bá yẹ kó o bá níjì tí ṣẹ̀rí àgbà wọlé wàá tó lẹ́yìn wọn tó bá ti bá sọ láti lórí rákà kẹta wàá jókòó tí lè máa ń ba parí rákà kẹrin tó ṣe ṣẹṣáhù ìwà náà wàá ṣe ṣẹṣáhù wàá sálámà pẹ̀lú ìmà lẹ́yìn rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe sọláàtì lè ṣe àjẹ wọ́n ní táwọn lè ṣe sọláàtì kan pẹ̀lú àníyàn pé àwọn ti ń kọ́ sí ànábì sallallahu alaihi wasallam àwọn sì fi ń wojú Allah bẹ́ẹ̀ kò sí ń tó burú nù ẹlẹ́nu torí kò sí nǹkan kan tọ́jà sílé ayé ń bẹ̀ wọ́n fi ń kọ́ sí ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ń wojú Allah kò sí ń tó burú ń bẹ̀ wọ́n ní àwọn olùmọ̀tánjẹ́ asinilọ́nà kọ́ bóun ni Allah abatẹnijẹ ni wọn sọmi kọ́ anabi sallallahu alaihi wasallam ti sọ ó láwọn tó bà mí lẹ́rù jù lórí àlùmọ́ mi àwọn náà ni al-a'immatul mudillun àwọn aṣíwájú aṣinilọ́nà àwọn náà bà mí lẹ́rù jù lórí àlùmọ́ mi òun ti ṣìnà tẹ́lẹ̀ yóò tún wá fẹ́ sí àwọn míì lọ́nà sọ àwọn eléyàn lọ bẹ́sìn jẹ́ jù pàápàá jùlọ táwọn èèyàn ti ń tẹ̀lé wọn náà bá ti jólódò eléyìí náà ló fà ló fi pàtàkì kọ́ ọmọ wa mà nípa ìsìn rẹ̀ kó sàlékún mà fún wa kó ràn wá lọ́wọ́ láti máa fi ń ta àmàṣe wa o kó ṣe ìmá wa lọ́kàn nínú nǹkan tó jẹ sábàbí àti rọ́nà lọ níjọ́ gbẹ̀ndà kìyàmù kó má ṣe ní balẹ̀jọ́ aburú fún wa subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu الله أكبر